Let me even play this thing. Bọ́mọ kékeré bá lówó ẹ jẹ́ ká pọ̀ lé. Bẹ́sẹ̀ àgbàlagbà ló bá lọ́lá ẹ jẹ́ ká gbé e lárugẹ ẹ jẹ́ ká sọ̀jọ́ ẹ̀. Wọ́n ní ká pọ̀ àwọn tó bá lówó lé. Ayé kò pàdé o akílẹ̀ ọ̀rọ̀ akílẹ̀ gbogbo òṣèlú tún dé mo dé wẹ́rẹ́ bíi ẹgbẹ́ alẹ́ ayé kò tọ́ mo dé bábà pàdé di ìyálẹ́ta akilẹ̀ ọ̀rọ̀ akilẹ̀ gbogbo òṣèlú apániwọ́nà bá rè dáadé ó dé kùtùkùtù bí ojú òwúrọ̀ mo ti rẹ́ni bí ẹni mo ti rẹ́ni ìwà tàtà tó ṣe é bá rẹ lé kùnrin adébùmọ́lá jésù tó fún mi sarah ọmọlára ọmọ màámi ọkọ bọ́lá òkú oríire ọmọ yèyí ọtọ bọ́lá ni mo wú lọ́wọ́lọ́wọ́ ọmọ ẹ̀fẹ́ alárọ̀ ọmọ ògùnmọ́dẹ́dẹ́ ó dáre adébùkọ́lá o ọmọ yóò dé òdúrà síwájú òun ọmọ nígbò mọ́dé ọmọ nígbò máwọ̀ máwọ̀ ọmọ adúrú mọ́dé níjẹ̀kú òde ọmọ adúrú mọ́sọ̀ pàdé ọmọ apàtì bàbá lẹ̀kẹ̀ òsì lẹ́kùn palẹ̀ kò dé ní ọ̀run bùkọ́lá mo kí ọ kú ọdún kú ìyòdù ọmọ lọ́jọ́ ìbí ó ti sọ fún eléyìí nínú ọlá ọ̀ọ́dún sí èmi ìlágbára olúwa wàá dàgbà wàá dògbò wàá tún darúgbó wàá ṣe fifty wàá ṣe sixty wàá ṣe seventy wàá ṣe eighty wàá ṣe ninety tó o bá ti sọ bẹ́ẹ̀ o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣayé ni lágbára olúwa ò dẹ̀gbà o sì ní dàgbà ìyà fún ìní gbogbo lé. dé. díẹ̀ ń polówó fún bíbí ní twenty èyí polówó for some time. Hmm. States. size size ló wà ìbá jẹ́ middle size pẹ̀lú regular size student dressing set wà èyí táwọn ọmọ kékèké lè máa lò wọ̀ tó wá tán síbẹ̀ fẹ́ni ká ẹ fẹ́ ojú pẹ̀lú ara kí bá yípo kẹ́ ẹ mọ́ tónítóní bí ọmọ tuntun táwọn olóyìnbó pè ní brightening body wash wọ́n tún ṣe bábí sàmó alikunya bẹ́ni kíọ̀ ó yẹ kí n jó ni bẹ́ni sami gloss kíkí aspa fún gbogbo ẹ̀yẹ lọ́dà túntà gbogbo ọjà tí jáde nílé iṣẹ́ wọn àdírẹ́sì wọn wà ní nọ́mbà eighty ọlọ́dẹ̀yìn street oko ọba tuntun ìyẹn lábúlé ẹ̀gbá nílùú èkó ládojúkọ ilé epo rap oil kí three. ń pé kámẹ́rà yìí jà seven ó fà yìí tó ìfà yìí. Sami Gloss Skincare lórí Facebook Sami Glow Sami Gloss Skincare and Spa ọba ẹ̀wà dé. Sami Glow Skincare and Spa. Skincare is more than just taking care of your face. You must concentrate on your complete body to keep your soul satisfied. And the only place you can have a flawless skincare routine to achieve your desired flawless glowing skin is Sami Glow Skincare and Spa. Beautiful skin requires commitment, not a miracle. That is why it is only at Sami Glow Skincare and Spa you can get skincare products such as Ghost Snow Brightening Set, mainly for fair skin which help to maintain the skin color and makes you glow like a baby. As class caramel tone set, mainly for dark skin, both in small sets, medium sets, and regular size, which also helps to maintain the skin color without bleaching and also makes your skin radiant. And that is not all. Asamic Glow Skincare and Spa, our other services include bath services, facial wash, brightening body wash, sales of perfume, barber salon, rebranding for retailers, manicure and pedicure, etc. Hurry up and visit Samic Glow Skincare and Spa at our office, which is situated at number 80 Olaniyi Street, New Okwaba, Abule Egba, opposite Ram Oil, Lagos State. You can call us on the following numbers, plus one one three two seven seven four 131 six 7664. Or you can message message us on WhatsApp via 090-799-74033. Email address samigloinc at gmail.com. Facebook page Sammy Glow or on Instagram Sammy Glow Skincare. Sammy Glow Skincare. Feel a new beauty experience. Chocolate. àsìgbó ọjọ́ tàgbọ̀nrín bá ṣí ọjọ́ ikú ẹ̀ yí ẹ̀ I am blessed. No weapon fashioned against me shall prosper. Yes. Heavenly Father, Bola Falashade, say thank you for this moment I worship you, Lord, because of God, you are the Alpha and Omega, you are the Rook of Sharon. Lily of the Valley, I am, and I am unchangeable, changer. I say thank you for everything you have done, for what you are going to do again in my life. He that was exalted be glorified forever in Jesus' name. I open this platform in the name of the Father, the Son, the Holy Spirit. Lord, fill my mouth now in the name of Jesus. Direct my spiritual and body. So shall it be. Thank you, Father, because of this prayer. In Jesus' wonderful, powerful name we pray. Amen. Let's quickly go to the small milk. Mi ìfẹ́ fi milk good. What Ó ti Hmm? Small small. Ẹ kalẹ́ ẹ káàbọ̀ sórí ètò Bọ́lá Fọláṣadé. Kíní ìdàkẹ́ lójú mi, bọ̀ kò sí problem. Mo wà òkè. Ẹ kalẹ́ ẹ káàbọ̀ sórí ètò Bọ́lá Fọláṣadé. Pláfọ̀mù yìí ẹni tó ní òun náà lẹ̀ ń wò yẹn lẹ́yìn ọlọ́run èmi náà ni so èmi èmi ni mo ní bọ́lá sì lórúkọ tèmi fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ esther aya ọba ṣùgbọ́n ládé orúkọ mi pọ̀ ṣùgbọ́n èmi ni ọmọ wọn nílùú ìkàrẹ́ àkókò ọmọ àṣàkókò rìgbòrìgbò arógun máṣá aṣọ̀tẹ̀ márùn àtijọ́ aláṣejù bọmi gbígbóná èmi ọmọ òrùlé parí ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ọmọ akọ́làpọ̀ òrùkú abẹniwá jẹun abèyànwájú oyè bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ rí abẹni wá jẹun àwa la gbóúnjẹ sílẹ̀ a máa tún bẹ̀yẹn pé wá bá wa jẹ́ abẹ̀yàn wá jóye bàbá rẹ̀ a máa ń fún àwọn èèyàn ní oyè ilé wa àti nǹkan wa lọ́fẹ̀ẹ́ nítorí ọ̀fẹ́ lọ́lọ́run fún wa ó ti yẹ yín mẹ́rin ọmọ abẹni wá jẹun abẹ̀yàn wá jóye bàbá rẹ̀ ọmọ lẹ́yìn kùlé àdéwúre ọmọ adélé tejiteji ọmọ akọ́là po òrùkú ọkọ dúdú ọkọ pupa ọkọ ìgbọ̀rọ̀gẹ̀dẹ̀ tí máa ń ta sílẹ̀ lọ́jà ọba ọmọ ọ̀run àkókò ọmọ wa ọmọ ẹkùn ọmọ òdí o òdí o bẹ́ẹ̀ ni onífọláwọlá ṣadé ń ṣe ẹ káàbọ̀ lẹ́ni ó ti pẹ́ tí mo ti kí ara mi mo rí kí n kíra mi ni kí n tó máa lọ nínú ọ̀rọ̀ náà ó máa short short short bọ̀ mo kọ́kọ́ fẹ́ bẹ báyìí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti bí experience mi tí mo rí ní àti bí ijọ́ mẹ́ta àwọn èèyàn tó rí mi bí threats àwọn ogun tí bá bá pàdé nílùú Canada níbí báyìí kò ń ṣe ara Canada ló fogun náà jà mí ṣùgbọ́n àwọn APC kí tó máa lọ nínú ọ̀rọ̀ APC nísìnyẹn ti rí pé mo ní the rich also cry the rich also what cry APC they are even threat about me èmi ọmọ kékeré tí mo wúra mi pé kí ni mo jẹ́ ṣùgbọ́n lójú APC báyìí wọ́n rí mi bíi threat because the truth is bitter and wọ́n dẹ̀ ti ṣèkà ẹ̀yin APC gbogbo ẹ̀yin ọmọ tẹ́ wà lẹ́yìn APC tí mo pè lọ́mọ ẹ̀ lè tẹ́ járúgbó ẹ̀yin tẹ́ járúgbó nínú wọn tẹ́ jẹ́ èyí tó kéré jù nínú yín ti wọ fifty ó ti eyín bẹ́ẹ̀ bọ̀ tí ẹ máa ń jalè o ti yẹ yín bẹ́ẹ̀ tẹ́ máa ń jalè mo kọ́kọ́ fẹ́ sọ fún yín kí tó wà lọ́nà ọ̀rọ̀ mi pé ẹ má má bínú pé mo lẹ́ ìjà mi ló lè mo wá ń sọ̀rọ̀ èmi ò mọ̀ pé ẹlẹ́rìí tẹ́ fò lè jọ o ó ti yẹ yín bẹ́ẹ̀ mi mọ̀ pé ẹlẹ́rìí tẹ́ fò lè jọ o tọ́ dẹ̀ ni ó ti yẹ yín mi mọ̀ kọ́ tẹ́ gbé lọ́wọ́ mi tí mo ti ẹ̀ ń pariwo gan kí lẹ jí gan kí lẹ jí gan nígbà tí àwọn olórí yín tí wọ́n jí adúrú owó bẹ́ẹ̀ yẹn wọ́n gbogbo nǹkan èkó tán pátá gbogbo nǹkan nàìjíríà wọ́n ti jí tán pòó ẹ̀yin wá jí nǹkan kékeré lọ́mù wọn gbalẹ̀ two plot of land tó yẹ pé èló ni wọ́n ti ẹ̀tà ń gbà yẹn èló ni wọ́n gbà lọ́wọ́ mi wọ́n tó bá ti ayé máa ní wọ́n fẹ́ tó bá ti sọ̀rọ̀ tó bá wí báyìí wọ́n náà fẹ́ lọ pé kánà mi ìlú South Africa against yẹn mi ò jalè sí South Africa wọn ò wá mi South Africa mi ì sá lọ South Africa mi ì lówó jọjọ orí mi lọ kò sí nǹkan tí mo ní tí mo kò sí nǹkan tí mo ṣe ní àṣepamọ́ bẹ́ẹ̀ ni ọjọ́ tí n bá free tí n bá ti free tí mo move tí mo bá ti padà sórí ẹsẹ̀ mi South Africa wà nínú tí máa tún greet máa kàn ṣeré lọ́bẹ̀ because ó láwọn ìlú kan ọjọ́ tí mo ti wà ní South Africa mi ò kúrò ní ìgboro ehm, tí bá kúrò ní Joburg máa lọ sí Pretoria ó tán àwọn other people wọ́n lọ sí oh mo lọ sí Durban níjọ́ kan mo lọ Durban nígbà yẹn nígbà tí mo ní mo fẹ́ máa lọ síkò tí mo fẹ́ lọ ra mọ́tò tí mo wí pé níbo ni mo ti lè rí àwọn lefty torí ra ẹtí ni wọ́n máa ń lò ní South Africa tí mo lè máa send sí Nàìjíríà ó ti yẹ yín mẹ́rin nígbà tí mo máa ń ra mọ́tò tí mo máa ń tà ní South Africa so mo máa ń wè gbógbé bọ́nà tí ti lè máa rí mọ́tò tí wọ́n ti ń ra ara etí àmì left tí màá fi máa kó lọ sí that's why mo fi lọ sí Durban ní ọjọ́ kọ̀ọ̀kan ó tán mi ò travel kúrò níbi tí mo wà yẹn rí ibi tí wọ́n bá fẹ́ lẹ́mẹ̀ṣọ́ mi ṣẹ́ ṣọ́ ibẹ̀ lèmi mọ́lá fọláṣadé máa ń ṣọ́ mi ò kí ń kọjú mọ́ nǹkan oníkan ṣùgbọ́n mo bere bere. mo ní pé kí ni mo fi jẹ́ threat fáwọn èèyàn ó ti yẹ yín mo jẹ́ threat mo jẹ́ threat fáwọn APC mo jẹ́ threat kí ni mo jẹ́ kì ṣe fún APC nìkan àwọn kan torí tẹ́lọ̀mí gan tó bá rí wa tá a bá tiẹ̀ pọ́n ilé àbí tá a bá pọ́n kankan lé wọ́n wọ́kọ ni wọ́n ṣe kinní kan ni ẹ jẹ́ torí ọlọ́run o ẹ̀yin tẹ́ bá rí mi bíi threat ẹ gbé mi lẹ̀ I'm not your problem ìwọ tó bá those of you see me like a threat I'm not your problem okay what I'm saying about people is truth èyí tí máa ti sọ tó bá ti jẹ́rọ́ ẹ sọ pé olúwa I mean arábìnrin tó sọ yẹn bàbá ńlá irọ́ ni ó ti yẹ yín ha gbogbo tí bá ti sọ tí bá mọ̀ èyí tó bá ṣojú mi kòrókòrò tí bá sọ mo lè má sọ pé bọ̀ mi ò kúrọ́ mọ́ èèyàn ẹgbọ́rọ̀ mi mẹ́yẹ so because of that don't see me like a threat mi ò gbọ́ ọkọ ọlọ́kọ rí mi ò ṣe gold digger ó ti yé yín let me now start ọlọ́mi ìṣẹ̀ lè gbàgbé yẹn ná ẹ lọ station mi kí tí wàá sọ eléyìí ọjọ́ tí mo ti pàdé gbogbo àwọn olówó tí mo ní mo pàdé láyé mi tí mo ti rí rí ọlọ́run gbọ́ mi ò déètì olówó rí láti ilẹ̀ mi pé mo déètò olówó rí mi ò déètò olówó rí ó ti yẹ yín mo máa ń bẹ̀rù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé à tí bàbá olówó kan bá rí mi sí tó bá lóun fẹ́ fẹ́ mi tí ó bá kúkú ṣe wídòwà àbí kó jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ dìfọ́ sí ẹ tó ń sà máa ní oh, òun àti obìnrin kan ló máa ti jọjọ bẹ̀rẹ̀ báwo ni mo ṣe máa lọ jojú obìnrin kan láti sọ pé mo fẹ́ jókòó sáyẹyẹ because tèmi bá fẹ́ jẹ mo fẹ́ jẹ pẹ́ ẹ bá jẹ́ kékeré báyìí kó jẹ́ ẹran yẹn kó jẹ́ kékeré bọ̀ kó yí kí n gbé sẹ́nu kí n jẹ́ kí n mọ̀ kọ́kàn mi balẹ̀ pé mò ń jẹ mi mo ní nǹkan tí mò ń jẹ kó ṣe kó máa jẹ nǹkan káyẹ̀ máa jẹ́ pé ṣọ̀pọ̀nà lè pa ẹ́ lójijì ògùn lè pa ẹ́ lójijì lórí nǹkan ní nǹkan tó jẹ wọ́n lè ránṣọ́ nǹkan kó pa ẹ́ lójijì lórí iṣu oníṣu tó lọ kó tó lọ jíwà I know they like that thing ó ti yé gbogbo àwọn tí mo ti fẹ́ láyé mi tí mo fẹ́ rí ó ti yé yín kò sí olówó ń bẹ and most of ìjà àti ogun tí mo dẹ̀ rí láyé mi most of ìjà àti ogun tí mo rí níbi tí mo ìdé yàtọ̀ sí ogun ilé bàbá o táwọn náà rí mi bí church pé tọmọ ìbá dàgbà ó máa ba ayé wọn jẹ́ ayé wọn tó máa bàjẹ́ ìsìn wọn ní tọmọdé ò bá dàgbà tí ò bá tí ọwọ́ ẹ̀ ò bá tẹ̀kùtà kò kí mèrè kú tó pa bàbá ẹ̀ àwọn nǹkan tí mo ti sọ tí wọ́n dẹ̀ ń bẹ̀rù lọ́jọ́ yẹn lọ́hùn mi ì ní lè sọ pé ba ayé ẹ̀jẹ̀ tá a bá gbógun tì í kò ní lè sọ̀rọ̀ ẹni ò ní gbọ́rọ̀ mo padà wá sọ nígboro ayé yìí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ kí n sọ nínú yàrá tó ń fẹ́ kí n sọ eh, nínú family meeting ó ní mo wá gbé orí social media tí mo dẹ̀ wá gbà ní ìlú òkèèrè tí mo fi sọ yẹn ó ti yẹyìn mo ti ń sọ kí n tó kúrò nílé orí kì í bílẹ̀ bàbá mi lóró mi arógun màsà aṣọ̀tẹ̀ márù àtijọ́ aláṣẹ ìjùbọ̀ mi gbóná good evening god bless all of you tẹ wá sórí platform mi thank you for coming ó ti yẹyìn mẹ́yẹn now gbogbo àwọn tí mo ogun tó ti jà mí yàtọ̀ sí ogun lé bàbá yẹn àti ogun lé ìyá gbogbo èèyàn dẹ̀ ló nàìjíríà ogun bàbá àti tìyá kò sẹ́ni tí ò ní ó ti yẹ yín pásọ̀ gan ni olórí àwọn pásọ̀ tó wà ní nàìjíríà ní ogun lé bàbá àti tìyá so kò ń ṣèmi ní ẹnìkan tó máa kọ́kọ́ ni ó ti yẹ yín and i'm proud of my tolúwa ni mí o ibi ilé iwájú ilé mi yẹn bí tí mo ti máa ń pín oúnjẹ ní two thousand and two thousand and nineteen twenty yẹn bá mi share ní wá sí orí facebook mi again bá mi share ṣé o ti lo oògùn ẹ ṣá okay kó o lo dáadáa kó bẹ́ẹ̀ bá ẹ̀ manage lọ sí school lọ́la so gbogbo ogun tí mo ti ń jà tó ti máa ń tí gbogbo àwọn ogun tó ti gbé tì mí láyé mi ogun yẹn ni ogun afẹ́fẹ́ àfẹ́ mo fẹ́ so story keke pápápá mo pàdé ní during that time tí mo ṣì wà tí kó tó di pé mo ní problem yẹn mo ti mo ṣe pé mo sọ pé mo ṣe theatre rí mo ṣe theatre but eré orí ìtàgé ni mo ṣe that was be thirty five years ago or thirty six years ago ó ti yẹ yín bẹ́yẹn ẹ̀wọ̀n yẹn kẹ̀lẹ̀rẹ́ bí àwọn ọ̀nà rẹ́mọ yẹn náà ẹ ti ọ̀nà sáàmẹ́ yẹn this man ó bẹ̀sì sí kí lorúkọ ẹ̀ ọ̀nà Ondo state lọ́nà àṣewélé lọ́nà àwọn Ondo state lọ́hùn lọ́hùn ibẹ̀ láti ṣe máa àṣewélé mi gbogbo sin tá a ṣe ń gbà yẹn torí orí ìtàgé a máa lọ ṣeré lálẹ́ a máa lọ ṣeré lórí stage tó ti yé àṣewélé láti ṣe mo dẹ̀ ti sọ fún yín ìwọ tó ń tẹ rẹ́dìsẹ̀ sínú platform yẹn bó ṣe tẹ̀ fún mi yẹn bó ṣe fẹ́ kórìí mi kórìí bẹ̀ fún ẹ that's it mi ò lépè kankan ṣe fẹ́ ọlọ́run kó san oníkàlùkù lẹ́sùn gbogbo tó ṣe ẹni tẹ́ rí mi bíi threat ọlọ́run máa san fún yín kò sẹ́ni tó tóbi láyè tó dojú bíi ọlọ́run lọ tẹ́ bá lálá tó ń lọ sókè ilẹ̀ ló máa wá kò sí lẹ́yìn ṣe ga tó láyè kó ga sí o sí o ni wọ́n yìí ń bọ̀ ńlẹ̀ tó bá kú tí ò bá lè wálẹ̀ ráyè ó máa kú ó máa lọlẹ̀ wọ́n máa gbé sílẹ̀ tó bá dẹ̀ tí kò lè nù kọ́ lọ wá gbòòrùn sájà so ẹni yẹn lọ́jọ́ náà lọ́run yìí tó jẹ́ kí n kó nínú ẹgbẹ́ tíátà tí bí ọmọ yìí bí eré tó ń pè mí sí níjọ́ náà lọ́run àmì tí mo bẹ̀rẹ̀ sí bá wọn ṣe níjọ́ náà lọ́run torí ọ̀rá afẹ́fẹ́ yàn wọn ọ̀fẹ́yàn náà ni mo ti sọ fún yín síkírù sìgí lórúkọ ẹ̀ ẹ̀ kí lórúkọ mi ta bá fẹ́ bẹ̀rẹ̀ eré eré ìtàgé níjọ́ náà mo ti sọ fún yín wípé ìgbà tí wọ́n ní tó pè mí pé ká máa ṣeré torí I was I'm a go getter not a go digger gbọ́ mi àbò dáhùn go getter ni mí mi ò ṣe go digger gbogbo àwọn tí mo ní mo mọ̀ tó jólówó yẹn kò sí ètò fún mi ní owó pé bọ́lá o gbowó tó bá kù díẹ̀ kan fún báyìí máa ọlọ́bọ̀tọ̀ ọlọ́run ni olóbọ̀t mo believe nínú iṣẹ́ ọwọ́ mi gan kọ́lọ́run dẹ̀ la ọ̀nà fún mi gbogbo ẹni tó dúró sọ́nà fún mi bó ṣe fẹ́ kórí fún mi ló máa rí fún ẹ ní ilé pè kọ̀ọ̀kan ṣẹ́ fẹ́ anybody so ngbà tí mo ní thirty five years ago ye. a lọ so àṣewélé ibẹ̀ ni wọ́n bẹ̀sì si tí a máa ń ṣe kinní eré orí ìtàgé sìkí a máa kọrin tábà tí a bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ jẹ́ mi pé àwọn eléré orí ìtàgé wọ́n máa ń jó gan wọ́n so ti yín wọ́n máa compose their like wọ́n kọrin wọ́n dẹ̀ máa ń jó so lára nǹkan tí mi o le gbàgbé lára orin yẹn tá bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ tá bá fẹ́ bẹ̀rẹ̀ rìhásà nírọ̀lẹ́ a máa sọ pé Síkí ọlá mi a máa kọ́kọ́ kí olórí wa ẹni tó ní tíátà group yẹn Síkí ọlá mi ò Babalúkú ọkọ ọmọ Kẹ́hìndé mi èjì rẹ̀ ṣàfọwọ́lẹ́rán ṣá máa wò wọn lóye ṣọlọ́run ọba ló lè ṣèdájọ́ ayé á wá dá wa lóhùn pé mo gbà kádàrá mi ò ọlọ́run ọba ò mo gbà kádàrá mi mo gbà kádàrá mi ò ọlọ́run ọba ò mo gbà kádàrá mi látòde ọ̀run lẹ̀dá ti yan pín rẹ̀ mo gbà kádàrá mi àwa tún dà ń pé ṣùgbọ́n ó dá mi lójú pé orí ọlọ́ba kò ní súngbó nílé ayé o orí tí ó jọba lọ́la Ìdùmarè ló mọ ayíjẹ́ mi lẹ́yìn ìgbà náà ó wá di ìgbà tá a bá ṣeré ṣẹmọ̀ a máa lọ ṣeré lábúlé káàkiri ní aṣewélé ibẹ̀ ló ń gbé bọ̀t àwọn ìlú tó wà láṣewélé Ondo state láwọn búlébúlébúlé kiri yẹn a máa lọ ṣeré lálẹ́ mo ṣe tírísìn mo máa mo máa ṣe pààtì róò gangan tó jẹ́ pé èmi máa play mẹ́rò ó ti yẹ yín bẹ́yẹn ẹ mọ gbogbo live bí ó ṣe ẹ̀hẹ́ nígbà yẹn mo ṣe mẹ́ta but ó wà tó wá di ní tó jẹ́ kí n sá this guy ní ọjọ́ náà lọ́hùn ìyàwó ẹ̀ sí kẹ́hìndé yẹn náà ọkọ ọmọ kẹ́hìndé mi èjìrẹ́ èjìrẹ́ so bàbá sikisiki ọlá mi ò bàbá lukú òkè okay, síkírù bàbá lukman ó ti yé so ọkọ ọmọ kẹ́hìndé mi èjìrẹ́ ó ti yé ìyàwó ẹ̀ nígbà yẹn mo ṣe máa ń ṣe gbogbo àwọn tó bá ti fẹ́ wọ́n máa bá gbogbo wọn sùn wọ́n máa fẹ́ gbogbo wọn gbogbo wọn tó bá ti fẹ́ gbogbo wọn wọ́n lè wà nínú gúrùpù wọn wọn ò ní lè lọ mọ́ you understand me now ìyàwó ẹ̀ wa sọ fún mi níjọ́ kan kò lè sọ fún mi fúnra rẹ̀ mo rẹ̀ mọ́ pé àwọn pípì wọn wà ó ń lògùn ẹ mọ̀ pé nígbà ìwọ̀n ògùn náà máa ń lò ó ti eyín ó máa ṣe tí orí ojú bàtà bá ń lọ sí abájọ́ lọ ṣeré wọ́n máa dira àwa nìkan láà dira ó ti eyín ọlọ́run nìkan ló dì wá lára ti eyín bẹ́ẹ̀ nígbà tó wá di ní ọjọ́ náà bí ìyàwó àṣẹ àwa mo lọ gbé akúgbé kúrò bá máa lọ pọnmi lódò bá ṣe ń bọ̀ tó o ṣàwá pè mí ó wá pè mí sẹ́yìn ẹ òun fẹ́ rí mi ní kọkìnì kan òun ló máa ń tòsí obìnrin fọkọ ẹ̀ sódà àtọkọ ẹ̀ bá wá bẹ gbogbo ní máa bẹ̀rẹ̀ pé ìyàwó ẹ̀ á máa bẹ̀rù òun ló máa sọ fún ẹ pé òun fẹ́ kó fọkọ òun sọ wọn lè pọ̀ gbogbo wọn bẹ ẹmọ bí bàbá Ògúndé ṣe máa ń ṣe gbà yẹn bí gbogbo wọn ṣe máa ṣe nìyẹn tí wọn máa ṣó ti eyín bẹyẹn <laughs> bó ṣe sọ fún mi báyìí pé èmi èmi ah, èmi táwọn èèyàn ẹ máa wò mí o ó ti pẹ́ lóbi today if anybody bá parọ́ mọ́ mi àbí tẹ́nibọ̀dì bá ń ṣe ìsọkúsọ ń pa mi ìsọkúsọ ni wọ́n ń sọ bẹ́ẹ̀ mi ṣe ṣiṣẹ́ láàrin ọkùnrin tó ó yẹ kó ti tò mí ní prom ó yẹ kó ti gbẹ́dì mi gbóná ó yẹ kí di èèyàn kó ti máa ṣe omi ó ti yẹ yín bọ̀ kò ń ṣe totori ẹ̀ bó ṣe sọ fún mi báyìí mo ní ẹ̀ kò pẹ́ náà ló bá pe ọkọ ẹ̀ náà pé sòwò fẹ́ nítorí sọ mo ní ayé mi <laughs> mi ò sọ̀rọ̀ torí mi ò kùn mi ò sọ pé no mi ò sọ pé yes mo sorí kodò báyìí pé mi ni mo ṣe gbé bí àwọn màmá tó ti kú yẹn tó ń pè ní màmá eh, òṣàbùnmi àti jimaliu bí wọ́n ṣe fẹ́ra wọn ni mo sọ yìí wọ́n ṣe fẹ́ gbogbo bàbá yẹn náà gbogbo àwọn bàbá yẹn náà wọ́n máa ń wà ní state gbogbo ọ̀nà ekiti gbogbo kìnì yẹn ó ti yẹyìn mo wá gbé kòròbá mo ó kéré jẹ́ kí n mi bí n ṣe fẹ́ lọ mi báyìí ẹrù mi àwọn nǹkan tí mo make sure pé mo kó gbogbo pint gbogbo undis mi bra mi àtàṣọ mi pé aṣọ torí pé ńgbà yẹn mo máa ń lo oògùn ṣe mo di báyìí mo kó sínú kòròbá mo ṣáà ṣe bákan mo wọ̀ míì mo wọ̀ sórí ara wọn ti yẹyin mo wá kó àwọn míì tí mo kó sínú kòròbá mo bá lọ sínú pé mo fẹ́ lọ pọn mi ṣùgbọ́n tó ti bá mi sọ yẹn níṣe gbàbẹ̀ nìyẹn lẹ́yìn igbó níṣe gbàbẹ̀ lọ jáde sí títì bòmíbà tí mo ṣe wọ mọ́tò Èkó padà nìyẹn bí ṣe wọ mọ́tò èkó padà ni bí ṣe kúrò ní tìmọ ni hmm? kan wá fẹ́yàn wọn ò fẹ́yàn yẹn ẹ eh? no be today people don dey kì í ṣe pé bóyá mo fún àìjọjọ orí mi lọ bọ̀tà àwọn kan wà àwọn olówó tó ń bá bá mi bọ̀tà èmi èmi ní i have one thing láti ilẹ̀ mi i have a magnet spirit if my magnet my spirit doesn't connect with you i speak for everybody i love everybody I always speak for people. Okay? I always be ṣe ni mo bẹ̀rẹ̀ o. Ó ti yé yín kò ṣe o. Hmm. I always speak for people. I always love to put smile on people's face. Okay? Bọ́lọ́run ṣe dá mi nìyẹn o. Bí Ọlọ́run ṣe dá mi nìyẹn. Mo sá lọ. Nínú àwọn míì tajọjọ ṣeré ń gbà ẹ̀. Tọ́ bá kẹnu sí wọn bẹ́ẹ̀ inú wọn máa dùn Because wọ́n ti dìyàwó ọ̀gá. Tọ́ bá ti ń lọ sí èdè oré àwọn ọkùnrin pọ̀ ń bẹ̀ àwọn iṣẹ́ ọ̀gá ò bá ti shoot yẹn ọmọọṣẹ́ ló máa dóhun ló máa fẹ́ wọn àwọn ọkùnrin náà wà nínú wa so bọ̀tí ètò ọ̀gá bá ti fẹ́ tó bá ti láì tó bá ti tó fine ó ti yẹ yín ọ̀gá gan ìbá máa fine òun náà máa ní pé kí gbogbo yín tẹ shoot kó shoot tó bá ti wá shoot tán làwọn ọmọọṣẹ́ ṣe máa shoot yòókù me no like anybody of them i no want because wọ́n ní kó wá ṣiṣẹ́ tèmi dẹ̀ bí nígbè kí n máa ṣiṣẹ́ kí n dẹ̀ gbogbo nǹkan tèmi bá ṣe láyé mi ọ̀dọ́ ọkùnrin àti kéèyàn bí ọmọ kó dẹ̀ lọ́kọ it's very important ó ti yẹ yín kó lọ́kọ bọ́ tó ti wo kádà rẹ̀ nígbà mìíràn èwo làbúrò máa je ráì to bá lókúta To ba ti ro nje to bá ń so oúnjẹ kúkú ní sùúrù tọ́lọ̀ ń bá ń so oúnjẹ fún ojú tí ju pé kán da yẹ̀pẹ̀ mọ́ òkúta mọ́ ráì fún ẹ kọ́ ní kó máa kó at the end of everything wà lọ ni pneumonia àbí I mean appendix you know wàá the only sickness tó torí pé you get me so bí mo ṣe kúrò mbẹ nìyẹn ẹ ti gbọ́ bí mo ṣe kúrò nìyẹn lónìí lẹ́yìn ìgbà náà tí mo tún wá kúrò mbẹ mo tún lọ rẹ́gísà lọ́dọ̀ bàbá Suwe kì í ṣèmi mo fẹ́ lọ rẹ́gísà ńgbà yẹn ọ̀rẹ́ mi ló wá láti Russia ṣé Russia ló ń gbé Germany Germany ló ń gbé ọ̀rẹ́ mi ń Germany Bumi ìyẹn wá di nineteen ninety something nineteen ninety two or ninety three nílé ètí tó wá padà dé yẹn ó dẹ̀ dé ó ní olóhùn ò lè máa jókòó sílé bọ́lá ó dẹ̀ jẹ́ ká lọ join eh, eh, eré tíátà èmi ń ṣiṣẹ́ o èmi i was working inú ṣọ́ọ̀bù mi ló ti máa bá mi mú tó ń jẹ ó dẹ̀ máa sọ pé bọ́lá jẹ́ ká lọ join àwọn tíátà mo ní èwo ló like ó lóun like ògògó mo ti sọ rí ó lóun like ògògó mo dẹ̀ ní à ògùgó náà pé ìyàwó wọn wà níwájú church wa first born wọn gbà yẹn tó jọ wọn báyìí wọn ṣẹ̀ṣẹ̀ bí ó dàbí kò tí ì pé oṣù kan ojú mi náà tẹ̀ bí ọmọ yẹn mo níyàwó wọn níwájú church mi ló wà mo ní so mo lèmi náà láì gbọ́dọ̀ ògògò mo ní mo láì kó ògògò bá dẹ̀ ṣe ń lọ níjọ́ yẹn tó gbé wa lọ tó fẹ́ gbé wa dé ọ̀dọ̀ bàtà ṣe láà lọ sọ́dọ̀ ògògò ìyẹn ní ọ̀rẹ́ mi wà ní ọ̀rẹ́ omijì náà ni pé ọmọ òkòròdú ni pé omijì náà ni ọ̀rẹ́ òun àmì omidiyan pọ̀ rẹ̀hùn ni wípé ní Bọ́lá street eighty Bọ́lá street pé ká kọ́kọ́ yabẹ̀ bá ṣe yabẹ̀ ló wá sọ pé wọ́n ń lọ sí pé wọ́n á lọ sọ́dún fa aláfẹ́ lọ gbafá afẹ́ lọ gba yes afẹ́ lọ sọ́dún fa ló ní kí la fẹ́ lọ ṣe bàbá sùwé ó ní kí la fẹ́ lọ ṣe á ní afẹ́ lọ ọ̀rẹ́ mi lòun láìkí pé òun fẹ́ lọ join group ló bá ní kíni ló bá bẹ̀rẹ̀ sí í ṣe gbogbo àlébù tí ògògó ní kankan bẹ́ẹ̀ yẹn pé mo dé ọ̀rẹ́ mi yẹn dẹ̀ jẹ gògó ẹ ti understand àmọ́ bóyá wọ́n ṣe sára ni ẹ mọ̀ kó gògó náà wọ́n ṣe ẹ̀rẹ́ bóyá wọ́n ṣe sára so èmi ò sọ pé wọ́n ṣe sára bọ̀ wọ́n ṣàjẹ tó gògó pé à pé wọ́n á sàn ẹ mọ̀ pé lómi máa ń tó bá rí kànà fi irú ọkùnrin tó bá ń like ọ̀rẹ́ mi yẹn bùnmi ló sọ ó lóò gògó náà ń sàn bó lóun like ẹ̀ èmi náà mo èmi bí ṣe wàyọ́ lọ́n dájì mo máa ń like ọkùnrin tó ga mo like ọkùnrin tó ga tó straight ti yé mo like ẹ̀ because bàbá tèmi náà ga bó ṣe straight nìyẹn in tó bá dẹ̀ wà nínú bàbá ẹ̀ bí bàbá ẹ̀ bá ṣe rí irú ọkùnrin tó ba ń wù ẹ́ ni irú ọkùnrin tí wọ́n bá ń láìkì tó bá ń wù ẹ́ irú èèyàn tí bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ò lè jẹ́yàn kúkúrú kó o sọ pé ọmọ aláìkì èèyàn tó ga tó bá fẹ́ nà ó le má last so oníkálukú ló ní jìn ẹ̀ ó ti yẹ yín kò ń ṣe pé èèyàn fi ń bè mo kàn ń ṣàlàyé ọ̀rọ̀ ni ó dẹ̀ sọ pé bó ṣe convince wa níjọ́ ẹ̀yẹn pé ká rẹ́gísítà mẹ́ bá ṣe rẹ́gísítà lọ́dọ̀ bàbá Sùwé nìyẹn a dẹ̀ rẹ́gísítà lọ́dọ̀ bàbá Sùwé mo sọ bá ṣe jókòó first day ta kọ́kọ́ dé iṣẹ́ mọ̀ kí lorúkọ lady kan bá wọn pè láṣà ṣe ṣadé lorúkọ wọn àti lọ́lá ìdíje màdámù yẹn àǹtí yẹn yeah àǹtí àǹtí lọ́lá ìdíje nọ́mbà wọlé ìgbà yẹn ó ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ kò tí ì fẹ́ ládùn wọlé ó ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ lọ́nà but ẹ mọ̀ pé wọ́n ti wà nínú role lọ́lá wọlé àǹtí lọ́lá wọlé ó bá ṣe hmm, hmm, ó kọ́kọ́ àǹtí lola kọ́kọ́ ta sí mi pé ah, òun láìkí bẹ́ẹ̀ ṣe múra àǹtí lọ́lá ìdí jẹ́ ó ní mo láìkí yín bẹ́ẹ̀ ṣe múra kò kọjú sọ̀rọ̀ ẹ̀mí èmi ló kọjú sí aṣọ tí mo wọ̀ lọ́jọ́ yẹn lọ́hùn red and white ní fancy, aṣọ yẹn a ṣẹ̀ ṣe fàǹtí tán ni ní láfíàjì first fancy, ta kọ́kọ́ ṣe ní láfíàjì mo wà nínú àwọn tó sponsor ẹ̀ so red and white yẹn ti mo wo, special made tó bá mi ṣe wálá nígbà yẹn mo dẹ̀ wọ bàtà the same ni mo wọ̀ sí lọ́dọ̀ ìdíjẹ́dẹ̀ rí mi ó ní mo láàjù bẹ́ẹ̀ ṣe múra ẹwà pa bàjẹ́ mo lẹ ó dẹ̀ bẹ̀ sí ṣe ó dẹ̀ ń lọ ó dẹ̀ ń kún ó dẹ̀ ń ó dẹ̀ ń bàbá pé ewo ni gan bàbá wá pé ni gan bàbá sùwé wá dáhùn pé wọ́n hùn gan o ó bìlí pé bóyá wọ́n wá bóyá lára àwọn girls tí wọ́n máa ń ṣe tó ń sàn èmi láti gbà mí ò mi ò kàn kó bàbá sùwé jẹ because sùwé sùwé yẹn ẹ ẹ̀gbọ́n sùwé ilé wa ilé kan lájọjọ ń gbé ilé òsì fẹ́ sọ ilé kan lájọjọ ń gbé so mo mọ sùwé mo mọ mo rí wọn tán ó ti ẹyin sùwé yẹn sùwé bà àti ẹ̀gbọ́n ẹ̀ bóyá àbúrò ẹ̀ dẹ̀ ni ọkọ ẹ̀ ló máa ń ránṣọ fẹ́ mi ìrọ́pàá tí mo wọ̀ yẹn olóma rántí sùn wípé bàbá wa mo ti rí wọn tán tó ti yé but èmi ò look down anybody ẹgbẹ́ẹ̀tì mi bẹ́yẹn mi láì bàbá sùn ó tún máa ń róṣọ ó máa ń wọ gbogbo costume tó máa ń wọ tó máa ń dọ̀tí yẹn ó jẹ́ ń dislike ẹ̀ mi ò like ẹ̀ rárá fún yẹn kó lé kí bàbá sùn rest in peace ó ti yé ọ̀rẹ́ mi yẹn ló confam ló jẹ́ kí a ṣe kí ni mi yẹn òun lọ mi ẹni tó gbé wa lọ́jọ́ ló convince wa bàbá sùwé ló convince wa pé ká rẹ́jísà ń bẹ̀ gba tó dẹ̀ ní pé àdẹ̀ rẹ́jísà ń bẹ̀ náà ṣe mọ̀ pé èmi sìn wọ́n ti mọ èmi they know me they ẹni tó gbé mi wa lọ níjọ́ yẹn náà ọlọ́pàá they always protect me because they know I know a lot of olú ọlọ́pàá they protect me ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn máa ń protect mi pé mi ò ń ṣe mi ò ń ṣe ẹni tó máa mi ń ṣe mi ò ń jẹ mi ò kí ṣe pé mo níwọ̀n fáyín mi ò kò ń sùn kiri ni I don't they like am ẹ tí bá ti tí bá ń date ẹnìkan gbà ẹ o ní máa date ní máa kọjú mọ́ àti tí relationship yẹn bá finish. a dẹ̀ ń lọ a dẹ̀ bẹ̀rẹ̀ sí ó dẹ̀ ní ọjọ́ Thursday o ọjọ́ Tuesday o tala tún pàdé ńbẹ̀ a pàdé lady kan báyìí Fatima bàbá sílẹ̀ tí ì ṣe fíìmù rí ojú olójú ni àbájọjọ wà ń bẹ̀ ni ó wá sọ fún ẹ pé òun ní fíìmù kan tóun máa ṣe ń sìn tó ṣe fẹ́ release pé ojú olójú alá máa wà ń bẹ̀ but pé you that's pretty girl kìnnìkan kìnnìkan Fatima tó róòlù ṣé ọmọọṣẹ́ kan báyìí tó Fatima ó ti máa darú ọjọ́ tí mo rí ó ti darúgbó ọjọ́ tí mo rí ó ti darúgbó tán bá rí ni wọ́n máa rí pé bóyá mọ̀ sí mi ni wọ́n ni pé ọmọ kọ́ màmá kojú wò mí pé kìíní kan ẹ understand mo ń o ẹ̀yin tẹ́ rí mi tẹ́ máa ń wà threat mo wá lókè nígbà tó dẹ̀ yá ta fẹ́ wa máa ń lọ fún rìásà ni mo máa ń ọ̀rẹ́ mi yẹn lèmi máa ń gbé tọrọkọ ẹ̀ nígbà yẹn ó wà nílò ìbò ń wà ó kàn owó bímọ gbà tó bímọ ṣó bímọ tán ló gbọ́mọ wálé àbí wọ́n ní kó wá bímọ sílé ó ṣàgbọ́mọ yẹn wálé ṣá òun àtọkọ lójọ wà ní ṣé ibo ló wà ó wà ní ìlú Germany you understand bumi? a dẹ̀ lọ sí rìhásà níjọ́ yẹn àti wá ń lọ sí rìhásà a dẹ̀ lọ níjọ́ yẹn bí bàbá sì ṣe pè nìyẹn pé kó wá lọ sí kóun fẹ́ rí nínú rehearsing room that is inú yàrá tó wà lẹ́yìn yẹn ó dẹ̀ lọ rí ní eighty nígbà eighty eighty nọ́mbà eighty Lagos street I mean tìrí ibi tó wà yẹn bẹ́ẹ̀ ni so ó dẹ̀ jáde bó ṣe jáde padà òbí náà jókòó sí inú ọ́fíìsì ẹ̀ mo dẹ̀ ń jókòó mo dẹ̀ i we are just talking you know nígbà tó dẹ̀ ní wọ́n fẹ́ rí ọ̀gá lọ́wọ́ ẹ̀rí kan tó bẹ̀rẹ̀ yá nígbà tó dẹ̀ dílé kó kàn wá bá mi bọ́lá bọ́lá bọ́lá bọ́lá mo ní yẹ́sì ó yá dìde dìde kámálọ kámálọ kámálọ kámálọ mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ní tá dìde dìde dìde dìde dìde dìde dìde ọ̀rẹ́ mi dẹ̀ ni n bá dìde pé kí n jẹ kọ́kọ́ dìde bóyá nǹkan kan àrà sán lẹ́yìn ìkùlé lọ́mọ ìmọ̀kan tó ṣẹlẹ̀ ló bá ní ní ìmọ̀kan tó ṣẹlẹ̀ ní ó ṣe ló bàbá ṣe bó ṣe lóun fẹ́ rí òun lẹ́kọ̀ọ́ tẹ̀lé bóyá ọ̀rọ̀ kan ló fẹ́ sọ wá bẹ̀rẹ̀ sí fọwọ́ pa òun lára ló wá fẹ́ máa tóòsò òun fẹ́ máa ṣe kíní kan pé kí ni gbogbo òṣì yẹn ṣe bá wá ṣeré ni ṣé òun sọ pé òun wá níbọ̀ ìyẹn dákànà ṣé ti mo rú nǹkan bẹ́ẹ̀ yẹn but àwọn ẹlòmíín sìn gbogbo àwọn tó máa ń ṣe fíìmù yẹn wọ́n máa ń dóra wọn ṣeré torí ẹgbà kan ni wọ́n máa ń dóra wọn ṣeré náà wọ́n máa ń dóra wọn ṣeré so tèmi tó bá dẹ̀ táwọn kan bá ti sọ pé wọ́n fẹ́ dú ẹ ṣeré wọ́n fẹ́ dú ẹgbà wọ́n fẹ́ dú ẹgbà pààrọ̀ wọ́n fẹ́ dú ẹgbà pààrọ̀ ògú ẹ tó bá sọ pé o kọ̀ ìjà ló máa ń dà ó ti yé yín tó bá jẹ́ pé mi máa ń dó mo ń sùn kiri bí ṣe wà yìí ẹjọ́ tí mo ń rò lé ní kíṣẹ́ mi ni máa mú nọ́mbà mọ́tò tó àwọn mọ́tò tó gbà àwọn ọ̀tá mi níṣẹ́ mi ni máa mú nọ́mbà mi ṣe ń sọ̀rọ̀ yìí ó ti yé yín bá ṣe kúrò lọ́dọ̀ bàbá sùwé nìyẹn ó ti yé lẹ́yìn ìgbà náà gbogbo sọ ìṣẹ́ mi bá ti lọ kọ̀ǹfàmù o ọ̀pẹ̀bẹ̀ máa tó bá kọjá níbi ọ̀dọ̀ àbíjì mi ọ̀dọ̀ bàbá yìí tó bá kọjá ṣẹ́mọ̀ ọ̀pẹ̀bẹ̀ máa ń ọwọ́ tó máa ń ṣe yìí ó ti máa ń jẹ́ kó yùsùn máa kọjá wá sí ọ̀dọ̀ eh, ẹ̀gbọ́n abóyá àbúrò bàbá sùwé ni àmì ìyàwó bàbá ẹ̀mí àbúrò sùwé tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ṣé ti yẹ yín yẹn ọ̀pẹ̀ bẹ́ẹ̀ ò gbéraga tẹ bá kí bàbá sùwé ní gbòròǹgbà mi ó lè máa gbéraga kó máa ṣe kíní kan bá ẹ tọ́ níta nígbà tó dẹ̀ yá a kúrò mbẹ̀ lẹ́tà ní chọ́ọ̀chì ibi tí mo ń lọ nísinsìnyí tí yá wá gáàsì fún àánú eh, pásọ àánú tàbí wá lọ tún sọ gbogbo àwọn tó ṣà lọ́ọ̀fù music i mean program wọn àti gbogbo yasgaga wọn gbà yẹn we followed him ibi tá a ti follow wọn yẹn ẹ mọ̀ pé wọ́n use mọ́ olúṣẹ̀yẹ ibi tá a ti jókòó jẹ́jẹ́ ibi tán ti ríran táwọn fásọfin ríran sí gbogbo àwọn ìrètí ń gbà yẹn nígbà tí kìnní ti kú bọ̀dá yìí kí ló Bọ́lájí that's um, tó máa ń sunkún kí ló orúkọ wọn lúkúlúkú tí kan tún ti kú lábẹ́òkúta bọ̀bọ́ kan tó jọ ọ̀dẹ̀jọ tó kọ́kọ́ kú gbà yẹn tọ́nà yìnbọn fúnra wọn ní ó ṣe mistake lọ́ba níbì kan tí wọ́n ṣàti ń kú wọ́n wá tún ríran sí àwọn eléré àti ọ̀gbẹ́ni kí lórúkọ ẹ̀ ìrètí bí ìrètí ṣe dé ṣọ́ọ̀ṣì wa nìyẹn bí ìrètí bó ṣe dé ṣọ́ọ̀ṣì wa bó ṣàṣe lọ gbogbo dọ́rin dàtà tó ń wá so gbogbo wọn àti ṣadé pẹ́lá àti ó wá sí ṣọ́ọ̀ṣì náà wá sí Vineyard of Mercy. Ṣadé, she's a friend also. re, re, re, do, do, do. Tí professor, professor kan báyìí, Ọlọ́run dáríjì mi. Professor yẹn bó bá ṣe ló yá. Tó máa ń kọ́ wa lórin nínú church wa ń gbà yẹn. Professor ni tó teach in lásán. No, you need that. Professor. You understand me? Mi ìpúrọ́ ìjà mi tí wọ́n bá ti sọ pé wọ́n fẹ́ ìjà yẹn pé wọ́n fẹ́ fẹ́ ẹ jẹ́ jẹ́ má jẹ́ nǹkan yín ní àtọ́tún mo ti ṣàlàyé ọkùnrin tó yẹ pé gbogbo ọkùnrin tó bá toast ẹ tó lóun fẹ́ bá ẹ sùn ló máa du ẹ ló máa bá ẹ sùn ẹjọ́ torí ọlọ́run ṣáwọn èèyàn ò ti ní ṣá ṣáwọn èèyàn ò ti ní máa ṣomi ṣẹ́yìn ò ti ní máa rùn torí gbogbo ẹ̀ tán bá dá gbogbo spam tán bá dá fún yàn tó bá yá a máa rùn lábí èèyàn a máa rùn ní gbogbo ara èèyàn èmi kẹ̀dẹ̀rẹ́ láti lè mo ti lómi lára kì í ṣe pé mo lómi lára tó dísẹ̀ sẹ́nà mo mo lómi lára mi ò ń ṣe tó kéré mi ò ń ṣe slim person ọ̀rẹ́ mi bùnmi tí mo sọ ẹ̀ náà díẹ̀ báyìí bí fẹ̀dẹ́ kò ní kò lè jókòó sọ iṣẹ́ ẹ̀ lè kò lọ́yàn púpọ̀ bọ̀ tó ní ìdí bí fẹ̀dẹ́ kò báyìí You know? Some people, they don't, like me, àwọn ẹlòmíì tó bá ní problem wọn fẹ́ fẹ́yàn torí pé ẹnìyàn wọn ní problem so lè gbé but you see in Nigeria? And when you sọ for me, somebody call me a recent that when people offer you help try to take it because when one notice pé when you ń me mi one wọ́n listen sí me pay money me mi ò gba help lélẹ̀ because kò sẹ́ni tó fẹ́ ṣe help fún ẹ tí ò ní bá ẹ̀sùn tí ò dẹ̀ ní ní nǹkan kan tó Ni nàìjíríà kódà bí mi ò lè sọ ìlú òyìnbó but èmi ò tí ì irú ẹ̀pù yẹn náà ni àwọn ọ̀gá tí mo ní mo ní níjẹ̀bú òde náà gbogbo àwọn tí mo ní mo kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn ẹ lọ bèèrè lọ́wọ́ rí wọn ò mi sílè kan rí pé dáàsì lélẹ̀ ok wọ́n fún mi ní wọ́n fún mi ní two thousand samusa ngudu tó bá pè mí pé princess wáṣọ ọ́fíìsì òun tí ò bá ti tà tí ò bá tà tó fẹ́ kí n mú kọ́sítọ́mà wá àbí tó mọ̀ mo máa ń la alájẹ́ ni mí kò ń ṣe pé èèyàn máa fa jémi tajà ní kó èmi fẹ́ra mi alájẹni mi àtọmọ tó ní agbára ọlọ́run nínú á pè mí ni princess wa má ní mo bí tí mo fẹ́ lọ rajà ọjà tó ń bẹ̀ mí torí ní ẹ̀pẹ́ yìnbà mi mo rí wọ́n lè bẹ̀ mí láṣọ kan kémi máa ń lọ kí n lọ gbà lé kí n lọ rà lẹ́kọ̀ọ́ àwọn bàtà àwọn kan tí bá ní tí mi bá ní lọ́kí n lọ rà lẹ́kọ̀ọ́ ibi tí mo lọ ìmọ̀ owó tèrè tí máa jẹ lórí ẹ̀ ṣe mọ̀ pé nígbà tí bá jẹ three thousand náà owó ni mo owó ni because àwọn ẹlòmíì ń gba sálárì sálárì wọn ò pé ten thousand sálárì ẹlòmíì seven thousand ní seven thousand ìlú oníṣó tún pé seven thousand ṣá ń gbà yẹn ẹlòmíì ń gba sálárì owó three thousand ó ti yẹn so tẹ́mi ba gba contract tí mo bá ń jẹ tí mo taṣọ ẹyọ kan àbí tí mo gbélé bí mo ṣe ń taṣọ náà ni mo moto ni mọ́tò ní solomẹ́ǹtì fáwọn èèyàn lẹ́pẹ́ o èmi bọ́lá ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ solomẹ́ǹtì mọ́tò fún yàn ni mo ń kó àwọn ẹ̀kọ́ tó ti pé wọ́n bẹ̀rẹ̀ sí lọ sọ́dọ̀ àgòrò lọ gbé mọ́tò táwọn kan tó ń ṣiṣẹ́ ń bẹ́gà adé ó ti bá di big man sí máa yẹn ga báyìí gògòrò lẹ́yìn tí mo dé tí mo tí mo bẹ̀rẹ̀ sí ra mọ́tò lọ́dọ̀ àgbòrò um, lòun ṣe ń lọ bẹ̀rẹ̀ sí gba mọ́tò lọ́dọ̀ àgbòrò àwọn èèyàn tó jẹ́ chairman gbogbo àwọn ìkòròdú wọ̀nyẹn wọ́n ń pẹ́ nìkan náà kí lórúkọ bọ̀bá yìí o ó rí mi ní ọjọ́ kan ó ní princess oníṣẹ́ princess ṣe ò tí ní gáràjì rẹ̀ oníṣẹ́ princess ò tí kọ́lé ni ṣé princess pẹ̀lú gbogbo iṣẹ́ tó ti ṣe because bí mo ṣe ṣé téèyàn bá ti lóun ò ṣe ìwà burúkú tí ò ga tí ò dẹ̀ lóun ò ṣe ṣìnà ṣé kò gbúdọ̀ gbé i'm just telling you that gbogbo àwọn tí mo mọ̀ yìí ẹ mo máa mo ti pọ́n bọ̀dá wálé rí dáadáa mọ̀ jẹ̀bú òde tí mo sọ pé true wọn ni mo ṣe bẹ̀rẹ̀ sí ẹni tó ń gbé mọ́tò láti máa ta mọ́tò tó ń sọ pé kí àgòrò máa gbé mọ́tò fún mi kí màá mi ìkan dúró mi lọ mo sọ gbogbo nǹkan tó ń ṣe mi dáadáa wọn ò fún mi sílè kan rí ìwọ̀n àti mo bímọ wọn ò fún ọmọ mi ní ten kọ̀bọ̀ pé owó ọmọ lélẹ̀ mi ò dúró lórí ẹ̀ pé ó fún mi lọ́wọ́ kí n máa bẹ́ ẹjà ẹ lọ́bẹ̀rẹ̀ lọ́ gbogbo kò sí sàmúsàngúdù yẹn ló máa sọ pé tí n bá ń lọ níjọ́ náà lọ́hùn tó promise ni ní five thousand ó lè wá dé kó sọ eh kí n gba two five tọ̀wọ́ kí n gba two thousand fi repo àmàṣẹ́tù gbèrò wá kó ara mọ́tò eléyìí kóyàn wá kó ara mọ́tò eléyìí ọkàn mi á tún balẹ̀ pé ṣe bí máa kóyàn wá dẹ̀ rówó nínú tí bá kó wá tí bá dẹ̀ ta mọ́tò ẹ̀yọkàn mo lè rí thirty five thousand ṣe mo ń gbà yẹn kiri thirty thousand is big money ó dàgbé kó sọ pé orí three hundred thousand lẹ́ẹ̀kan ṣoṣo kí n dẹ̀ ta rú ẹ̀ bẹ́ẹ̀ lọ kí n ta mẹ́fà lóṣù mo ń ta mọ́tò gan mo ń ra mọ́tò gan lọ́wọ́ gbogbo lẹ́kí wọ̀nyẹn ẹ̀ ń gbọ́ sọ mi ò kí ṣe gódìgà kò sí ọkùnrin tó fún ẹ̀mí mi ò dẹ̀ tó torí ẹ̀yàn wọn lódì o mi ò bá ọkùnrin kankan jà nítorí owó ọkùnrin tí bá sọ pé mo fi sẹ́ẹ̀bọ̀n àwọn olóògbówó mi tí bá sọ pé mo wá ṣe wèrè fún un ẹ̀wọ̀n ló gbọ́wọ́ mi èmi ni mo sì wọ́n wọ̀n sí mi prince má tí mo fẹ́ ṣe àwọn mfm lọ sílé prince many times wọ́n ní ṣẹ́ni tí mo ní mo fẹ́ fẹ́ rí nígbà tá à ń lọ lọ́nà ṣé mo sọ fún ṣáńgbà tí wọ́n á marry wọ́n ní God has a better things for you why do you want to marry this person somebody that living in one room mo ní a máa jọjọ bẹ̀rẹ̀ a máa make ẹ̀ mo ní one room ah, wọn ò mọ sórí mi wọn ò mọ bóyá mo ti sinú ẹ̀jà rí pé mi ì lé gbérí mi o in fact wọn ò mọ̀ princess ni mi. ọjọ́ tí wọ́n lọ ṣe introduction tó kọ́kọ́ lọ ṣe introduction nílé bàbá mi ni wọ́n rí pé princess ni mi àwọn ọ̀rẹ́ tó tẹ̀lé prince lọ́jọ́ yẹn miss adébáyọ̀ ló padà wá sí ẹ̀pẹ́ ló ń sọ company pé princess lọmọ yẹn o i mean princess lọmọ yẹn o mi ò sọ fún yàn rí nothing mi o sọ fún yàn rí pé bàbá mi o ṣe mo jẹ mi ò sọ because mo ti jẹ stupid and bastard ìyàláyé so tó o bá rí mi bíi trek tó kàn fẹ́ máa ro ọjọ́ mi just to be looking for my fault just to be looking for trouble for me whatever you wish me will going to be your portion i don't look for people's trouble ìgbà tí mo fẹ́ praise yẹn yàtọ̀ sáwọn church tó sọ fún mi pé kí n má fẹ́ bọ́lọ̀ tún sọ mo tún wá lọ pa irọ́ láti fẹ́ prince mo tún pa irọ́ pé mo tún mo mú láti lọ prince ẹ ti gbọ́ pé ṣé rí orin tí òjò adé kan gbà yẹn bàbá yẹn pé ẹ obìnrin yẹn ó ní ìwọ tó lọ sóko tó kọ gba ẹbì tó dọ́dọ̀ mi ò kọ gọ́rùn èbì òdélé orí ní ẹbì ní kọ ní oko tó bá jọgọ́rùn ẹjọ́ tó wà jọgọ́rùn òtítọ́ ẹ̀ tó bá jọgọ́rùn òtítọ́ tó wà jọgọ́rùn ẹ̀rọ. mo lọ sọ fún wọn pé mo tún lálàá because I just want to marry him mo tó wọn sọ pé kò lówó yẹn mo wò pé a lè marry a lè lówó náà. lẹ́yìn ìgbà náà gbà tí mo sọ fáwọn ọ̀rẹ́ mi lọ́dún that time tí mo lọ fẹ́ tí mo lọ ṣèyàwó yẹn àwọn ọ̀rẹ́ mi ń fẹ́ kọmíṣánná torí street tí mo ní mo dàgbà sí yẹn ó máa ń bọ́bù ni pẹ̀lú àwọn ọmọ olówó oríṣiríṣi àwọn ọmọ elégùsì àwọn ọmọ onírù àwọn ọmọ babangida àwọn ọmọ àbáṣà gbogbo ọmọ olówó nàìjíríà ló ń wá sí Berkeley Street bẹ́ẹ̀ ni mo sọ fún yín. àwọn Baba laye àwọn bàbá aláyé gbogbo wọn street yẹn ni wọ́n kó sí majority àwọn ọ̀rẹ́ mi tó fẹ́ bàbá aláyé mí sọ̀sídìí ó fẹ́ Mi mí ìkẹ̀dẹ̀ majority wọn náà dẹ̀ kú mi ò fẹ́ anybody èmi bọ́lá mi ò fẹ́ anybody má nǹkan ọjọ́ náà bàdá Mr Pinero wọ́n dé pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn tó bá ti ń bọ̀ báyìí wájú lé ẹ̀pì púpọ̀ láyẹ̀ ẹ̀mọ̀ bẹ́ẹ̀ pé púpọ̀ bọ́lá àwọn ìyá Ṣadé wà báyìí àwọn Rita àwọn ìyá Jídé boys night ilé Akínolúbà tó bá ti di Friday báyìí gbogbo ẹ̀ Wednesday to Friday gbogbo ẹ̀ máa máa bọ́bù báyìí ni wọ́n máa ṣe tí wọ́n máa fi ṣe mọ́jú ni now tó bá ti dé ní Friday ìgbà yẹn pinero ni commissioner of kìnìkan kìnìkan wọ́n máa gbé mọ́tò wọ́n máa dà sí street wa àwọn ọ̀rẹ́ mi yẹn gbogbo wọn ṣe mọ̀ pé Èkó club Ìkòyí club Island club gbogbo club club club yẹn surrounding wa ló wà mi lè sọ pé mi ò wọ kan rí nínú wọn mi ò wọ ọbẹ̀rí tán bá ń ṣe patí bàbá sàn ní gbàmí ìbàrísà sàn ní ló máa ń play jù fún gbogbo àwọn ọ̀rẹ́ mi yẹn pátá ní wọ́n máa dira ní wọ́n máa gbé lọ tẹ̀lé bàbá aláyé ní wọ́n máa lọ sí patí tọ́n bá ti dé street wa báyìí tọ́n bá ti dé báyìí tá bá kọ́kọ́ jókòó tèmi àtàwọn ọ̀rẹ́ mi bá jókòó a máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ but tí wọ́n bá ti land gbam máa dìde máa máa lọ ni bàbá kan nínú wọn béèrè níjọ́ kan ó ní kí lorúkọ ọmọdé wọ́n ní Bọ́lá ó ní wow ó làwọn Bọ́lá máa ń gbéraga mo ní mi ìdẹ̀ gbéraga o ó lọ́mọ ohun tó ń tiẹ́ Bọ́lá náà ó ní bó ṣe máa ń ṣe nìyẹn ó ní tó ó lóun ti notice pé táwọn bá ti dé síbẹ̀ ó ní ọmọ ìbá dìde á dẹ̀ máa lọ wọ́n ní ta ni bàbá ẹ̀ ó wá bẹ̀rẹ̀ ta ni bàbá mi wọ́n ní kò mà ní bá ọmọ nínú ni ẹ mọ orúkọ báyìí pé kì í ṣe bóyá ẹnìkan ló bí mi ni mo ṣe ń ṣe bẹ́ẹ̀ no because mo ń gbà yẹn evangelist ni mí ọlọ́run wà nínú mi mo máa ń jí rere mo kàn jókòó pẹ̀lú àwọn náà ni ṣó ti yẹ yín apart from that mo ń lọ sí church ní ọjọ́ kan no mi ìṣẹ̀lọ church ní ọjọ́ yẹn mo máa lọ ń ṣe evangelism ìbá lọ church náà máa lọ fún evangelism láti ọ̀bálẹ́ndé ó lè jẹ́ to Maryland má ṣà lọ fún evangelism má ṣe padà wá so mo dress mo dress dáadáa mo dẹ̀ fine mo mo ṣó ti yé mo mo fine ṣá mo máa ń dress dáadáa tó bá tó bá fine gbọ́ngbà mi tó bá dress dáadáa wà tún mo tún máa ń dress dáadáa mo dẹ̀ tó fine mo sọ fún mo fine mo ṣe dúró sí bus stop bàbá yẹn gbé big car ló bá park ló bá ní kí n wọlé mo ní à no ṣé mo ti dé yẹ mo ti lọ fún evangelist mo ti dé ṣé mo pé àwọn bàbá tó máa ń fẹ́ hàn tí wọ́n níbi àwọn olówó yẹn wọ́n ń fẹ́ hàn tí lálẹ́ lọ́sàn-án alẹ́ náà máa ń hàn tí ṣe ti yé ìgbà tí mo ń bọ̀ mo ṣe bọ́lẹ̀ ní ọbalẹ̀ndé báyìí ṣe níbi ọmọ ọ̀dà ibi bẹ́ẹ̀ báyìí kan park ṣe ti yé yín ló bá ní kí wọlé ah mo nílò pé mi bó ṣe sọ̀rọ̀ yẹn mo nílò pé evangelist ni mi mi lè wọlé sí mọ́tò ó lóun ò ṣe nǹkan kan ó lóun kàn ní yẹ́tí onísàn ó yà ní ah that's good máa yẹn ni mo sọ fún yín tí mo sọ wípé ó ń ṣiṣẹ́ ní mobi mobi tí wọ́n pè ní Mr. Shonaiki wọ́n ti di pásọ̀ sí mo rí wọn lórí Facebook ìgbà tí mo bẹ̀rẹ̀ ṣáàtì wọ́n tó wà tó wá yá wọ́n sọ fún mi bíyàwó wọn ṣe wà l'Amẹ́ríkà tí wọ́n ní ìdòbẹ̀ ẹ mọ̀ gbogbo àwọn opportunity tí Ọlọ́run fún mi ẹ ẹlòmíì tó bá rí ó máa kú síbẹ̀ mi ó ní ìyàwó wọn ti wà l'Amẹ́ríkà irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ èmi jẹ́ ọmọ kan tó jẹ́ pé máa ń tẹjúmọ́ nǹkan oní nǹkan àtogún ológun àtorógún ológun dẹ̀bìtì àyàdé àtójẹ́dógódìgà bí òjú ọmọ kan èèyàn máa bí fún wọn torí àwọn wọn ò Nàìjíríà America ìyàwó wọn wà náà you coffee take the medicine for syrup now. That oògùn yẹn ṣùgbọ́n ó ní pé mo sọ fún wọn mo ní mi ò lè ṣe nígbà tí bí mo ṣe sọ fún màá yẹn gbà tó wá yá ó ṣàmà tó wá you know mo ní mi ò lè ṣe wọ́n tún máa wá wọ́n ṣàmà password mi mo ní mi ò lè ṣe pé mi ò lè ṣe mi pé evangelist ni mi torí ẹ má yẹn wọn máa ń pè mí ní evangelist nígbà tó yá pàtó ó disturb mi títí mo ní mo láwọn ọ̀rẹ́ o tó yẹ pé wọ́n máa ń wọ́n máa ń fẹ́ bàbá wọ́n máa ń fẹ́ like wọ́n fẹ́ ọkọlọkọ ẹ tó ń sàn wọ́n máa ń ní boyfriend ọdẹ máa ń fi àwọn bàbá yẹn pé mo fẹ́ olówó tó máa fi bùgá tẹpẹ olówó yẹn ló máa fún wọn lówó every month wọn ò mọṣẹ́ ṣe kankan lọ títí wọ́n ń ṣiṣẹ́ gan wọ́n kàn fi bojú ni you know those people tó máa ṣe wọ́n dẹ̀ máa rò dí kiri wọ́n dẹ̀ máa gbé wọn sẹ́gbẹ̀ẹ́ káàkiri but èmi mo ní nǹkan tí mo fàyè mi ń rò mo mọ nǹkan tí mo fẹ́ fúnra mi ó ti yé mo máa ṣe mọ̀ pé mo ti sọ̀rọ̀ nísìnyí ẹ mọ̀ pé mo ti sọ ti pìnẹ́rò yẹn rí ẹ̀mí bàbá yẹn pé àwọn ọ̀rẹ́ wọn ìkan nínú wọn wọn lè ti gbàgbé o tí nǹkan tó ń sọ ni mí èmi ò lè gbàgbé títí láéláé àwọn ọ̀rẹ́ mi yẹn sọ fún bí ọdún sọ yàn nípa ó kàn rẹ́ni kékékékéké àti jade, àti diola, àti jade, àti diola. Bísí àbísí ti kú Déọlá gbogbo wọn àti ẹ eh, kí lorúkọ ẹ ẹ eh, Joyce gbogbo wọn ṣá sáì pé ọmọ no name gidi ẹ eh, ti understand bẹ́ẹ̀ bó ti mú mọ pé ah, àwọn bàbá yìí wọ́n níyàwó wọn ànìkan náà ti jọjọ bèrè báwo ni mo ṣe fẹ́ ṣe pé you know àmì èmi náà tí mo dẹ̀ reject kì í ṣe pé èmi gan-an no the spirit of God in me that turn them down kì í ṣe pé because kí ni mo fẹ́ máa dó sẹ́gbọ̀n bá mi mi níwà compose ó ti yẹ mi níwà compose I just rejected ṣé wá nígbà tí mo wá sọ pé mo fẹ́ fẹ́ prince tí mo wá sọ pé mo máa fẹ́ ṣe wedding ah wọ́n wá bèèrè lọ́wọ́ mi ó nìkan nínú wọn àwọn ọmọ tí mò ń sọ yìí kán fẹnu ṣátà nǹkan gbogbo àwọn guest tó máa ń tẹ̀lé olówó yẹn wọn ò lọ́gàá wọ́n ìwà lórí Facebook báyìí tó máa ń sọ̀rọ̀ nígbà mi kò ń dùn mí ẹlòmíì ayé ẹ̀ ti ṣáká a máa sọ fún ẹ páyé ẹ̀ bàjẹ́ ẹlòmíì olùdọ́lọ́run ní fún kò mọ́ torí gbogbo tó ti ṣe láyé tí ó bàjẹ́ ó máa gbẹ̀sọ́ ẹ̀ a máa sọ fún ẹ pé a máa ṣàlàyé báyé ẹ̀ ṣe máa rí lọ́la náà wà tí mo wá sọ pé mo fẹ́ marry wọ́n bèèrè lọ́wọ́ mi ta ló fẹ́ fẹ́ má sọ fún bàbá náà pé tíṣà mi òun ni ìkan nínú wọn bá dà pé tíṣà torí ẹ̀ kò sí kankan tó ṣé kankan fíṣítì wọn wọn tẹ̀lé mi wá bí wẹ́ẹ̀dì yẹn Joyce tẹ̀lé mi lọ bí òkú ní ìlú wa rí nígbà tí grandmother mi kú bó ti ń kò sí ẹnì kankan tó ń tíjà Bọ́lá ṣé ò lè ní sùúrù ó máa ń kánjú gan kẹ̀ títí tí mo ṣe ń sọ̀rọ̀ mi ò rí pé nìkan kan má nínú wọn náà dé ọlá má torí dé ọlá tètè yẹ lọ sí ọmọ ní Ọláwilẹ̀ ó má rí ó má rí làbújá ó má rí gbogbo wọn majority of them ló ṣẹ́kù ní ìfiyọ̀ wọn o because àwọn bàbá yẹn irú èmi sì kí n lọ́kọ̀ kọ̀ọ̀kọ́ lọ́wọ́ wá fún mi lọ́kọ̀ ó sì mí jí ọkọ lọ́kọ̀ o bó kọ́ ṣàlàyé fún mi ṣe gòdìgà o and when you see me don't see me like a threat gbogbo àwọn tí mo dẹ̀ ń bá sọ̀rọ̀ yẹn ẹ lọ bá ẹnì kọ̀ọ̀kan nínú wọn tí mo tó ta mọ́tò tó lówó yẹn kíyàwó kẹ lọ sọ fún ìkan kẹ́nìkan sọ pé Bọ́lá ti bá òun du ọkọ rí ẹ lọ bèrè lọ gbogbo ibi tí mo bá ti jẹ̀dẹ̀ kí wọ́n sọ pé Bọ́lá o òun ló ń bá òun du ọkọ ń bẹ̀ pé Bọ́lá o ó ń bá òun jàdùn kan ní nǹkan ẹ lọ bèrè kò sí kò sí. kò sí. ẹnìkan lóun fẹ́ fẹ́ mi ń gbà kan mi ò fẹ́ mo forúkọ bò láṣìírí ó níyàwó sí lórí ìyàwó òun fún un problem mo sọ fún mọ̀mísì mi mọ̀mísì mi mọ̀ rẹ̀. oyó ló ìyàwó òun fún problem ó dẹ̀ tó wọ́ màbí nǹkan kan ṣá. ó wá lérí mọ́ mi pé tí mi òun ló náà ti ju àkòrè sínú adágún odò ó lókùbí tó máa wẹ̀ sí ọ̀rọ̀ yẹn tí n bá sọ lónìí mi ìgbàgbé látẹnu ẹ̀ ni mo ti gbọ́ mọ́mì mi ní kí n lọ jókòó pé ká sọ pé a fẹ́ fẹ́yàn kí lè o ò fẹ́yàn tó níyàwó símúlẹ̀ níyàwó náà mi ìfẹ́ yín kí ló dé ẹ ra ago fún mi níjọ́ kan báyìí ago yín mi ìdẹ̀wọ́ mo dẹ̀ gbé padà fún yín ẹlẹ́ fún mi ní gift ni ìgbà tó dẹ̀ ẹ̀rẹ́ fẹ́ fẹ́ mu dẹ̀ ní mi ìfẹ́ yín torí ẹ níyàwó sílé mi ò fẹ́ break out ìyàwó yín torí pé ìwọ tó lọ fẹ́ ọkọ lọ́kọ ọkùnrin yẹn ó mọ bí tíyàwó ẹ̀ máa rìn dé ó mọ bí tó máa gbórúkọ ẹ̀ dé ó lè dákẹ́ kó máa wẹ̀ níran ẹlòmíín sì ń dunnú lónìí á lòun gbàgbé ni lẹ́yìn ẹ̀fà ní tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ bí mo ṣe ń sọ lọ́jọ́ yẹn nípa ti prince àwọn ọ̀rẹ́ mi yẹn ṣáta ìpè prince kò lówó ṣé ẹ mọ̀ pé kì í ṣe òní kan kì í ṣe ṣọ́ọ̀ṣì nìkan ló condemn prince ó ti yé yín kì í ṣe ṣọ́ọ̀ṣì mi kan máa ń mi jade àwọn kan wà tẹ́ pé wọ́n kàn like mi wọ́n ní ah Auto Bola yẹn kì í ṣe Bola ni wọ́n pè mẹ́rin princess ó mọ̀ èèyàn gan àwọn èèyàn máa close mo, but ó máa ń tọ̀nù wọn náà kò ń àwọn ọmọ yẹn máa ń fẹ́ tẹ̀lé mi jáde pé wọ́n ṣàfẹ́ mọ people. pípù yẹn tán bá dé ọwọ́ wọn àwọn àbúrò mi wa, wà kì í ṣe mi o lára àwọn ọmọ family mi kan tó ń tẹ̀lé mi gbà wọ́n dèjì lára àwọn tó ń ta mọ́tò ní ẹ̀bọ̀dè èmi bọ́lá no. because ibi tó bá fẹ́ lẹ́mọ̀ ìṣọ̀ṣọ́ ló máa ń ṣọ́ ibi tó bá ti fi yọ̀ sí ló máa ṣomi sí people see me like a threat i'm not your threat i'm not a threat to anybody Into tí mo fẹ́ láyé mi kò ju bẹ́yà pé kí n o adé orí mi ó dà gan kọ́lọ̀ fún mi lọkọ kó fún mi ládé orí mi kí n ṣòwò mi kọ́kọ́ mi balẹ̀ kí n fi kí n put smile sójú àwọn èèyàn tínú wọn bàjẹ́ kò ṣe báwọn èèyàn ṣe fẹ́ máa tọ́ ìpẹ̀lú ayé mi báyìí that's not what God planned for me káwọn èèyàn fẹ́ máa tọ́ pẹ̀lú ayé mi àwọn kan tí ẹ̀mí èṣù wà nínú wọn kan fẹ́ máa fọwọ́ tí èṣù èṣù ti ọwọ́ wọn tẹ̀ṣù ti baptize pẹ̀lú nǹkan burúkú yẹn kan fẹ́ máa fẹ́ fi kàn mí bíbélì sọ pé touch no man no do my prophetess no harm I hate it. I don't do things. Money is good. and when you pé tó bá pẹ́ mo ti fall into the tí bá ti lọ accept that kọ̀ọ̀kan tí mo turn down. I may not find myself in some things like this. But let me tell you, kí you mo find around me. Mo don't find around me to the worst things because majority of our èèyàn tí wọ́n go for the babaláyé ìsìngbà yẹn majority of them don't want to turn one down. Ìyàwó ni wọ́n sọ́dílé ni one kọ̀ dédé lè wo àwọn obìnrin ẹ̀kọ́ sí pé àwọn ọmọ òṣìlẹ̀ àwọn ọmọ eléyìí kódìgà ni wọ́n àwọn ọmọ òṣìlélẹ̀ bóyá ọwọ́ ìyàwó wọn ti lọ pawọ́ dà tí wọ́n nílé wọ́n wá rí wọn létà gbà tí wọ́n ti jẹ wọ́n jẹ wọ́n jẹ wọ́n dóní dátẹ̀ tó dẹ̀ ń lo àwọn ọmọ yẹn ìmíì nínú wọn kì í ṣe pé fi wọ́n ṣògo owó but ìmíì níṣẹ́ míì lára tó jẹ́ pé ìyàwó wọn nìkan ẹni tó bá fẹ́ sílé nìkan ló lè jẹ ọrọ̀ àti èrè nǹkan tó wà lára wọn because tó bá sùn pẹ̀lú obìnrin kan wọ́n máa kó gbogbo nǹkan tó wà náà ayé obìnrin náà kúrò ni so tí wọn bá kúkú fẹ́ in tó bá kó lára ẹ̀ kan máa fi bọ́ ẹ díẹ̀ díẹ̀ kan máa fún ẹ díẹ̀ díẹ̀ pé à mo wà lé ọkọ o ó fún mi lówó ọkọ mi ra ilé fún mi ọkọ mi ra ilé fún mi ọkọ mi ló ṣe ilé fún mi mo gbé mọ́tò ọkọ mi jáde mo gbé lé ọkọ mi tí ó bá kúkú sí yẹn wọ́n ti kó gba àlàáfíà àti gbogbo àǹfààní ayé ẹ̀ jáde kò ṣe pé mo de fi ṣe ìgbéraga bi mo ṣe dé tí mo ṣe lọ four years nínú ọgbà ẹ̀wọ̀n mo sọ́nà fífẹ́ ni wọ́n ní kí wá fẹ́ wọn ló dìjà fífẹ́ ni o fífẹ́ yìí ní nǹkan fífẹ́ kan dẹ̀ máa fẹ́ kí ṣe pọ́n fẹ́ fẹ́ wọ́n kàn fẹ́ bí ẹ ṣeré ni wọn ìmí ìgò òtún ní fún ẹ lówó torí táwọn obìnrin míì wà tẹ́ pé tán bá ti yóò fẹ́ àwọn ẹnìkan sọ̀rọ̀ kan fún mi ní Dubai ó ní pé tó bá ti fẹ́ wọnú ọkọ̀ obìnrin ó ní obìnrin ló ń sì jù láyé láti láti láti gbá ó ní tó bá ti fẹ́ gba obìnrin tó fẹ́ gba gbogbo ayé ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ní tó bá kọ́lé o tó ní mọ́tò o gbogbo nǹkan tó bá ní ó ní tó bá fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó ní wọ́n bẹ̀rẹ̀ sí fi fífẹ́ kó fi fífẹ́ lọ kó wá bẹ̀rẹ̀ sí bá sùn dáadáa tó bá jẹ́ tó láì sẹ́t kó bá sùn dáadáa ó ló máa fi gbogbo ayé ẹ̀fún ẹ̀ ni ó ní kò ní pẹ́ á bẹ̀rẹ̀ sí fall in love ó ní bó ṣe máa gba gbogbo kan lọ́wọ́ ẹ̀ pátá ó ní bó ṣe máa gbà nìyẹn ẹni tó sọ fún mi lọ́jọ́ yẹn lọ́wọ́ tó ń sọ̀rọ̀ yìí àbùfàtáì ló sọ fún mi ní Dubai má tó pè ní albab yẹn òun ló sọ fún mi máa albab yẹn náà kò sí nǹkan tí ò fi bẹ̀ mí tó máa kó nínú ilé ẹ̀ nígbà tí ngbà yẹn nígbà tó rí pé gbogbo ilé mi ti dàrú tó ti pé kò sí ẹ ti ń sá alùbámu rẹ mọpọ́n sọ́lù ní àbùfátá kò sí tó fi bẹ̀ mí ṣe ni mo bá ṣẹ́tù ilé ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ kò rí pátá mi rí báyìí yáà ìgbà tó yá ó dìjà ìgbà tó yá ó dìjà àwọn èèyàn ọmọ ọkọ tó fàjà fífẹ́ yìí ni nígbà tó dẹ̀ ti sọ̀rọ̀ fún mi gbà yẹn torí mo mọ̀ pé òun náà gbowó mi ìtẹ̀ wàá mọ̀ pé bàbá ọ̀gbà ẹ̀gbọ́n wọn jẹ́ babaláwo àtàfà tó gbowó tí mo ní àbáyá yẹn tí mo ní mo gbé mọ́tò fún fífẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbàtẹ́mi àti ẹ̀já fífẹ́ ó máa kúrò nínú ilé wọn ó máa wá sínú ilé mi mo sọ pé kò sóògùn tó lè gbé wá sílé mi tó máa ràn mí wà láìtàláì wà láìtàlá ó di ìjà kò ní dá abẹ́ni tó purọ́ mi ò sọ́rí ó pẹ̀lú nǹkan tó da business mi rú sọ mi ò mọ nǹkan tí mo gbé sórí mo dẹ̀ mọ̀ pé kò lè fẹ́ mi kó pẹ̀ kò lè fẹ́ mi kó pẹ̀ torí pé bó bá ṣe rò pé mo ní nǹkan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ mi gbà yẹn náà kò ju pé mo ní company kan máa direct nǹkan tí mo ní ọdọ́ tí máa fi ilẹ̀ fún wọn tán bá direct ẹ̀ ń gbà yẹn company mi ṣì lè dúró o ní mo ń sọ fún yín yẹn ọkùnrin máa rí mi èmi tọ̀nà àwọn kan dà because ó níyàwó ó níyàwó wọn ní problem Bible. rè báìbù rè ó níyàwó wọn ní problem ìgbà tó wá bẹ̀rẹ̀ sí tọ̀ fún mi tó bẹ̀rẹ̀ sí disturb mi ni àwọn èèyàn ò mọ wọn ò mọ you know because I can't discuss my life deeply to people àbùfàtáì tó jẹ́ àbábù tó bá rí páìtì mi ní kọ́lọ̀run ṣe báìbù lélẹ̀ he will come to my house he will do everything gba tó rí pé mo kọ̀ báyìí ó pẹ̀lú nǹkan tó fi ṣáta gbogbo wọn many people nígbà tí ẹ jẹ́ n sọ kọ́kọ́ fún yín irú màláìka yẹn náà màláìka súlẹ̀ àáfàá tó gbé orúkọ mi lọ tó gbé mi lọ bá ní ọ̀rá àwọn alájàlẹ̀ ní ọ̀rá nítorí kọ́ máa ń dè kọ́dẹ̀ mi mọ́lẹ̀ ni gbogbo nǹkan tó ń bá ti lè tó ń bá ti sọ pàtó yá tí àfáàyè jẹ́wọ́ fún mi òun náà mo pé mo béèrè lọ́wọ́ ẹ̀ ó ní kí n má bínú ó ní tòótọ́ ni pé nǹkan tó ń bá ti béèrè lọ́wọ́ mi ni kò ń ṣe because they he cannot talk to me anybody tó bá ti rí ẹ pé ó ń ṣiṣẹ́ báyìí torí kò sówó lọ́wọ́ mi sì ni torí ẹ̀ nígbà tí ò sówó lọ́wọ́ mi sì mo dẹ̀ wá rí i pé wọ́n sọ ní nàìjíríà pé tó o bá ní godfather tí n bá ti mọ̀ ń gbà yẹn tí n bá ti mọ̀ ń gbà yẹn ẹ́ eh? ó yẹ kí ti ní kémi náà ti ní godfather yàtọ̀ sọ́lọ́run tó bá ń sọ pọ́lọ́run ní godfather ní nàìjíríà tó ní ẹnìkan tó ń mọ̀ tó wà lókè wọ́n máa máa fayé ẹgbà table tennis ni gbogbo marriage tó máa nà sí ẹ̀yẹn come and marry ní everything come and marry ní everything tó máa nà sí ẹ̀ wọ́n dẹ̀ máa bà ẹ́ jẹ́ tó bá yá màláìkà tó gba mọ́tò tó lóun fẹ́ ra mọ́tò lọ́wọ́ tó gbà oríṣiríṣi nǹkan tó gbà Somebody said the meaning of wahala is the lie you lie. Ẹni tó bá purọ́ kò ní dáa fún. Ẹni tó bá ti purọ́ kò ní yẹ. Ẹni tó bá purọ́ máa ṣòfò. Tí mi bá purọ́ tó ni mo purọ́, ó ṣòfò ẹ̀mí, ó ṣòfò ọmọ. Tolu. fún mi ní ẹni tó gba tó wá fún mi tó nawọ́ mi sí àwọn tó gbá mi súlẹ̀ àlámàláìka yìí kẹ́nì kẹ́nì tí kẹ́nì bá wá ńgbà tó gbé kẹ́nì fún mi tó ní kí n máa rán níṣẹ́ òun ló fún mi kẹ́nì kẹ́nì jẹ́ bí ẹ̀ lára àwọn tó fún ní àwọn tó fún ní resident ó lóun dẹ̀ trust ẹ̀ nínú àwọn tóun fún ní resident pé kó máa rán kí n máa rán níṣẹ́ ó fún mi ní bíi pé kémi náà ẹ mọ̀ pé kéèyàn fúnyàn ní boys kan pé máa rán níṣẹ́ ẹni tó bá purọ́ kò ní dáa fún un ọjọ́ kan tí Abufatai tó máa ń wọ white ló máa ń wọ all the time Abufatai ẹni tó bá purọ́ kò ní yẹ ọjọ́ tí Abufatai i mean tẹ bá ti rí ní ọ́fíìsì white ló máa ń wọ all the time tó bá ti di lálẹ́ ó máa wọ ó máa ṣe tó bá múra tán lálẹ́ tó bá jáde ẹ̀mí dààmú ó wá sínú ilé mi ní ọjọ́ kan mo rán bógun bẹ̀ mí ṣẹ́ kẹ́nì ní Dubai mo ní kó lọ bá mi kó bá mi ra aago wá ṣáàgó ni mo ní kó ra àjọ yìí mo ní kó bá mi ra nǹkan kan wá ní Dubai ngbà tó dẹ̀ ń gbé kinní náà bọ̀ lálẹ́ torí tó bá ti kúrò wọn máa ń pẹ́ kán tó kúrò ní ní dẹ́ra ó dẹ̀ kanlẹ̀kùn ó ti pè mí pò ń bọ̀ bọ́dẹ̀ ṣe pè mí yẹn àbùfàtà ìjókòó báyìí tolúwa ni mí Jésù tó fún mi do you know advertise i mean that alaji in Dubai okay you know him now tíyàwó ẹ̀ ṣe pop off wájọ Yes. Eh? Yes. nǹkan tí èmi ò fi fẹ́ àbùfàtàì òun ni wípé ìyàwó ẹ̀ ṣe gbọ́dọ̀ jọ ìtọ́mọ mi sọ pé oúnjẹ ìyàwó ẹ̀ dùn gan ibi tí ọkùnrin burú sí kọ́sítọ́mà ni ìyàwó ẹ̀ mọ̀ mí sí kọ́sítọ́mà dẹ̀ ló introduce mi sí fún ìyàwó ẹ̀ ó dẹ̀ mọ bàbá ọmọ mi gan kó tó gbé bàbá ọmọ mi depart kúrò ní Dubai àjọjọ lọ sọ́fíìsì ẹ̀ ni ẹ̀ ń gbọ́ bó ṣe wọlé bí Bógúnbẹ̀ ṣe wọlé níjọ́ yẹn tó kanlẹ̀kùn báyìí ṣe mọ̀ pé ó ń wo fíìmù ọjọ́ ẹ̀ ó ń wo fíìmù tó bá ti wọnú ilé ìbáyìí lára àwọn tó láìkì ẹ̀sìn mùsùlùmí ẹ̀ ni ṣó ti eyín èmi kẹ̀dẹ̀rẹ́ kírísítẹ̀nì ni ó máa ń sọ fún mi kí n má lọ sí chọ́ọ̀chì a máa ní wọ́n ń purọ́ fún wa ní chọ́ọ̀chì ni tó bá ti wọlé báyìí tó bá ti gba remote nínú ilé mi tó bá ti gba remote control television mi báyìí ó máa fi sí channel tó pé mo máa control kinní yẹn tí a bá kúkú fi fídíò sí à nílé ìgbé channel yẹn kúrò wọ́n máa máa kírun gbogbo ibi tí wọ́n ti ń kírun ló máa connect ló máa connect mọ́ gbogbo àti wifi tó wà nínú ilé wa gbogbo ibi tí wọ́n ti ń kírun ló máa connect ẹ̀ mọ́ ẹ̀ ń gbọ́. now gbógun bẹ̀ wọlé ní ọjọ́ náà bógun bẹ́ẹ̀ kì í ọmọ ìbò ṣe wọlé báyìí bógun bẹ́ẹ̀ wá ń sọ ní èdè èdè ìbàdàn pé àǹtí mi yìí sì sọ fọ́gá mi wípé òun rí ọkùnrin kan ń bí pé wàláì yìí sọ fọ́gá mi wípé òun rí ọkùnrin kan níbí àbùfàtàì wa sọ fún gbà tó wá yá làbùfàtàì wa ló ṣẹ̀ wá sọ fún làbùfàtàì wa rìnrìn ló wá sọ fún ló wá sọ fún pé ọ̀gá rẹ̀ wò lọ́ọ́ sọ fún because ó wọ jeans ó ti wọ t-shirt tí àbọ̀tá ìbá dress tó ẹ̀ nímọ̀ pé òun ni because he always put on white in fact for months nígbà tó ń bá mi ṣe company mi mi ò mọ̀ pé máa yẹn gbọ́ yorùbá débi pé máa sọ pé ọmọ yorùbá ni mi ò mọ̀ ọjọ́ tí mo ń sunkún níwájú ọ́fíìsì ẹ̀ báyìí tí mo ń ṣàlàyé ọ̀rọ̀ bàbá ọmọ àti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ló sọ yorùbá fún mi ló sì bẹ̀rẹ̀ sí sọ pé kí n má wọrí and that time he started helping bọ́ńgbà tó wá di pé inú gbogbo àtó fi ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀ pé ìyàwó òjèkì wọn máa sọ fún pé ìyàwó ẹ̀ máa everything máa wà òkè ẹ̀ wọn afẹ́lòmíì ni o máa ṣe kíní kọ́ni kọ́ni kọ́ni but I turn it down ẹni tó bá wá sílé mi each time kò ń ṣe lẹ́ẹ̀kan every gbogbo àtó fi ní problem pẹ̀lú ìyàwó ẹ̀ ẹ̀ tó ń sà ó dẹ̀ ti sọ sórí létí mi rí tó a máa sọ̀rọ̀ tó sọ pé tó bá ti fẹ́ wọnú ọkàn obìnrin wá sọ kọ́kọ́ fún yín pé ìfẹ́ ni ẹ̀sùn sàn èmi ò mọ̀ sí èmi ò mẹ́ni tì pẹ̀lú ẹ̀bẹ́ yẹn bí obìnrin bọ̀ létà mo wá gbọ́ pé ó ti ṣe bẹ́ẹ̀ fún àwọn obìnrin mi rè you understand me in tó ṣẹlẹ̀ ni mo sọ yìí mo street ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ between me and kéwò náà ṣé mo sọ fún yín ṣe bí ẹni tó bá rí mi ọjọ́ tí pàṣọ rí mi oníṣẹ́ lọ ń ṣe rán sí kí ló lọ ṣe lékè wọ̀n wọ́n tàn mí lọ bẹ̀ níbi kọ́kéwò fúnra rẹ̀ ti ń pè mí tipẹ́ mi ò kì í ṣe tó yìí sí i mi o le sọ tó bá ṣògùn o honestly speaking ìyí tí mo sọ pé kéwò náà tó ṣe fún mi bó ṣe tó bó ṣe be bó ṣe be be be be bẹ bẹ níjọ́ yẹn mo pa ẹlòmíì tó bá ṣe rí wọn àwọn ló máa gbé súnmọ́ náà ba n bá rí ọkùnrin ìwọ tó bá jọ mọ̀ta tèmi wọ súùtù tí wọ́n wọ ìyí tó ṣẹlẹ̀ ni mo sọ fún yín ìgbà tó ń sọ pé òun máa fẹ́ lómi èmi ń sọ fún ní pé kó o máa fẹ́ lómi mo ń báyàwó lé ẹ̀bẹ̀bẹ̀ ni ẹ wá Abufatai àwọn èèyàn fẹ́ fẹ́ mi ó ti yẹ yín bọ̀ kì í ṣe ní nàìjíríà tó bá lọ́wọ́ ẹ̀fẹ́ ṣe kí pé tó fẹ́ fẹ́ ló fẹ́ fẹ́ gbogbo àwọn tó fẹ́ gbowó owó ẹ̀ ló wà ló pọ̀ ti ń ṣe Emi ò dẹ̀ rí àwọn èèyàn tó lọ àwọn to náà fẹ́ fẹ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ no, mama Emi, mo máa ń dà tó because I've seen many things kò sẹ́ni bọ́dì tí so sọ pé mo dé ìtìrì tó yẹ pé owó wà lọ́wọ́ ẹ̀ tí mo fẹ́ kò sí pé owó ọwọ́ ẹ̀ ni mo rí o kò sí ṣé bàbá ọmọ mi ni ìgbà tí mo fẹ́ bàbá nígbà tí mo pẹ̀lú pàdé bàbá ọmọ mi bàbá ọmọ mi ò lè toast mi he's a friend of mine kò lè toast me. a send message sí mi ó send message me for months mi ní ìdálóhùn tó bá rí mi tí bá ọjọ́ tí bá rí ọjọ́ tó ó ra ó pẹ̀lú nǹkan tó fi ra ó ra mọ́tò lọ́wọ́ mi ó patronize mi ó connect mi máwọn èèyàn tó máa rajà lọ́wọ́ mi a máa connect mi máwọn èèyàn tó máa rajà lọ́wọ́ mi àwọn tó máa bá mi ṣe nǹkan àzìn tó máa ra mọ́tò tó máa ṣe dáadáa fún mi mi ti ẹ̀ wò because number one mo kàn rí pé ó ó ó flexible kò lè kò rí gbogbo ìrírí mi ó ju ti tiẹ̀ lọ kò lè handle mi but téèyàn bá ní problem téèyàn bá ní problem I always stood by them you know what let me listen ìgbà tó wá yá tèmi àti ẹ ti wá close àti wá ń close ẹ mọ̀ àti kọ́kọ́ ní intermediate you know àti wá ń close Be business àti wá ń wà mo òun náà ló máa ra tó bá ti fẹ́ ṣe nǹkan you know ó bá lóun fẹ́ ra ma màá rà á màá màá tà fún price ó wà òkè mo ṣe dáadáa fún wọn máa collect ní máwọn èèyàn irú mọ́tò tó yẹ kí iná mo máa ń ṣàṣe dáadáa máa ń ṣe dáadáa kò gbowó mi ò tí ó bá bá mi ta mọ́tò mi gbà mí tí n bá ní kó gbowó bá ní kí n máa wọrí áfúrẹ́ kí n fáwọn staff ń lówó àwọn tó bá ṣiṣẹ́ màá kàn fáwọn yẹn lówó gbogbo wọn máa fún wọn lówó òun fúnra no no no ẹ ti understand kò lè toast me he's just a friend màmá ẹ̀ ló kọ́kọ́ sọ fún mi mọ́ sí ẹ̀ ló sọ fún mi pé òun fẹ́ kí n mo ní god mo sọ mo ní mo <laughs> mo kàn rẹ́rìn nígbà tó sọ fún mi ó tọ́ ni mo sọ fún yín kò sí kò ṣe kò ṣe owó ẹ̀ nígbà tí mo wá pẹ̀lú nígbà tí mo àwọn kan wá rí mi ó ní màá kàn pé sàlámì mr sàlámì òun ni àkántáǹtì àkántáǹtì ni máa yẹn so use my own manager ẹ̀pẹ́ gbogbo ó ṣáà use máa wọn èèyàn ńláńláńlá ìṣe ó ṣiṣẹ́ pẹ̀lú Lagos state kínní àtàwọn a lot of people wọ́n máa pè mí wọ́n àbẹ̀ lọ́wọ́ mi àtàwọn ọ̀gá ẹ̀ ọ̀gá tí ọ̀gá bọ̀bọ̀ yẹn bàbá ọmọ mi wọ́n máa pè mí kí ni mo rí lára bọ̀bọ̀ yẹn pé bọ̀bọ̀ yẹn kò lè àánú ẹ̀ pé ọmọ kékeré ni àdégé ìlò mo kò You know, bó ṣe wá ti rí dínkù ẹ̀ ó pẹ̀lú nǹkan tí mo fi láìpẹ́ you understand me all of them kò sí nǹkan tí máa kàn báyìí tó ń pè ní sálàmù kò sí nǹkan tí ò fi bẹ̀ mí tán ó fún mi lówó ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ mi mo dẹ̀ mọ bọ̀bọ́ yẹn mo mọ̀ kò pẹ́ ní bẹ́ẹ̀dẹ̀ mi ń bọ̀ ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ mi kò fún mi ní anything ó lọ kọ ó lọ ra káàdì ó kàn fún mi bọ̀bọ́ kan mr salami ó ra mọ́tò lọ́wọ́ mi ọjọ́ yẹn tó bá ti bá ti kẹ́rù dé báyìí mo lọ dìbà mo fẹ́ ra ó lè ra ọjà one point something lọ́wọ́ mi máa yẹn simply because ó like me ó níyàwó sílé àwọn èèyàn máa ń ṣe ìṣìnà gan nàìjíríà àjàjà àwọn tó wà ní local government yẹn i mean àwọn aláwùsá kìíní yẹn ó máa ra ìjà rẹpẹtẹ lọ́wọ́ mi just to take attention me away from this baba baba wọn mi ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ mi ó ra gbogbo tantalizer ó sínú mọ́tò láti èkó ó wá fún mi àpín lọ́fíìsì àpín àpò wálé bàbá ẹni tí mo ń fẹ́ gangan ẹni tí mo ní tí tí mo fẹ́ fẹ́ nígbà tó tó wá jẹ tí mo fẹ́ tí mo wá bí fún kò fún mi ní ó kàn fún mi káàdì káàdì yẹn gan kàn ti àdírẹ́sì ẹ̀ ni like eh, you know káàdì ló fún mi àwọn èèyàn ẹlòmíì fi gift shower ó fi gift bà mí jẹ́ ó tún fún mi lówó ó tún ra mọ́tò lọ́wọ́ mi tẹ́wọ́n bá fẹ́ ṣe nǹkan fún mi ó tún ra mọ́tò lọ́wọ́ mi ó ra mọ́tò kan báyìí lọ́wọ́ mi máa yẹn ra mọ́tò lọ́wọ́ mi ó ra ọjà bí ọjà one point something ó tún ra mọ́tò sí ó tún wá kó nǹkan oríṣiríṣi wá fún mi jọ yẹn kò sí nǹkan tí ò fi bẹ̀ mí during that time gbogbo ọ̀rọ̀ tó bá sọ á ah, pa bọ̀bọ̀ yẹn jẹ́ fún mi á ní ṣe mo mọ ẹni tó ń fẹ́ ṣe mo mọ ìpọ́nmọ kékeré kan báyìí ló ń fẹ́ bóyá àwọn ọtí ẹ̀pọ̀ láwọn tó máa rán títí sí nígbà yẹn kó máa bú mi. á sọ fún mi kí mo rí bọ̀bọ̀ gẹ́yẹ kékeré ló fẹ́ ọkàn máa rí ẹfin ni wọ́n máa ṣe kiri kọ̀kiri kan. mi ò gbọ́ gbogbo nǹkan tó ń sọ fún mi ọlọ́run gbọ́. for months èmi ni mò ń náwó fún bọ̀bọ̀ yẹn bàbá ọmọ mi àwọn èèyàn gbà tó yá gbà tó sọ pé èmi ni mò ń náwó fún un for months a minimum mo náwó people don't know mo ye na fún ni mo wo fun àwọn family ẹ̀. yàtọ̀ sí pé kó bá mi wa customer. àwọn èèyàn tó bá fẹ́ ra mọ́tò àwọn èèyàn kan ta ni má kan báyìí àwọn bíi méjì ra mọ́tò lọ́fíìsì ẹ̀ tó jẹ́ ọ́fíìsì àwọn mẹ́mbà ẹ̀ ìkan ra Audi ìkan ra mọ́tò wo ni kejì rà bóyá pẹ̀lú òun ra pramera ó jẹ́ mẹ́ta àwọn èèyàn mẹ́ta ló bá mi ra mọ́tò lọ́fíìsì ẹ̀ three people yàtọ̀ sáwọn gbogbo baálẹ̀ tí mo sọ pé lọ́nà lẹ́kì òun ló bá mi wá gbogbo wọn òun ni tó bá ti wá gbowó ní báńkì ló máa sọ pé kí fẹ́ fowó ṣe tó bá ti wọ́n fẹ́ ra mọ́ òun ló bá mi wá majority of it la ṣe wá close kò sí ẹni tí mo fẹ́ tó torí owó ẹ lọ bèrè níjẹ̀bọ́dẹ̀ nobody prince tí mo ní mo gbé nu school yẹn ìgbà tí ma lọ struggle lẹ́kọ̀ọ́ tí ma lọ hustle lẹ́kọ̀ọ́ láti ìgbà tí mo ṣe wedding tán ẹ mọ̀ ojoojúmọ́ ni máa ń lọ sẹ́kọ̀ọ́ ìyẹn ni ọbájìmí ṣe rí mi àtìyàwó wọn wọ́n wá ní lady wà working gan ojoojúmọ́ ni tí bá ti ń bọ̀ báyìí ilé àti ṣùgbà ẹni kò tí ì sí mọ́tò gbà mí báyìí tipátipá ni máa fi rí mọ́tò tó ń lọ sí Kétu gbà tí máa máa dẹ́pẹ́ bá mi ní rí mọ́tò tó lọ Kétu mọ́ so many times máa wà stranded sọ́nà ṣótiyé kó tó di pé wọ́n wá fún mi ní ṣọ́ọ̀bù nínú wọn ó tó di pé máa pẹ̀lú ọjà tí máa ń tà pé mo máa lọ ra àjàlẹ́kọ̀ọ́ ta káàkiri yẹn yẹn wọ́n tó wá fún mi ní ṣọ́ọ̀bù nínú government college tí ọba jì mí fi fún mi ṣọ́ọ̀bù nínú government college ìgbà tí mo fẹ́ fi prince sílẹ̀ àǹtí kan báyìí àǹtí Ṣadé àǹtí Ṣadé ọmọ ìlú wa ni ó ní Bọ́lá ó ní princess àǹtí Ṣadé lórúkọ òun náà jẹ́ ó ń ṣe tíṣà tíṣà ni wọ́n ó ní ó ní princess mo ní máa mo ní yẹsà tì mí ó ní báwo ni prince ṣe máa cope ó ní prince ò ní lè cope ó ní prince máa cope ó ní prince ló máa lọ ra bàtà fún italian shoes oríṣiríṣi nǹkan prince máa ń múra bíi àwọn ọmọ ògbóró àzìn pé ẹni tó ń ṣe business ìgbà tí mo mọ délé bàbá ọmọ mi tó kù yẹn àwọn mánéjà àwọn míì tó yẹ pé wọ́n ti jẹ ọbẹ̀ gan tó ti jà ń gbòòrò tó bá ti jáde bàbá àwọn láì bá tẹsẹ ìbá oríire lórúkọ ẹ mo change má change gbogbo kìnìún because mo mọ àwọn èèyàn díẹ̀ tẹ́ mo dẹ̀ mọ̀ pé wọ́n ní tíìsì mo mọ ẹ̀mọ̀ èkó ni mo gbé mandlas yẹn ní olúwọlé máa rí oríṣiríṣi àwọn maori àwọn ma mr rati àwọn ìtẹ̀lẹ̀ oríṣiríṣi mo dá wọn mọ̀ ó ti yẹ yín so gbogbo wọn tí bá ti rí ní ìfẹ́ yàn tó torí owó àtijọ́ mo ló máa kó o ó ní kò lè kó o tí prince bá fẹ́ gbé mi lọ sí èkó tí mo fẹ́ lọ rajà ọjà tí máa fẹ́ a máa ta àwọn náà ni máa fèrè orí ẹ̀sùn oúnjẹ fún o ìgbín láàárọ̀ kùtùkùtù kí prince tó máa lọ sí school prince ṣebí kọ́tà sí yàrá mẹ́rin ló wà bí àwọn house master mẹ́rin ni wọ́n pín yàrá kọ̀ọ̀kan wọ́n dẹ̀ gbogbo wọ́n dẹ̀ jọ ń pèsè tí wọ́n dàbí ilé eku ibẹ̀ lájọ gbé bọ̀ tòun yàtọ̀ sí wọn kó tó máa lọ sí school láàárọ̀ àwọn èèyàn jẹ́ lọ́sẹ̀ bàjẹ́ màá ti gún iyán bí mo ṣe ń se oúnjẹ bí mo dẹ̀ ṣe máa ń dress sharp dresser ni mí àwọn kan wà níjọ́ kan láti àǹtí àǹtí àǹtí tinúkẹ́ fádàrí nígbà tọmọ wọn ṣì wà ní inú skul yẹn wọ́n wá sílẹ̀ ọ̀nà wọ́n máa gbógun tẹ̀ ń bí kí ló ń ṣe ń bí ṣé bíbá yìí ò ìwọ lọ bá ti ṣàtò gbogbo àwọn ilé wọn máa bá yí ẹ̀jẹ̀ síbí wọ́n máa kàn gbogbo tiẹ̀ pé ṣe ń múra ti gbẹ ìró tí má ti jí láàárọ̀ kùtù má ti ṣe iyán ni prince máa jẹ pẹ̀lú ìgbín àti oríṣiríṣi oúnjẹ bàtà àti oríṣiríṣi nǹkan báyìí quality oríṣiríṣi. torí ẹ̀ ni òun ló kọ́kọ́ ra mọ́tò nínú àwọn teachers bàbá ọbájìmí ní ọmọ bàbá ayétúndé ọbájìmí ní mọ́tò wọn lówó torí àwọn ni wọn wà ní principal vice president i mean vice vp wọn náà that's vice ní vice eh, principal náà mr Koyi mr Koyi náà ní mọ́tò kó máa tán fi ń tó <laughs> mr Koyi àwọn náà ní eh, mọ́tò kó máa ẹ̀ẹ́ ìyàwó náà ní ó ti tán àwọn tó ní mọ́tò yẹn lẹ́yìn náà wà gbà tí mo dẹ̀ dé ni yẹtí ọdún sáà mi ò fẹ́ yàn rí torí owó ẹnìkan tó wá sínú skul yẹn nígbà tó ń rẹ́gísítà kí ni wọ́n rẹ́gísítà ń gbà yẹn o pàtó kọ́kọ́ ni wọ́n fẹ́ máa rẹ́gísítà àwọn èèyàn fún wọ́n fẹ́ ṣe kinní kan nígbà bàbá Ọbásanjọ́ tó ní wọ́n fẹ́ máa rẹ́gísítà wa ṣáka ní kàṣà wà nínú sítẹ̀mù kọ̀ọ̀kan mẹ́rin kí ni wọ́n fẹ́ àṣẹ wọn á lọ skul yẹn gbà yẹn ó lọ́kùnrin kan báyìí tó tẹ̀lé wọn gbà yẹn tó wá toast ni mo sọ fún prince àmì mo máa ń wà lóyà tó di kọ̀bọ̀ tí inú bí a ṣe máa léèyàn máa rìn láyé ẹ̀ bó ṣe máa rí nìyẹn àwọn nǹkan tó dẹ̀ sọ mí di èrò nǹkan tí mo ń sọ lórí Facebook tó wá di nǹkan tó di gbogbo ẹ̀ torí ẹnìkan sọ sí pé irọ́ tí máa ń pa lójú òun lójú ló máa ń pọ̀ lọ́rọ̀ òun ìwọ tó sọ̀rọ̀ yẹn ṣé o mọ̀ pé mo sọ pé tó bá pé mo parọ́ mo ṣépè ń sìn tó bá yá wọn máa lọ tó bọ́lá ń ṣépè kí ni mo fẹ́ purọ́ fún kí ni mo kàn fẹ́ máa hype ara mi fún ṣé àbùfọ̀ táyà máa sọ pé irọ́ ni mo pa mọ́ àwọn eléyìí tó bá sọ wọn máa sọ pé irọ́ mo pa I'd never go for anybody because of money téèyàn bá lówó tó bá tòtórí owó ṣe sí mi ó máa ń rí tètè mi téèyàn bá rí owó tí má báyàn ṣe tó bá rò pé tòtórí owó òun kíní yẹn máa ń rùn sí mi ẹni yẹn máa rùn sí mi. gbogbo àwọn onísí nínú street yẹn mo ti dárúkọ máà tí mo sọ pé Mr. Shonaike yẹn ìgbà tí mo dárúkọ wọn tí mo sọ̀rọ̀ wọn lórí Facebook wọ́n follow mi tẹ́lẹ̀ kí n tó wọn friend wọn he's not a pastor he's in America ṣónáìkì tí mo sọ yẹn meanwhile ọmọ ẹ mọ̀ pé àwọn na náà ìjẹ̀bú náà máa jẹ́ ọ̀ṣínáìkì náà ni prince ń jẹ́ ọ̀ṣínáìkì ọ̀ṣínáìkì àti àǹtí mọ́túndé yẹn tó ń ka news yẹn their cousin ẹ̀sìn understand mr shonaike tí mo wa mí eh, shonaike tí mo ló wà lamẹ́ríkà yẹn wọ́n ti pass is the now is pastor kí ni fẹ́ purọ́ But tí mo sọ̀rọ̀ yẹn gbà wọ́n he didn't call me but I saw him he posted and he tagged me he tagged me something I don't lie ah my story is real. àwọn kan ti sọ fún mi lórí Facebook wọ́n ní Auto Bola yẹn ò dẹ̀ lówó but ó proud kì í pride ni mo proud ibi tí mo important. ń bọ̀ tó yàn story mi you will leave me alone and you just believe that i'm just mi ò sọ pé mo wà careful Ọlọ́run ló ń ṣọyọ o because mo ṣe wà careful tó náà náà mo ní àwọn ọ̀tá mi ní problem àwọn èèyàn fún mi èmi kọ́ mo ní problem àwọn èèyàn fún mi problem. ó ti yé yín kò sí ẹni tí àwọn èèyàn tó máa wà nígboro bó bá ti rí ọmọbìnrin kan gbogbo ọ̀nà máa sọ pé wọ́n fẹ́ fẹ́ jàjà ní nàìjíríà ní Canada ń bì báyìí. tolú wà ní mí tolú sarah Please come and lock this door. This door is not locked. Why now? Pẹ̀lẹ́. Which door? Lock the door. Sorry. It's not locked. Hmm. Mo kàn gbọ́ movement nísìnyí, mo wá ní kí n wo bẹ̀. If not nísìnyí, ó rí yóò tiẹ̀ pàdé gan-an sí ṣùgbọ́n ta ni ṣé bó mọ àbúfàtà yìí ṣé o máa ń wá sílé wa ń gbà yẹn. Hmm, ìgbà mi ò wá ti sùn. ti sùn ẹ̀ ń gbà sí i dán. ọ́fíìsì mi tí mo ń lò ní ṣájà àwòfàtà ìlú bá mi gbà náà àwọn ló kọ́kọ́ fún mi ní ṣẹ́ẹ̀kì nígbà tí mi ti open account ní Canada ní Dubai àwọn ló kọ́kọ́ fún mi ní wọ́n kọ́kọ́ fi ṣẹ́ẹ̀kì wọn dúró gba tí mo wá open account mi tí mo wá open tí mo wá open eh, account mi mo ṣe wá dá ṣẹ́ẹ̀kì wọn padà fún wọn ṣe mo máa fi ṣẹ́ẹ̀kì dúró tó bá sanwó tán tó bá fẹ́ sanwó tán kan máa kọ̀ ní kó fi ṣẹ́ẹ̀kì dúró so inú àkáǹtì náà tó bá ṣe tó tà ìwà kan lọ yọ nínú àkáǹtì ẹ̀ People see me like a threat. Let me now go to this, what happened yesterday. For days now, àwọn APC ẹ eh? Amy, mo kì í to get over something that's why mo máa ń very careful I will make sure I don't haunt people the way they haunt me I don't hunt people the way they haunt me but you haunt people you don't hunt people they want to haunt you when they see you like a threat. Ok, bí mo ṣe wà yìí èèyàn bá lówó èèyàn bá má dẹ̀ ní kó ṣe gbogbo èèyàn ló dáa fún ẹnìkan kó ṣe gbogbo èèyàn ló fìtì èèyàn kó ṣe physically nìkan and spiritually. now mo lọ bí iṣẹ́ lánàá experience mi ṣàná ni àná mo experience mi lánàá mo rí. Muri ẹni tí mo bá ṣiṣẹ́ yẹn àná nìkan ni mo bá ṣiṣẹ́ èmi mo máa ń treat èèyàn equally àwọn ọmọ kéékèèké àwọn tó wà nínú ilé mi àdúgbò bíi tí mo kọ́lé mi ìtẹ̀fẹ́ sọ̀rọ̀ lé kíkọ́ ọlọ́run kó ṣàánú fún wa kọ́lọ́run kó kọ́lé fún mi àdúgbò bíi tí mo ní tí mo gbé tí mo nílé sí yẹn ṣe ti understand àdúgbò yẹn ọ̀rẹ́ mi kan àti ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ náà làwọn méjèèjì ọ̀rẹ́ mi kan jù mí lọ ìkan ò tó mi ọ̀rẹ́ mi yẹn ní àwọn mẹ́ta ni ni wọ́n sọ̀rọ̀ fún mi ìkan sọ fún mi pé Bọ́lá mo ní ìyẹ́ sọ̀rẹ́ ó ní kí ló dé tó lọ kọ́lé síbi tó kọ́lé sí yẹn mo ní kí ló ṣẹlẹ̀ ó láwọn tó wà ládùúgbò yẹn ó ní wọn ò lówó mo ní wọn ò lówó ó ládùúgbò tó lọ kọ́lé sí yẹn ó lóun bóun ṣe wà yìí ó lè tó máa fi kọ́lé sádùúgbò àwọn olòṣì ó lóun ò ní kọ́lé mo ní kí ló dé ó ní ìkọ́sí àwọn olùṣẹ́ oníjẹ́ ogbádùn ó ní wọ́n máa fẹ́ báyé ẹ̀ jẹ́ ó ní kó try láti máa báwọn èèyàn tó bá ti jù ẹ́ lọ rìn nígbà míì ó ní àwọn àwọn tó jù ẹ́ lọ báwo ó ní àwọn tó bá lówó ó ní àwọn níbẹ̀ ló máa ti níyì mo nírọ̀ o mo ní láàárín àwọn ibi tí mo wà yẹn náà mo ní èmi love láti torí pé ibi tí àwọn tó sọ pé kò lówó yẹn gan mo rà mà mo láwọn ìgbà kan wà tí mo dàbí àwọn gbà kan wà gan tí situation mi gan critical ju tiwọn lọ torí àwọn ti kọ́lé ti pẹ́ǹsìn gbogbo àtàwọn ti kọ́lé yẹn mi ò tí ì kọ́ nǹkan kan àti ẹ̀ tí ì rí ilé gba ọ̀ àti ìròwó ń gbà táwọn ti kọ́lé àwa gan gbà yẹn bá àti ìròwó rẹ̀ǹtì ilé mo ní so mi ò rò pé mo jù wọ́n lọ ọ̀rẹ́ mi kan àǹtí kan náà tún wá ń gbà tó wálé mi àti àti Yínká bó ṣe wálé mi ó ní ah ilé ibi tó kọ́ ilé sí ilé tó ń kọ́ sí kò yí rèé ilé Ìkòyí ló kọ́ sáàárín àwọn olùsí lo ta léyìí kó kúrò ń bí ìyá àti yẹn sọ àti yẹn ń gbé ní pọ̀n rí pàtí mo wá de wọn tán mọ́ bí family ṣó ní ẹ̀kọ́ ní ọmọ abẹ́òkúta náà pàtí mo wá délé wọn ní ilé tí wọ́n ń gbé ẹ̀mọ́ ilé àwọn estate wà ní pọ̀n rí wọn ẹ̀bọ̀tì ilé yẹn ti pẹ́ bọ̀tì inú bọ̀tì ẹ̀ mọ́ ṣàmù wọ́n á wà pé wọ́n á gbà tó wálé mi tán sọ pé kí n lọ ta léyìn ni kọ́kọ́ wò léyìn ra àná ní kí n ta kí n kúrò ń bí kí I don't see things like that. Tí n bá lówó, gbogbo àwọn tó wà ládùúgbò yẹn, máa fún wọn. Bí pé wọn ò ní tó mi àbí mi ò ṣó ti yé bẹ́ẹ̀ yẹn, it's a privilege. Èyí tèmi bá ní tí mo fi jù wọ́n lọ yẹn. Privilege ni Ọlọ́run kàn fún mi. Kò mí pé bóyá ọmọ wọn lọ́la, wọn ò lọ́mọ wọn ò lè di gọ́vnà àbọ̀mọ wọn ò lè hold kò lè di ẹni tó ní. Ni tó ní estate ẹ ti understand so ìtí mò ń sọ ni pé I don't go for people because of their things tó bá jẹ́ pé mo máa ń ṣa ojú àwọn èèyàn ni ìyá tó rárá mọ́tò lọ́wọ́ mi yẹn ó ti bá mi sọ fún ọdún kan ọdún kan gbáko ni mi ò fi dá wọn lóhùn torí ara máa ń kan mí tí àwọn bàbá mi sọ̀rọ̀ ń gbà mí báyìí tipátipá máa fi ń dáhùn mi of reason mo ṣe ń dáhùn èèyàn lóhùn mo kàn decide láti last week pé táwọn èèyàn bá kí mo fẹ́ máa dá wọn lóhùn kò ṣe pé bóyá mo fi ṣe gbéraga màmá wò ń sìn pé ẹni tó má mi sọ̀rọ̀ ń sìn àmọ́ à ń say no to evil things à ń say no to killing say no to terrorists àmọ́ àwọn tó ń ṣe ẹ̀ ló tiwa àmọ́ ẹni tó ń bá wa sọ̀rọ̀ tó ń ṣàtiwa àmọ́ ẹni tó bá yẹ tí wọ́n máa set èèyàn up àbí tó bá dẹ̀ ti ń ṣàtìyàn definitely ẹni ẹ̀ máa ní access sórí fóònù ẹ̀ tó bá fẹ́ hack ẹ̀ tó dẹ̀ fẹ́ máa tẹ̀lé káàkiri ó máa tẹ̀lé ẹ̀ I had just been security conscious kì í ṣe pé bí a ń gbà mí tí ń bá dáhùn yẹn náà kì í ṣe pé bí a mo fi ṣègbéraga now mo tó ṣẹlẹ̀ lánàá nígbà tí mo ń ṣiṣẹ́ pẹ̀lú ẹni yẹn bí mo ṣe máa àtolówó nínú hospital olówó wà ń bẹ̀ táwọn ṣe sọ pé the rich also cry olówó ń kú tálíkà ń kú olówó gan ń ya wèrè tálíkà ń ya wèrè olówó ń confuse tálíkà gan wà confuse problem tó lówó talika tálíkà náà lè ní owó tálíkà tó kò yàtọ̀ ní àárín tálíkà tálíkà má ó lè má ní cash lọ́wọ́ àbí kó má ní nǹkan tí olówó yẹn ní bó ti tó bá di pé kí èèyàn ní nǹkan kan bóyá physical or health-wise ní tó bá ṣẹlẹ̀ sí olówó lè ṣẹlẹ̀ sí tálíkà. nígbà mo ń ṣiṣẹ́ ìnáwó jókòó wọ́n ti ṣàlàyé fún mi mo ti mọ situation tẹ́niyẹn wà Suddenly, a man, a black man, just approached me. He came around me and he started talking to me that this person, where is he? So, blah, blah, blah, blah, blue, blue, blue. How is he feeling? He Ìwọ kìíní kan kìíní Come? Mo dẹ̀ sọ experience me. That's my first time working with the person. Ó wá ní ẹ kìíní kan Come? kan. Ṣé àṣọ̀rọ̀ ńgbà tó dẹ̀ yá ló wá ní ìṣe discuss with him ẹ̀ ń gbọ́ o ó wá ń sọ fẹ́ni pé kó máa kémi máa ẹ̀ mọ̀ ìgbà mí kẹ̀lẹ́ wọ́n máa ní kó èèyàn discuss pẹ̀lú èèyàn kó lè máa wá get attention ẹ̀ tó bá ti ń discuss ayé ẹ̀ tó bá ń bá ẹ sọ̀rọ̀ tó bá irú ẹni yẹn sì ó lè fẹ́ ascon bíi pé ẹni tó fẹ́ ascon ni ẹni tó fẹ́ escape láti lọ ó ṣàfẹ́ lọ by all means so so they want you to get the attention of the person you can engage but if they don't ask you to engage the person with uh, uh, talking you, you don't do it at times and if the person is not even ready to talk then you don't you don't you don't force them so you just obey whatever tí wọ́n bá sọ pé so ẹni ẹ bó ṣe me fún mi ó kàn wá bẹ̀rẹ̀ ah, he has a he has a company ìṣẹ́mu ní oh that's wọ́n wá ní kí n engage pẹ̀lú ọ̀rọ̀ pé he has a he's a big person mo ní ah that's good he has a company mo ní ah you got a company oní yà he's doing fine ìyẹn wọ́n dẹ̀ yeah I got a company he's doing fine ìyẹn náà tún béèrè lọ́wọ́ ẹni tó dúdú yẹn tó ń sọ̀rọ̀ yẹn pé how many company branches ó ní I have like ó ṣàdárúkọ branches tó ní ó dárúkọ gbogbo branches tó ní iṣẹ́ tó wá ń ṣe ó wá jẹ́ iṣẹ́ logistic ẹ ti understand iṣẹ́ logistic that is àwọn ẹ ṣáà ti mọ̀ uh, fast forward that is shipping company like import and export ẹ ti understand import and export ṣe import and export ẹ mọ̀ ẹlòmíì lè jẹ́ pé òun fúnra ẹ̀ ló máa lọ import at my export but eléyìí ó kàn lè máa protect so logistic lo wa gbé oja gbé moto gbé nǹkan kó bá wọn protect kó bá wọn gbé débẹ̀ shipping bíi shipping line bó dẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn I was uh, you know you know woman tó ti sọ pé tó ti ń sọ yẹn nìyẹn gan ò understand pé bó ṣe ti sọ pé òun wà into kíní báyìí báyìí ṣe mọ̀ iṣẹ́ tèmi tí mo ti tí mo ti ṣe ẹ mọ̀ shipping things uh, import and export all those things ẹni yẹn gan tó ń ṣiṣẹ́ yẹn tó sọ̀rọ̀ tó tó tó ní kíyàn ẹ̀ gẹ́jẹ̀ kò tí ì rí nígbà tó ti sọ mo ní mo ti understand nǹkan tó ń sọ mo ní so i can mo wá sọ pé ah so if anytime i want to ship things i can work with you lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn mo ṣe sọ̀rọ̀ company yẹn ṣe mọ̀ pé wọ́n dẹ̀ máa wà confused you know the situation of the person is actually confused and they, we call it confused so um bọ́bá ṣe sọ̀rọ̀ company ó wake up lẹ́sẹ̀kẹsẹ̀ ó wá ní pé tí n bá fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú mo ní oníkàlù wọn kàkàlù do job wọn ní why not To bá ti jẹ́ pé on the system pé what I can do two job yeah To bá ti jẹ́ pé yẹ mọ̀ iṣẹ́ kan wà you not present there just on on the eh, on the internet you know pé I can do it iṣẹ́ shipping kò dìgbà tó bá dé ẹ ti understand bẹ́ẹ̀ so ó wá ní well if you want to do such things wọ́n emo, mọ̀ kò ṣe pé mi ò mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ but bó ṣe ti sọ yẹn because kì í ṣe olówó kan tá tá máa rí nìyẹn me i no i no treat person because he's rich You understand so mo wa sọ fún ṣá pé tí o bá máa ó wá ní à tí bá fẹ́ báwọn ṣiṣẹ́ mo lè gba mo lè collector, mo ni ní kó mi ní ó ṣàdárúkọ bó ṣe bó ṣe sígòdẹ̀ tí wọ́n ti wà the woman ó ti wà confused normally kò yẹ kí n sọ but mo notice nǹkan kan ó ti yé yín i notice some things so wá ṣà ń sọ fún mi pé don't worry ó dẹ̀ wà confused bẹ́ẹ̀ báyà sí pé i give you the email you can email me if i want to chippy uh, eh, car mo wá do you take car you take sim mo wá including you do you chip anything to africa Only everywhere in the world. Only but mostly I have business. I have more customer from you. I mean Europe to Canada and Canada to Europe. Only but I I work to. I mean we we ship to every anywhere in the world, and we export from any country anywhere in the world. So bó you saw yẹn ẹ normally as a business woman tí mo dẹ̀ máa ń gbé mọ́tò ti understand ibi tọkàn mi lọ nìyẹn tó dẹ̀ yẹ kí n dẹ̀ ṣe pé ẹni tó yẹ majority of àwọn tí a man ń gbé mọ́tò fún náà They partner, they open other some people. You understand me? So this one is a big company. So and he was telling us that yesterday, ilé oníyàwó òun fẹ́ ra hospital yìí, ìyàwó òun lòun fẹ́ ra hospital yìí, ìyàwó òun lòun fẹ́ ṣe, ó ṣà ń sọ̀rọ̀ ẹ̀ mọ̀ it's tell him back confusing about me. Oh máa ń you know he was talking. I don't understand. But títí mo wá notice ni pé bẹ́ẹ̀ nìyẹn ṣe wá tí wọ́n ní pé engage me. ní orí business yẹn lórí tó bá ń sọ pé he got a business business titi ẹ̀ ń kọ́ ń function ẹ ti understand pé ní shipping company bó dẹ̀ ṣe ní shipping kìíní yẹn náà despite pé ó lówó tó yẹn the man is rich o company bó ṣe ní company káàkiri branches gbogbo ìlú ìlú ó dàpọ̀ ní branches sí ó dẹ̀ ní ó tún dẹ̀ tún sí mo ń béèrè lánàá pé tó bá lè fún mi ní e-, email ẹ ti understand on a good day tí màá jẹ́ kọ́ ní kí n wà engage pẹ̀lú ẹ̀ gan I don't need to talk to some people but you know they tell you some things pé ẹni yẹn tó ní tó ti sick ní tí mo kàn notice I sense that the person who came around me to wá bá mi yẹn is being sane and nobody should see me like a threat mi ìdẹ̀lẹ̀ tó torí ẹ̀bánú mi jẹ́ kẹ́nìkan torí pé ẹnìkan ó lówó irú iṣẹ́ tèmi ṣe tèmi ò tí ì sọ sí ìdí nǹkan lẹ́yìn kan nobody should touch me. Hmm? pé bóyá wọ́n rí mi pé n bá ti rí inú mi á máa bàjẹ́ inú mi ò bàjẹ́ fẹ́nibọ̀dì because àwọn tó kọ́ ilé ní twenty years ago ìgbà tí èmi wá padà kọ́ ilé ní two thousand and fourteen that is going to be ten years soon next year it will be ten years kò tí ì pẹ́ o wọ́n rí ilé yẹn wọ́n wò báyìí lẹ́ni design ilé tí mo tún rí lórí google tó ń kọ́ ń sìn ó tún bad kọ́lọ́run ká mi máa wọn tó máa tún ṣe oríire ó ti yé design tí mo tún wá rí pé wọ́n ń kọ́ nísìn àwọn tó kọ́lé tó ń kọ́ ní ọdún yìí ẹlòmíì ti kọ́lé lélé parí lọ́dún yìí ó tún wá bad I don't see people who are rich kínú mi bàjẹ́ torí mo sì ń sọ fún yín tó bá kọ́ tiẹ̀ ní ọdún tó kọjá tẹ́lómi bá kọ́ tiẹ̀ ní ọdún yìí tí ẹ tún ti tuntun ju ti tẹ lọ ire kedere kò kí ilẹ̀ anúlù ò kí pẹ́ bomi kò ń ṣú ó ti yé ń bẹ́ẹ̀ kò sí wọn rẹ̀ kí múlẹ̀ kọ́ mà pé èèyàn ṣe dáadáa ìgbà kan wà táwo òtí ẹ̀ tí àti ẹ̀ lálàápẹ́ àti ẹ̀ máa ẹ ti understand ọlọ́run lè ṣe dáadáa fún mi lọ́la no matter what people are doing tó kàn ń dara wọn láàmú God can bless me and kí wàá ní ẹ̀ṣẹ̀ mi gangan gbogbo ọ̀rọ̀ yá ti ṣàlàyé ṣàlàyé ṣàlàyé sí kí làwa gan ti wá sọ sí àwọn others ò tí ì sọ̀rọ̀ lórí Facebook àná ọ̀rọ̀ tẹ́mi bá tiẹ̀ sọ gan àwọn èèyàn tó ṣẹ̀ mí ló fà á tí mo fi sọ̀rọ̀ bí mo ṣe yìí sọ̀rọ̀ mi ò sọ pé mi ò lẹ́bi o tó wọ́n sọ pé bọ́tò bọ́lá ṣe fọ̀rọ̀ yẹn sẹ́nu tó pẹ́pẹ́pẹ́ gan òun ló jẹ́ kó jẹ̀bi a mọ̀ pé wọ́n ṣèkà fún a mọ̀ pé nǹkan tó ń ṣe fọ́mọ yẹn ò dáa wọ́n búlì mi wọ́n abuse mi first class ni ẹ̀dẹ̀dẹ̀ ní kí n má sọ̀rọ̀ táwọn èèyàn bá rí ẹ̀sìn tó bá pẹ́ lòmí ilé tó bá pọ́n wọn lé wọ́n á lò ó pọ́n wọn lé o tó bá tún pọ́n wọn lé wá ní àgódìgà ni ó lè ní tó pé wọn ò fún lówó ló ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn ó ní mo ṣe kọ́kọ́ ṣàlàyé ń sìn pé ẹni tó bá jẹ́ pé owó ló fi fẹ́ mi tí mo fẹ́ kó wá ṣàlàyé fún mi kẹ wá sọ pé ẹnìkan ni mo fẹ́ rí o tí ò jẹ owó mi tí ò jẹ ogún mi ẹnìkan fún mi lówó nígbà tí mo ṣe promotion fún màláìka bọ̀ ó nítorí pé òun ò dúró torí ọjọ́ afẹ́ ṣe promotion yẹn wọ́n postpone ọjọ́ kejì náà ṣèwárí ṣe láṣẹwárí ṣe torí pé wọ́n ní mi ìgbà láńsẹ̀s mi ò jáde lọ́jọ́ yẹn gbogbo àwọn èèyàn tó wá láti èkó míì ti lọ. ẹni wá sọ pé òun lè dúró ó fún mi lówó lẹ́yìn tí mo ó tọ́ kò sẹ́ni tó fún mi lówó. tí n bá lọ bàbá ọmọ mi mo ṣe síbẹ̀ mo ṣe gbà kí bàbá ọmọ mi tó máa fún mi lówó mi mo kọ́kọ́ náwó fún àti fámílì àti gbogbo wọn. so why do you see me like a threat tó ń bá fún mi ní nǹkan sí wọn máa pè mí ní máa ní gòdìgà ṣé olóòṣì ni mí ni owó kan yàtọ̀ sówó ni ọládé yàtọ̀ sọ́lá tá a bá ń sọ̀rọ̀ àwọn ọlọ́lá tó lọ́lá gan-an wọ́n wà bọ́tà bá tún wá ń sọ̀rọ̀ àwọn tó lọ́n kan wà áfíríkì tó ọlọ́run bá ṣe hàn ṣé tẹ bá fẹ́ fi mí wé àwọn tó jẹ́ pé civil servant tó gbowó tẹ́ pé ọlọ́run tó bá jẹ́ pé civil servant ló fi mí sí tẹ́ pé thirty five thousand or forty thousand ní sálárì mi lóṣooṣù tí ò tó mi ná ṣe báwọn kan náà nìyẹn wọ́n dẹ̀ tún máa wọ́n tún ń ṣakọ wọ́n tún wọṣọ wọ́n láṣọ àwọn wọ́n máa pay plan by pay pay pay small small wọ́n tún àwọn náà tún wà kàdígbòrì náà tún wà àwọn nǹkan púpọ̀ tí a bá dé láyé yìí kátígórì àkàtígórì àti àánú àti gbogbo nǹkan tọ́lọ́run bá ní fún kálukú. why people see me like a threat tá a bá pọ́n wọlé wọ́n ní wọ́n pọ́n wọlé tá a bá pọ́n wọlé wọ́n ní wọ́n pọ́n wọlé wọ́n ló bínú wọn ni wọ́n ló máa ń ṣe kíní kan ni tó bá ti rí olówó náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà ẹ mọ̀ pé wọ́n sọ pé wọ́n lólòṣì ni mo máa ń bá ṣe kí ló tí mi ò tiẹ̀ try láti change mind mi pé I love people that are poor nísìnyí mo tún ti fẹ́ love àwọn tó bá tún rich wọ́n tún sọ pé kíní kan ìgbà kan tí mo ń sọ̀rọ̀ lórí Facebook mo sọ̀rọ̀ fún Tinubu títí títí tí àwọn APC yẹn kì í ṣe tó torí owó mo kàn rí pé tẹ bá ṣe nǹkan fẹ́ lómìnà wọn kàn fojú ẹ̀ gbolẹ̀ wọn kàn fi bíṣu ẹ̀ náà ni pé wọn ò dẹ̀ ní fún ẹ lówó àwọn wo ni ta lẹ wá fẹ́ gangan gangan gangan pọ́nlé ìgbà tí mo rí tó bá tó bá ṣe tán wọn máa gbẹ wọn ní oko àwọn abúlé àwọn age mate yín oko ni wọn wà àwọn tó wà lóko yẹn ẹ àwọn tó wà lóko wọ́n láwọn ọmọ lẹ́kọ̀ọ́ mo ní àwọn èèyàn tó yẹ pé ní ìlú Ondo state tó yẹ pé tẹ́ bá rí wọn lẹ́kọ̀ọ́ wọ́n ní street ó ti yé but majority are afraid of their hometown. bóyá ti máa lọ kọ́lé sílùú mi nígbà yẹn gan bóyá mo lè má ní problem to die extent ó ti yé yín tó bá jẹ́ pé wọ́n mọ̀ mí nílé mo lè má ní problem to that extent but èmi kálukú á máa béèrè pé à ìlú mi kọ́ má lọ ṣeun léṣe kọ́ má lọ pa wọn kò síbi tó dé gan tí wọn ti ń pààyàn kò síbi tó dé gan tí wọn ti ń ṣèyàn léṣe ṣe rí gbogbo àwọn yín tí má ti sọ tó bá ti jẹ́ pé irọ́ ni mo pa kí wọ́n sọ fún mi pé irọ́ báyìí ni mo pa o mo fẹ́ sọ̀rọ̀ sínétọ̀ kan sínétọ̀ yìí mi ì ní dárúkọ wọn bíi sínétọ̀ yẹn kí n tó wá sórí Facebook ni mo ti mọ̀ ọ́ ó dẹ̀ sún mọ́ mi ó close mọ́ mi gan sínétọ̀ yẹn mọ bàbá ọmọ mi ó close mọ́ bàbá ọmọ mi their family ó toast mi ó dẹ̀ máa rí mi lẹ́gbẹ̀ẹ́ bàbá ọmọ mi báyìí kẹ́lẹ̀ mọ́ pé àwọn èèyàn bá àdìgàn á dẹ̀ máa ba bàbá ọmọ mi jẹ́ àti family àti ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ bàbá ọmọ bàbá grandpa òun ni ẹ̀gbọ́n bàbá ọmọ mi òun ni ẹ̀gbọ́n tiẹ̀ bàbá tó bí bàbá eh, bàbá ọmọ mi yẹn òun ni ẹ̀gbọ́n ti tiẹ̀ a máa toast ni a máa send dígẹ̀ sí ni mistakenly níjọ́ ó lọ send dígẹ̀ sí bàbá ọmọ mi kó nígbà yẹn ká tó di pé mo kúrò nílé mi ìsọ̀rọ̀ ẹ̀ ń bì mi yẹ̀yẹ́ ò yẹ kí n tẹ̀ sójú wọn. ṣé mo tó torí <laughs> ó tún ti wá sílé lẹ́yìn tèmi àti bàbá ọmọ mi tá a sì mú ó tún wá sílé mi náà wá ṣàyè ìwàṣá ìgbà tó ń ṣe campaign ní two thousand and fifteen tí n bá sọ̀rọ̀ nísìnyí adáyé pé ṣe lè yàn ń tako party kan mi ní dárúkọ party tó wà ọdún ti change party lónìí ó wà APC ló wà báyìí lónìí. ṣé mo ní òfẹ́ tó bá máa sọ̀rọ̀ mi ó lè máa sọ̀rọ̀ mi dáadáa because ó ní àṣírí lọ́wọ́ mi ṣé tí n bá jẹ́ oníranù ṣé mi ní fẹ́ àbí mi ní sùn pẹ̀lú ẹ̀ ẹlòmíì tó bá ti ní kó wá bá wọn sùn yẹn kò kàn tẹ̀bi ẹni tí a kò rò pé ṣe bá wọn sùn wọn kò máa lọ bá sùn wọn ti make friend yẹn some people use their punani and their dig they use it for friendship I don't do it. Now, let me talk about uh, the number of àwọn important personality tí mo ní lọ́wọ́ important personality tí mo ní lọ́wọ́ nọ́mbà gbogbo àwọn èèyàn tó bá jẹ́ pàtàkì pàtàkì tí mo ní lọ́wọ́ ó lè dá mi lójú pé they they send the number to me through k1 ọmọ kékeré pátápátá ló sẹ̀ǹdẹ̀ sí mi ọmọ yẹn kẹ̀dẹ̀ rèé wọ́n ṣàṣẹ̀ǹdẹ̀ sí mi gbogbo nọ́mbà àwọn èèyàn tí mo ní lọ́wọ́ àti sínétọ̀ dínà ọmọ yẹn ló sẹ̀ǹdẹ̀ sí mi ọmọkùnrin kékeré kan báyìí tí mo dẹ̀ mọ̀ pé kò ṣẹ̀yìn kí wà àti nọ́mbà Arẹ́gbẹ́ṣọlá àti nọ́mbà other people àwọn senators tó wà lọ́wọ́ mi àti ti gọ́vnà gbogbo tó wà lọ́wọ́ mi ọmọ ìlú send sí mi ó send nọ́mbà bíi fourteen kò sí kankan tí mo send message sí i think for three people mi ò béèrè nọ́mbà lọ́wọ́ ẹnìyẹn mi ò sọ pé mo ń wá nọ́mbà anybody. ó ṣùgbọ́n bó ṣe fún mi yẹn náà mi regret ẹ kò dẹ̀ sí èrè kankan tí mo sì jẹ́ mbẹ̀ bóyá mo dẹ̀ ti wá jèrè tí mi ò mọ̀ mi lè sọ ṣùgbọ́n tí bá jèrè má ti mọ̀ fara mi pé mo ti jèrè torí having somebody's number at times kò ń ṣèrè because a lot of people torí ìgbà tí mo ṣó pé mo gba nọ́mbà nọ́mbà bàbá Arẹ́gbẹ́ṣọlá wà lọ́wọ́ mi lánàá I saw a lot of message a lot of people coming around talking tó máa sọ pé àwọn kan ṣoríire without having àwọn bàbá láyé ìyẹn mo fi sọ̀rọ̀ sínétọ̀ kan pé mo rí sínétọ̀ kan mo mọ̀ ó ní mo ṣe dárúkọ àwọn ẹlòmíì tí mo mọ̀ tí mo ti rí àti mo kàn fi ṣàkàwé àwọn nǹkan. ẹ ti understand tí àwọn èèyàn bá fi mí lọ́rùn sílẹ̀ tí wọ́n bá kàn bò mí kàn kàn máa disturb ayé mi àwọn míì tí ó bẹ̀rẹ̀ lẹ́yìn mi wọ́n ti wọ́n stand by gan wọ́n ti dúró déédé yí ẹ̀ bọ̀bọ̀ kò máa ní mo fẹ́ dáhùn àwọn ẹ̀ stand by ní Kòròdú àwọn ẹ̀ stand by bóyá ẹ̀gbọ́n yẹn tó lówó jù nínú wọn yẹn ó mọ̀ mí nígbà tá a jọjọ ma tá a máa jọ ń gbà mo ti ná ìkòròdú rí mo máa ń ṣe transport mo ti ná ọ̀nà mo ti ná ìkòròdú mo ti ná ti máa ná àjà ti máa gbé mọ́tò máa ń ṣe transport so ẹ ti understand. èèyàn ló fún mi ní nọ́mbà yẹn not that I lobby for it but tí n bá dẹ̀ nínú it's a privilege wọn dẹ̀ tí mo sọ náà pé mo pe. Mo bàbá Arẹ́gbẹ́ṣọlá wọ́n gbé kọ́ọ̀lù yá bàbá yẹn máa ń gbé kọ́ọ̀lù ńgbà mi but quite unfortunate that party tí wọ́n bá wọ́n wà bẹ́ẹ̀ náà àti bí story mi ṣe rí so if I don't succumb to Iru irú K1 it's possible I don't get anything from him if I don't succumb to K1 I cannot get it's possible I don't I don't get anything from him because they are they are close and they are pressing they are together and kò lè sí ọ̀rọ̀ tí mo lè sọ nípa wọn nípa ọ̀rọ̀ àwọn eh, k1 àbí àwọn kan náà wọ́n lè rí bí nǹkan tí ò dàbọ̀ tí wọ́n tún lè support me because they are they they know each other and they are being together àwọn náà kì í ṣe gbogbo nǹkan tó máa ṣe ni ló dáa ẹ understand tó máa support me. you getting me so those people who see me like a threat believing that it's a good digger when i ti bá embrace àwọn tó tí ò ṣoríire wọ́n máa ní kò láìkí progress àwọn èèyàn ni tá bá embrace ẹni tó ṣoríire wọ́n máa ní gold digger ni kí làwọn èèyàn fẹ́ gangan. mo sọ mo ni ẹnìkan fẹ́ fún mi ló ń gbà mo ní mo ṣe sọ mo like kí n ṣiṣẹ́ mi kí n rí owó kí n wà òkè ẹ̀jọ́ tí ẹ kàn ń wà tó yẹ pé ẹ kàn ń wà lé mi tẹ́ ẹ dẹ̀ ń jẹ́ ìdíwọ́ àti ìdènà fún mi disturbing my progress disturbing my things please let me be fi mí lẹ̀ ẹ fi mí lẹ́rùn lẹ́ ẹ jẹ́ kí mi náà ṣe tèmi because nǹkan kan ni mo mọ̀ láyé yìí pé nǹkan tí èèyàn bá ti ṣe láyé yìí ó máa gbá o lójú wa ló máa dàbí pé gbogbo tá a bá ṣe ń gbà míì kò sérè mọ́ èrè wà fún gbogbo nǹkan tí èèyàn bá ṣe tó bá ń ṣe burúkú fọmọ ọlọ́mọ fún ẹni ẹlẹ́ni torí bó wà nípò agbára bó wà nípò kan ọlọ́run tó dá ayé àti ọ̀run náà wo ní kálukú tó ju gbogbo ẹ̀dá lọ gbogbo ọ̀rọ̀ tí mo sọ lónìí ní illustration yìí pé táwọn kan bá ní wọ́n fẹ́fẹ́ wọn ló dìjà ọ̀rọ̀ ọ̀rọ̀ torí ẹ̀ tí èmi àti àbùfàtáì ò bá wá jà nígbà tó di pé àbùfàtáì fẹ́ máa ń du owó mi kì í ṣe owó náà pàṣẹ ó fẹ́ máa ń du company yẹn tó bá ta company tó bá ta àwọn káàdì mi àti àwọn owó tán fi sí ẹ̀mí àwọn owó òun ló ti make ara ẹ̀ ní admin ṣe ti understand tí àbá jà ń gbà yẹn tó owó ló dìjà wa àti pé fífẹ́ torí gbà yẹn èmi mo mo kàn wé pé you know owó tó mi ò ń ṣèyàwó yẹn ti understand wọ́n ta resident mi ó ti yé wọ́n ta resident wọ́n bá mi ta resident wọ́n ta resident wọ́n láwọn ta mẹ́ta nínú resident mi that's àwọn tó wà lórí plan mi ṣé mo pé wọ́n ṣe ń ṣe ń Dubai gbogbo àwọn nǹkan tí mo máa ń sọ yìí normally they will not like it but kò sí there is no way I can explain it because kò sí many àwọn èèyàn mélòó mo fẹ́ máa pè nínú kọ̀rọ̀ àti lórí fóònù pé gbọ́ wá wo nǹkan tó ṣẹlẹ̀ sí mi o wá wo nǹkan tó ṣẹlẹ̀ sí mi o wá wo nǹkan tó ṣẹlẹ̀ sí mi nǹkan báyìí báyìí ló ṣe rí o I can only explain it here people will understand it better if I lie come and debunk me pé I'm lying against you there is a lot of bloggers that want to be speaking about somebody pé irọ́ náà tó bọ́lá yẹn pa wọ́n dẹ̀ ti sọ kó jẹ́ kí n mọ̀ kí n gbé evidence jáde mi ò purọ́ now wọ́n ta resident mẹ́ta nígbà yẹn lọ́hùn nígbà tí wọ́n ta resident mẹ́ta wọ́n kàn fún mi ní owó kan wọ́n ṣe déńjọ́ náà wọ́n kó seven lókun wọ́n ní kí n gbà mo wá ní kí wọ́n ṣàlàyé fún mi bí wọ́n ṣe ta inú kan bí máa yẹn ni pé báwo ó ní why do you why do you tell me that do you see me like poor do you see me like poor person mi gbogbo àyẹn kẹ̀dẹ̀ rèé wọ́n ti ask me out kò sí bíbá sùn àti gbójú fúra iṣẹ́ tí understand kó tó wá ta resident yẹn resident yẹn kan tó fún approve ẹ̀ fún mi àwọn náà ni àwọn yẹn mọ̀ pé àwọn ló sọ Arabic mọ̀ pé majority nǹkan tán bá ń sọ ní ìdè Dubai tẹ́ bá lọ sí immigration office àwọn interpreter wà níbẹ̀ tó máa bá yín interpret ṣùgbọ́n mi ní ìdí torí pé òun ti hold ẹ̀ àti gbogbo immigration card mi ọwọ́ àbùfọ̀tá ìlú wà má tiẹ̀ send ẹ̀sẹ̀ nìkan náà kọ́ńtẹ̀ bá mi wo card mi má send card mi àti driver license me. i can send it mi ò kàn fẹ́ máa send nǹkan mi sórí facebook money. ni ó dẹ̀ wà facebook kan so àbúfatáyè níjọ yẹn ó ta resident èèyàn mẹ́ta wọ́n fún mi ní wọ́n approve to repay my general trade in the ní wọ́n fún mi ní ten people to work with me ten people here. i need only one èmi ti jẹ́ one of the director manager náà máa ń pè but ẹni tó jẹ aráàlú gbogbo ló máa jẹ albab ó ti yẹ yín fifty fifty náà máa pín fún wa bọ̀ kò lówó ń bẹ̀ o bọ̀ tẹ́ tí wọ́n máa sanwó fún ni wọ́n ṣàwátà nínú ten tó ń fún wọn tó ń fún mi tó ń bá mi gbà yàn tó ń fún mi ní ten wọ́n ti fún mi ní ten ten people ten yẹn kẹ̀dẹ̀rẹ́ is money tẹ bá fún fún two years gan tí màá jẹ́ pé wọ́n jẹ́ olè wọ́n dẹ̀ àwọn èèyàn dẹ̀ jẹ́ ìka àwọn ọkùnrin wọn yẹn àwọn ọkùnrin ìka yẹn ìka ní majority ọkùnrin wizard ni wọ́n ten tó ń fún mi yẹn normally ó lè maintain account ó lè maintain business mi tí máa fi sanwó ten mi lè fi sanwó ọdún méjì tán kó tó di pé mo ọdún mi expire mi kó tó di pé mo máa expire because a máa ta kọ̀ọ̀kan nígbà yẹn èlé ló la máa ta ẹlòmíín ra six thousand dollar tí yẹn yìí ẹlòmíì ń ra ẹlòmíì gan ta tẹ̀ seven ẹlòmíì ń ta five ẹlòmíì ń ta eight ó ti yẹn mo yẹ máa ń ta ní ẹ̀ tó two years ṣé mo torí ẹ̀ náà ṣe mú gbogbo migration card mi tá a máa fi issue visa mo mú dání ọwọ́ àbùfàtà ló wà èmi ni mo ní company náà. wọ́n wá ta mẹ́ta níjọ́ yẹn lọ́hùn mẹ́ta ló kọ́kọ́ tà nínú ten tí wọ́n approve yẹn torí company tó bá yẹ pé company tí ò bá tóbi wọn á kọ́kọ́ approve bóyá fọ́ fún yàn bọ̀gbà tó jẹ́ general trading ten wọn kọ́kọ́ approve mi tí n bá lò yẹn tó ti bá sọ pé mo ti gba àwọn èèyàn tó bá manage dáadáa wọn á tún fún mi ní another five sí so kí n táwọn èèyàn máa fi ń jẹ owó ní ìlú Dubai nìyẹn o ò ní máa waste owó àwọn tó máa ló ń bá iṣẹ́ yẹn mò ń sọ fún yín ni o àwọn tó máa ló ń bá iṣẹ́ yẹn majority of them also you collect money from them they pay money to your company wọ́n tẹ́lẹ̀ ìwọ̀n fún mi ní gbogbo access mi àwọn èèyàn ti ń fọ̀bọ̀ lòmí tí wọ́n wọ̀n dẹ̀fẹ́ kí n sọ̀rọ̀ gbogbo ọ̀dẹ̀ ló dúró sí kọ̀rọ̀ yàrá tó ń fi ọ̀rọ̀ burúkú bà mí lórúkọ jẹ́ wọ́n dẹ̀ máa ní pé ká má sọ̀rọ̀ wọn mélòó la fẹ́ kalẹ̀ yín adépèlé ẹgbọ́n àbùfàtà ni mo fún ní mọ́tò tí olórí burúkú kan sọ fún mi lẹ́ẹ̀kan pé irọ́ tèmi máa ń pa yẹn ló máa ń dùn ún irọ́ wò lèmi pa yẹn tó bá tí bá sọ tòótọ́ tó bá ní mo purọ́ òfò lọ́mọ ẹ máa ṣe ayé ọmọ ò ní rójú kò ní ráyè gbogbo bẹ́ẹ̀ ni rádàá dá lóṣùpá máa ń bá jáde lójú ọ̀run rádàá dá lè dá mẹ́ta já bá jáde lójú ọ̀run tí bá yẹ pé mo purọ́ o èpè yẹn ò ní jẹ ẹnikẹ́ni ṣùgbọ́n tí mi ò bá purọ́ tí àwọn bá dúró sí kọ̀rọ̀ yàrá tó ń fẹ́ tó ń mi tó ń dẹ̀ fẹ́ kí n for what. ìgbà míì báyìí wọ́n máa fi nǹkan kan wọ́n lè ní ẹ ó ṣe nǹkan kan mi ò sá kúrò ní South Africa tí n bá ní ìwé tí n mo fẹ́ mo fẹ́ gba freedom mi I don't want anybody to maltreat me to trash me as if pé ìwọlẹ́lẹ́dàá mi. The Lord has done wonderful things to me in my life. He has done great ọlọ́run tó ti fún mi ní gbogbo tọ́lọ́run ṣe nínú ayé mi mi mo ń bọ̀ mo fẹ́ mú mo máa mú company mi yẹn jáde nsìn ní máa mú jáde gan bí department of home affairs South Africa lélẹ̀ ẹ lọ wo orúkọ mi wò àti South Africa ní ní Dubai ẹ lọ wo wò ìgbà tí mo pàdé àwọn ọmọ ilé ìná bẹ̀rẹ̀ sí nígbà yẹn tó tọ́ bá ṣẹ̀dọ̀ owó síbi tọ́ná fẹ́ ra mọ́tò wọ́n bẹ̀rẹ̀ sí ń lọ petition mi ní Western Union ìgbà tí ìgbà kan náà sọ fún mi pé èmi ń kọ́ mi ò lè lọ sí Dubai mọ́ pé wọ́n lè mí kó Dubai tí bá ti fìwé mi wọ́n sí ẹ lọ wò owó ẹ lọ fi sórí Google Dubai ò kì í gbàbọ̀dè máa dé Dubai ní ọdún yìí mo máa lọ Dubai ọdún yìí ni kò ní ọdún tó ń bọ̀ ẹni bá ní kò ní jẹ́ bẹ́ẹ̀ òkú ẹni yẹn ló ọlọ́run máa bá mi gbẹ̀mí ẹ̀ máa dé Dubai kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni téèyàn bá tiẹ̀ lówó gan-an ṣàtiẹ̀ ní freedom ẹ̀ torí freedom is also it's, it's very important mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí ni o ó bá mi ta wọ́n bá mi ta resident wọ́n bá mi ta resident mo wá ń bèrè pé èló ni èló lẹ ta èló lẹ ná ẹ máa sanwó migration kí ló ṣẹlẹ̀ ní tí mo ṣàṣì tó dìjà ni wọ́n wá ní pé mo ń bèrè question lọ́wọ́ àwọn mo fẹ́ wo bo ni. n tó díjà nìyẹn because bó ṣe wà wọ́n kàn fẹ́ kí n wọ́n kàn fẹ́ kán bá mi sọ̀rọ̀ kí wọ́n wá fún mi lówó yẹn kí n dẹ̀ dúró bẹ́ẹ̀ I will show you now this is uh, my company something I go and google it anything tí bá ti show fún yín ẹ orúkọ mi ẹni bá gbé lọ lé olóògùn orúkọ ṣèbó tó bọ́lá náà ní orúkọ tí mò ń lò náà ni kò yàtọ̀ this is my company this is my company in Dubai. This is my company. You see, attire. Check it. That's my company in Dubai. Go and Google my name. Google it in South Africa. Bóyá mo wà wanted. Wọ́n let me wọ́n deport me. Baba, ọmọ mi gbà tó kàn débẹ̀ nígbà tí wọ́n rí pé wọ́n fẹ́ kó wọ́n ti fi pé tá a bá tún padà ríra wa. A tún lè máa tún ṣọ̀rẹ́, a tún lè máa sọ̀rọ̀. They now send me. sẹ́mi. send me. pé wọ́n deport me. I was in Nigeria, my permit, my resident was um, ó expire. Pàtí mo dẹ̀ ti gba American visa, Tell me ò dẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ọmọdé lọ. Nothing happened to me. Èmi ò kì í criminal because I always dodge Because those people, criminal people in South Africa. I don't play with them, they, don't, they cannot like me. Just like bí mo ṣe wà ń by none. Tell Kẹ́lì kan ń sìn, mo jáde ń I was, um, mo jáde ọmọ mi lọ ṣerun mi kan jẹ́ kan. Ibi ṣọ́ọ̀bù mo sáré kúrò ní ibi wọ́n ń ṣerú fọ́mọ mi èmi wá ní kí sáré lọ gẹrun mi mo ṣe rìn síwájú mo kàn rí pé wọ́n gẹrun mi kàn bá dó síbẹ̀ obìnrin tó bá mi ń gẹ tó bá mi ọmọ mi ṣerun nígbà tí mo padà dé bóyá wọ́n pè é ẹ ó wá ń sọ fún mi pé ẹ téèyàn bá ti ṣe fraud ń bí o wọn ọ̀nà ọmọ ẹ̀gbọ́n nílé iṣẹ́ ọlọ́pàá mo wá wò pé ṣé mi wá Canada láti wá ṣe fraud abẹ́ ìyá wèrè ni abẹ́ sínwín ni gbogbo ẹni tó bá kàn bá mi jẹ fẹ́ sórí burúkú ni tó sí mi lẹ́gẹ̀ẹ́ trek ṣé mi máa ṣe fraud mi máa ṣàlàyé àwọn tó ń ṣe fraud ni ṣé mi máa jalè máa ṣàlàyé àwọn tó ń jalè ni But people that they don't want me to be, they don't want, they're actually scaring people away from me. They want people to be scared. Wọ́n oh, ọmọ kan, ọmọ kan tán, ọmọ kan. O gbúdọ̀ ṣọ́ra fún wọn ni o. Ọwọ́ oh, ọmọ yẹn, o gbúdọ̀ ṣọ́ra fún ni o. O gbúdọ̀ ṣọ́ra fún ni o. Ṣọ́ra fún mi náà. Ṣọ́ra fún mi. But tí n bá tẹ̀lé, tí mi ò bá tẹ̀lé anybody. You see that she jealous of people. She doesn't comment on people. How many people care for me? Ìgbà tí wọ́n sọ̀rọ̀ ń jọ sí, you be causing people to be going away from me to be getting angry with me fighting me for for no cause and then when they tó bá ti ju wá tó ṣe term kan wọ́n fẹ́ kí mama speak if fáwọn kan for what why do you want to be tí n bá ṣe tẹ̀lé olówó ẹ má mo tele. tí n bá tẹ̀lé olówó ẹ má mo jealous àwọn olówó ẹ ní àwọn olòṣì ni mo fe, kí ni mo kí ni mo fe, kí ni àwọn fẹ́ koko. kankan kí ni àwọn fẹ́ ṣe in tó fà á nìyẹn tó bá jẹ́ pé ńgbà mo fà á mo jẹ́ kó máa ṣe bí ọkọ fún mi kémi náà ṣe kọ́kàn sọ pé ah, ẹ rí ó kàn fi bọ̀bọ́ yẹn lókàn ló ń fẹ́ ó kàn fi bọ̀bọ́ yẹn lókàn bẹ̀rẹ̀ ṣe báwọn èèyàn mọ̀ to lóun fẹ́ fẹ́ mi mo sọ fọ́ọ̀rẹ́ mi kan náà ó ní gẹ́ẹ̀ kan jùmọ̀kẹ́ mo sọ èmi máa ń sọ̀rọ̀ náà. mo wa told people I do tell people tó bá yẹ bó ṣe lóun fẹ́ fẹ́ mi gbà yẹn gbogbo company mi kí jẹ́ kó máa rúlẹ̀ irú two years yẹn wọ́n lè fún mi ní wọ́n lè fún mi twenty five people lórí company mi ní for two years yẹn kí two years yẹn ti bá gba fún five thousand or twenty ẹ ẹ mọye tó jẹ ni máa sanwó ọ́fíìsì mi convenience mi ìwà business mi ṣì ń lọ déédéé èló ló ń jẹ ní Dubai náà kí ni mò ń jẹ but I do help people I carry people's matter on my head too much and people na wọ́n máa ń like wọ́n máa ń hate tó bá sọ pé o nice people will see you like a fool this is my company this is my company in Dubai lọ bèrè bóyá wọ́n lé mi ní Dubai àbí mo ní problem bẹ́ẹ̀ àbí mo jẹ owó mẹ́rin ìgbà táwọn èèyàn ń gbénu lé mi ní Dubai ọmọ tí mo fi lé fún mi ò mọ́ rí ọmọ ọlọ́pàá ni Fẹ́mi àti tó máa tó máa tún káwọn girlfriend àtàwọn èèyàn kan wá tó máa sun lé mi tán bá ti wá rajà ní Dubai mi ò mọ̀ mọ́ rí mo kàn fi help wọn níwọ̀n ọ̀dẹ̀ sanwó fún mi wọ́n á tún jẹ mí lóúnjẹ wọ́n á jẹ oúnjẹ mi mo mí nù mi ò tún sílé ibi tí mo tún máa ń ròyìn tó gbogbo ṣọ́ọ̀bù ló gbogbo ilé ló grocery shop nísàlẹ̀ báyìí wọ́n ti mọ̀ mí máa sọ fún wọn nínú ilé mi tí mi bá sílé ẹ fún wọn lóúnjẹ gbogbo oúnjẹ tí wọ́n kakule sílẹ̀ fún mi mo délé mo wá sùn tí mo wà ní South Africa gan mo tún send owó owó ilé tí mi ò jẹ tí mi ò sí ń mo send owó more than twelve thousand dollars tí mo send sí Dubai what else what else àwọn tí mo tí wọ́n ń gbénu lé mi ń jọ ẹ̀ lọ́hùn wọ́n rí mi bíbá mi ìlè fọ́ àkáǹtì mi sórí social media pé contact go síbẹ̀ wọn ò ní fi sí ìgbà tí mo dé orí Facebook mi báyìí mo ti mo ti bẹ̀rẹ̀ sí ní tún fún wọn lówó tí mo ti ń fún àwọn èèyàn lówó tí wọ́n bá tó bá rẹ̀ mi ní nàìjíríà nígbà tí mo wà lamẹ́ríkà máa ti lára owó yẹn máa ṣẹ̀dẹ̀ máa pín fáwọn èèyàn ní street mi mo ṣe omi fún àwọn tí ò lómi kì í ṣe lórí facebook mi báyìí làwọn ẹlòmíì ti wá lórí facebook tó ń ṣe i been doing good to people i'm not a gold digger and nobody should take me like pé ẹnì kankan ẹ̀ máa rí mi bíi threat ọ̀rọ̀ tí mo sọ àwọn èèyàn tó bá ṣẹ̀ mí tọ̀rọ̀ mi bá dẹ̀ tọ́ọ̀chì yín náà mi ò ní apology fún anybody láti sọ sorry àjàjà àwọn tó jà mí lórí oyún òyìn bá kéré because tó bá jẹ́ pé mi ti ẹ̀ǹbẹ́sùn lára mo ti jẹ́ nìkan tó ti jẹ báwọn èèyàn tó jẹ́ owó nàìjíríà mo ti bá wọn ṣe tán fowó nàìjíríà náà tán kò sí mi lápò àbí tán fi ṣe mí lóore èmi náà máa máa pọ́n wọn lé máa máa sọ pé òkè èmi náà jẹ́ bọ́bọ̀ owó mi ni ogún mi ni kékeré ni bọ̀tù èmi mú ní ogún mi people just harm mi sọ́wọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n kàn ṣe báyìí ilé àṣẹ báyìí ilé àṣẹ báyìí ilé àṣẹ báyìí ṣé mo yọ̀dẹ̀ ni me i'm not a fool but fún ẹ̀yin tẹ́ rò pé ẹ̀ ṣe lè gòdìgà look at her who are you ìwọ gan to rò pé kàn look at me ṣé o gbé golden spoon wá látọ̀run ni majority àwọn tó ní owó ní nàìjíríà yẹn ẹlòmíì ṣe ó ní lọ́ọ̀kọ́ wá ṣòwò dẹ̀ bẹ̀rẹ̀ sí ń jèrè kò sẹ́ni tó di owó látọ̀run àwọn tí ìyá wọn àti bàbá wọn lówó ń sì di bàbá wọn dẹ̀ jẹ́ politician majority of them owó politics owó nàìjíríà náà ni lucky for you but at the same time àwọn tí ò bá dẹ̀ tí you lock me. let them be don't see me like a threat leave me alone if I call for people if I support people they said said to me I'm I'm not I mean if I don't support people they say I'm not supporting them if I support them they say I'm not su I mean I'm supporting them please please for God's sake I, Baba Bukola yanjo pay them me few days àti ọjọ́ one kò fún mi ju káàdì lọ ní ìbájà tó torí ẹ̀ ìgbà tó kàn yá mo kàn rẹ́rìn ni ọjọ́ yẹn ìgbà tẹ́nìkan tó ń fẹ́ mi káàdì tẹ́nìkan wá di oúnjẹ wá tó di nǹkan wá fún mi rẹpẹtẹ ó fi bad ó fi bad gbogbo àwọn ọmọọṣẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ wọn jẹun ẹ ti understand tantalizer mọ̀ pé tantalizer dẹ̀ wọ́n bóyá wọ́n máa ta fa five fifty gbà yẹn tán di sanfi mọ́tò tán fi di rẹpẹtẹ wáyé tiẹ̀ ẹ̀hẹ́ tí wọ́n tún fún mi lówó tí wọ́n níjọ́ yẹn tẹ́lẹ̀ tún ó tún spoil mi pẹ̀lú owó lómi tún spoil mi pẹ̀lú owó ẹ tún understand mi ì pa irọ́ company mi rèé lẹ́ǹkan sí driver license mi wà níbi ti Dubai ní tó díjà nìyẹn ní tó díjà nìyẹn láàrin mi àti àbùfàtà ṣe mọ̀ pé nígbà tó ti kọ́kọ́ sọ ọjọ́ tó ń sọ fún mi pé tó bá ti fẹ́ ó kàn sọ story ni pé àìwò tó bá ti fẹ́ ẹ́ńtà obìnrin wàá nu ọwọ́ ìfẹ́ sí ni ah! èmi dì í so on a good day ẹ ọmọọṣẹ́ yẹn bógun bẹ̀ òun ló tún wá lọ gbé kí lorúkọ ẹ̀ òun ló tún wá lọ gbé oníróbó tó wá gbá mi tó gbé àwọn màláìka sẹ́yìn tó wá gbá mi gbà yẹn ọmọọṣẹ́ yẹn ni ọmọ Ìbàdàn lóníròbó ọmọ Ìbàdàn náà ni Kenny tó jẹ́ ọmọọṣẹ́ àbùfàtà ìlú fún mi pé kí n máa ránṣẹ́ àbùfàtà ṣé ọmọ pa mọ́tò one point two nígbà yẹn ọ̀dọ̀ Rasak ni wọ́n ti lọ gbé mọ́tò yẹn mo tún kó two fifty thousand fún bàbá yẹn ọgbọ́n wọn pé kàn fi gba mọ́tò yẹn ó dẹ̀ ń ṣàlàyé pé àbúrò òun ra mọ́tò fún un ó lọ ra mọ́tò fún ìyàwó ẹ̀ mo ní ẹ má wọrí mo dẹ̀ fún mọ́tò níjọ́ yẹn léyà kọjọ́ mẹ́ta ẹ lọ bèrè wọn wà ní àbáyà lórúkọ wọn jẹ́ nísọ̀kòkò ṣé mo purọ́ mọ́ wọn ọ̀rọ̀ tí ẹ bá ti sọ̀rọ̀ ẹ má máa sọ pé èèyàn purọ́ àbí mo fẹ́ àbáyà ni wọ́n ní wọn ní mọ́tò ni nà ọjọ́ yẹn wọ́n bá mi sọ bọ́lá in ọmọ tí gbogbo èèyàn ọmọ téèyàn máa ń bínú family téèyàn máa ń bọ̀ ni ẹ́ ah bọ́lájọ mọ́tò wọn takú síbẹ̀ yẹn máa pè mí padà wọn ló pè mí náà mo ní mọ́tò yìí takú mọ́tò lẹ́ ń lò wọn ló bàjẹ́ pé mo dẹ̀ ti sọ fún Fatai kó ra mọ́tò kò rà fún ọmọdé fún wọn mọ́tò ṣé Fatai ò wọ̀n ni wọn dẹ̀ tún ta resident mi mo dẹ̀ sọ pé mélòó lẹ ta mo kọ béèrè tí mo béèrè nìyẹn ní tó díjà nìyẹn torí pé kò fẹ́ kí n béèrè lọ́wọ́ gbogbo migration card gbogbo everything ó wà lọ́wọ́ Fatai àti òun kẹ̀dẹ̀ ló fún mi ní albab albab mi kẹ̀dẹ̀ ọlọ́pàá ni meanwhile kẹ́dẹ̀ tó bá ti ṣí company ní Dubai náà wọ́n máa ń lo àwọn àwọn people yẹn tó bá bá ẹ ṣí company tó máa ń set èèyàn up tẹ́ ẹ̀ bá mọ̀ lónìí wọ́n tó bá ní company ní Dubai you got to be careful wọ́n máa tún lo àwọn àbúrò àbúrò yẹn láti set èèyàn up yeah they setting people up of course tó bá jẹ́ pé mi ń ṣe nǹkan burúkú ni wọ́n máa ti rope mi tipẹ́tipẹ́ mo lọ́lọ́pàá ni àgbàbí ó máa ń wálé tó bá wọlé mi wá ṣé mọ̀ pé wọ́n máa ń múyàn fún ọtí ní ìlú Dubai ṣájà dẹ̀lẹ̀ mi ń gbé tó bá wọnú ilé mi torí mo ní bà nínú ilé mi inú ilé mi mo ní bà tó bá wọnú ilé mi bá máa wò ó máa bèrè lọ́mìí bóni mo ti rí ṣùgbọ́n mọ̀ pé mo travel every time look at the way I travel. tí n bá ní kí n ka gbogbo pages mo máa fi travel ṣẹ́ni stamp tó máa fi ń lù mí rere tí máa ń travel ṣe tí i travel mi ì lè ṣe kí n má travel every two two weeks one month mo máa ń travel i do travel very well because mo ní ọjà mo dẹ̀ ń lọ mo ń ṣe i'm a business woman. It's him. àwọn tó sọ pé mo ti lọ sí America many times ẹ̀kan tí mo máa dé America nìyẹn ibi tí ma ti ń ṣòwò ni máa ń kọjú mọ́ I don't dey go just ibi tẹ́mi máa ti ṣòwò torí mi ò láìkan máa sòyàn mọ́lẹ̀ mi like it so don't see me like a threat and the next phrase is enough of bullshit bá ṣe la máa ń rí láyé la máa ń rí people should stop calling me names and people should stop dragging me okay so if people offend you allow me to explain and people who have dealt with me who have done evil I'm not wrong by say, speaking, speaking out my mind, telling people. Ẹ wo gbogbo nǹkan tó ń ṣe fún mi náà sí APC ló ṣe fún mi ní ìlú Canada bíbá. Tó bá ṣe tán ẹnìkan pè mí wọ́n máa ní tí wọ́n bá ṣe kàfẹ́ máa ní ẹ ofojú commonize yìí wọ́n kàn máa wọ́yàn lẹ̀. Mo is compulsory? Tó bá wọ́ mi máa wọ́ ẹ o. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn mo fẹ́ sọ fún yín lónìí ẹ dìbò fún Atiku Abubakar Alhaji Atiku Abubakar àwọn oníkẹ́ ìdìbò fún o ẹ má dìbò fún APC so ẹni bá sọ pé mo mo against APC ìyà tí mo jẹ lọ́wọ́ APC màá tún wá support wọn àbí kò ní yé APC. ọ̀run máa gbèjà mi ẹlẹ́dàá tó dá ayé àti ọ̀run máa gbèjà mi jà bẹ́ẹ̀ ni so ìyẹn bó ṣe jẹ́ o mo ti sọ lónìí gbogbo ẹni pé mo sọ̀rọ̀ ń sìn pé the rich also cry nobody mi ò rẹ́rìn kankan bíi kẹ́ni kankan anybody má torment mi àjàjà àwọn tó wà ní ti ibiṣẹ́ yẹn má torment mi. Maurice Yakapo, what do you mean? Speak English under my platform. one together. Tolúwa ni mí o. Jésù tó fún mi. Sorry darling. Má bínú. Iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe lónìí mo fẹ́ sọ fún yín. Iṣẹ́ tó ń fún mi lónìí. Ẹ máa gbọ́ o, iṣẹ́ tó ń fún mi tí mo ń lọ àti ijọ́ mẹ́ta ń sìn. Látọjọ́ kan mo ṣe ṣáàtì ṣáàtì mo ṣe ní last week. Eh? Yes, darling kíní yìí ṣé inú kíní ló wà papọ̀ àbí ọ̀tọ̀ ni fáìlì to wà check it check it check it I don't need to talk I'm on the live chat ṣé wọ́n kò pọ̀ pẹ̀lú gbogbo àwọn photocopy passport yẹn yes okay together eh. kì í ṣe inú báàgì you ló wà ṣé ó máa rántí ìwo ló fi sínú báàgì ẹ lánàá the copy of those things. Documents. Okay. Okay, put it there then. Sorry. Thank you. Báwo lójú ẹ̀ ṣe wú bẹ́yìn? Ìlẹ́. Iṣẹ́ tí mo ń ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí, ẹ jẹ́ wá ṣàlàyé fún yín. A kì í kọ síbẹ̀ ká, a lè sọ síbẹ̀ ká kú síbẹ̀. Let me explain it to you. Iṣẹ́ tí mo ń ṣe ní ẹnujọ́ mẹ́ta yìí wọ́n fún mi níṣẹ́ láti àná mo ṣiṣẹ́ ìjẹta ọjọ́ sunday ọjọ́ monday wọ́n fún mi níṣẹ́ ní ìkọlọ́ni that's my birthday wọ́n fún mi níṣẹ́ ṣe rẹ̀ rí ẹ̀yin tẹ́ máa ń gbé fídíò mi tẹ́ máa sọ pé obìnrin ah when is this one going to stop crying you mad ẹ̀yin tẹ́ máa ń gbé ṣáàtì mi tẹ́ máa tún kọ when is this one going to stop crying ọlọ́run máa pa yín lẹ́kún gbogbo yín pátákó rogodo tí wọ́n ń lò láti máa fi mí ṣe lẹ́yà àbí tẹ rò pé má máa gbé pé when is she going to stop to cry the ọlọ́run á fi ogun tán fi jà mí á fi á fi jà yín láti ìran díran yín ẹ ní bọ́ lọ́wọ́ ogun ẹ ní bọ́ nínú ogun ogun má máa ròyìn ẹ ní ròyìn ogun ìyẹn bẹ́ẹ̀ iṣẹ́ tí mò ń ṣe ń sìn ṣe mọ̀ pé lóyún last week mo gbé fún yín ni o mo gbé that's my company mi ò mọ màá ṣó màá tún fi driver license mi síbẹ̀ go and google it maybe Auto Bola ní nǹkan kan orúkọ tí mò ń jẹ́ passport mi ó wà ní South Africa tí mò ń lò South Africa òun ló wà níbí ó ti yé so stop disturbing me tá a bá sọ̀rọ̀ tó gbé àti blast yín pé àṣírí yín tú don't don't rob me anything ó ti yé yín mẹ́yẹn téèyàn bá ro lóúnjẹ bá rí mi tó bá rojú máa fà ìjẹsù anybody mo ní mo ní thousand of things mo fi lè nail àwọn èèyàn but i don't nail people before kí tó nail èèyàn bí wọ́n ti ṣe mí dáadáa wọ́n ṣèkà fún mi wọ́n ṣe wà fún mi ṣé mo purọ́ mọ́ àbùfà táyé ní ìpurọ́ mọ́ ṣé mo bá jà ń sí àbí mo drag ní ò bá jà mí rẹ̀ drag ìbò jẹ́ ní owó mi kọ́ńpìnì yẹn gbà náà mo mọ̀ pé ọwọ́ ẹnìkan ló máa wà nígbà táwa bá ṣìtàn ọwọ́ ẹnìkan ló máa wà bọ̀ kò sí nǹkan kan ẹlòmíì tó lówó ẹni olówó máa kú ẹni tí olówó máa kú ẹni tó ṣìtẹ̀ náà máa kú ẹni tí ò ṣìtẹ̀ náà máa kú ó ti yé so continue ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń ṣèkà fáwọn obìnrin yẹn continue ẹ̀dẹ̀ bímọ sílẹ̀ ẹni tó bá ti bímọ sílẹ̀ kò ń ṣèkà o kò ń but ẹ̀yin ti múra sẹ̀ tẹ̀ ti dóró ẹ̀yin nìyẹn ọlọ́run yẹn thank God Baba mi odoro. dóró bẹ́ẹ̀ ni màmá mi go confirm. Baba mi odoro. that's why ni àwa báyìí irú ọmọ àwa báyìí Ati èmi báyìí la ma ṣe borí àfi tó yẹ pé mi fúnra mi wá ń dóró mo ń ṣèkà ó ti yé bàbá mi ò ṣèkà èmi náà ò ṣèkà ìkà ò ní kà mí láéláé tolújọjọ so iṣẹ́ tí mò ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé mo pé mo wà ní last week yẹn last week uh, like this by I think last week Thursday or Wednesday last week mo normally mo ti mo ti mo submit fún àwọn kọ̀ọ̀kan tó bá ti ṣiṣẹ́ ọjọ́ tíṣẹ́ ò bá wá Normally, that's why no, ni àwọn government ṣe fi àwọn plan kan sílẹ̀ you have access to collect some money like eh, nǹkan tó ọjọ́ tó bá lọ bí ṣe àbí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ kankan bẹ́ẹ̀ mo ṣá nígbà tí mo ń ṣe ṣáàtì last week mo ní mo wá sọ fọ́mọ mi ní fáìlì mo ní wọ́n wá send message kan sí mi láti bìkan wọ́n ní pé ehm, kí n submit àwọn document kan ṣá mo wá submit wọ́n ní kí n upload pàmí ẹ̀mí àwọn some documents bí mo ṣe wà lórí láì àtijọ́ yẹn tí mò ń sọ̀rọ̀ mo wá ní kó bá mi upload láìmí yẹn upload kìíní yẹn mo wá upload ẹ̀ mo wá ní kó ọmọ mi kó bá mi upload kí n tó gbàgbé sọ́ngbà tí wọ́n mo tí mo upload kìíní yẹn láti ọjọ́ yẹn of because number one now tán bá calculate láti máa sọ pé ok wọ́n fẹ́ fún mi lówó láti relieve mi tí mi ò bá rí owó bí mo ṣe wà yẹn owó tí mo owó tí mo fi sanwó lé ọmọ mi owó mi tó bá jọ̀wọ́ ọmọ mi ẹ ti understand tó yẹ kí n fi sílẹ̀ fún kó fi ṣe nǹkan ọ̀dọ́ ọmọ àti ìyá náà wọ́n máa ń ara wọn nílùú òyìnbó you understand bá ṣe sanwó léèyàn mi ṣáà try manage náà ní ṣe gbogbo nǹkan tá a bá ń ṣe because wọn ò fi bọ́n ṣe ní kán ṣe fún wa náà ni wọn ò fi àyè gbà wá púpọ̀ because bí àwọn èèyàn bá yàjẹ́ ní kán ṣe fún mi kọ́ bá mi ṣe bẹ́ẹ̀ fún wọn bí oníkálukú bá ṣe ṣe fún mi ọlọ́run jọ̀ọ́ gbogbo àwọn èèyàn wọ́n bá ṣe ṣe fún mi ọlọ́run ìjọba mi ṣe bẹ́ẹ̀ fún wọn ọlọ́run ìjọ mo bẹ̀bẹ̀ ní o ẹ̀rọ mo bẹ̀bẹ̀ ní o hmm. mi ní kọ̀ọ̀kan lẹ́yìn ẹ̀yà tó sẹ́yìn mo bẹ̀bẹ̀ ní o. Hmm. ọ̀sẹ̀ yìí bó ṣe nígbà kan tí mo apply tí wọ́n fún mi níṣẹ́ for some time wọ́n torture mi so nígbà tó wá yá mo mo mo mo mo apply fún mẹ́ni iṣẹ́ níbi káàkiri o kò ṣe pé bóyá mo ṣe mo apply fúnṣẹ́ o tó dáwọn èèyàn kan máa sọ pé ó sọ pé káwọn aráàlú yẹn kó fún ẹ níṣẹ́ wàá máa dúró sórí Facebook wàá máa lo need assistance ẹjọ́ àwọn tó ń bú mi tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ṣówó ìyá wọn bàbá wọn àbí ìyá wọn tó fi ṣògùn owó náà fi ń tajà àbó náà fi kọ́ shopping mall no but they just want you to be they don't want you to, they don't want to see your face they see you like a threat ó ti yé because they believe that àwọn kan dẹ̀ máa dúró pé ẹ tó bá tí àwọn kan tó lógo kò sẹ́ni tí ò lógo kò sẹ́ni tí ò gbógo wáyé ẹ ṣáàjẹ́ máa sọ̀rọ̀ mi bí mo ṣe upload bí mo ṣe sọ yẹn ìsà ìmọ̀ fún wọn ní quickly wọ́n ṣe so ó ní àwọn kọ̀ọ̀kan náà tí Canadian government Canadian service wọ́n nídìí àwọn nǹkan kan so mo dẹ̀ sọ fún gbà tán pè mí tán náà ní ìdẹ̀múdà ah, èmi ti pe pérò olúwa o wọn ò dá mi lóhùn o ẹ tó bá mi pè wọ́n fúnra wọn yín o wọ́n dẹ̀ pè torí àwọn ọbẹ̀ yẹn àgbàtà àwọn APC ti ra wọn wọ́n ti rà ń bẹ̀ ní mo ibi iṣẹ́ mi yẹn they know i know the connection wọ́n máa ní Auto Bola máa ń i know it i know it that's why gangan gbogbo tó ń ṣe fún mi ní kọ̀rọ̀ ní gbangba lọ́run ṣe máa bá mi sọ fún wọn àníjà àdẹ̀ ní àlágbára ṣùgbọ́n lọ́run ó ju gbogbo ẹ̀dá lọ so nígbà tí mo ti ní mo submit bẹ́ẹ̀ yẹn ó ní àwọn kọ̀ọ̀kan ṣàwà ń fún mi níṣẹ́ I was happy inú mi dùn inú mi dùn tó bá fún mi níṣẹ́ ah, I will be happy tó bá gba iṣẹ́ in fact tó bá ṣiṣẹ́ gan ó máa jẹ́ kó strong gbogbo ara egun máa nà tó bá lọ ibiṣẹ́ inú ẹ̀ máa dùn tó bá padà dé báyìí wàá sùn tó bá máa sùn iṣẹ́ tí mo ti ẹ̀ ṣe lénìí àti bí ìjọ mẹ́ta iṣẹ́ tó ń fún mi yẹn gba tí mo ṣẹ́ẹ̀kì weight mi gan mo lose weight mo tiẹ̀ láìkẹ́ kó máa fún mi lójoojúmọ́ bẹ́ẹ̀ kó tiẹ̀ fún mi like two months three months máa shed weight vat máa tún slim down aṣọ yìí gan á tún ṣòyìn méjì báyìí lọ ó ti yé ìyẹn mi pé iṣẹ́ àwọn tí mo bá ẹ̀jẹ̀ tí mo bá ṣiṣẹ́ lónìí ìrìn tí mo rìn ó dàbí pé kéèyàn kúrò ní sẹ́ńlọ́rẹ́ mi báyìí kéèyàn rìn lọ sí táwọn Ninu eight hours mi tí mo tí mo fi jókòó tí mo fi rest mi rí pé mo lo one hour ninu ẹ̀ ìrìn ni orí ìrìn la wà torí ẹni yẹn náà bí mo ṣe ń ṣiṣẹ́ iná ṣe dẹ́pà kó tún tírẹ́nì ni bi training kini ni pe ẹ mọ̀ pé <laughs> normally kẹ̀dẹ̀ mo máa ń rìn bọ̀ kì í ṣe pé on the good day tí màá kúkú ṣiṣẹ́ mi ò lè rin ìrìn yẹn pé tí màá jẹ́ pé bí mo lọ ṣiṣẹ́ pẹ̀lú yàn mi ò lè rin ìrìn yẹn pọ̀ ṣe lẹ́kọ̀ọ́ bí mo ṣe ń ṣiṣẹ́ iná ó tún mi I love I love it but àrìn ká máa ń jábàdà ṣe èèyàn gbúdọ̀ pọ̀ jù ó ti yẹ yín èèyàn èyí tó bá ti ṣe exercise tó bá jẹ́ for exercise tó bá ti ṣe for some time wàá kàn ṣe torí pé kì í ṣe training ọ̀tọ̀ọ̀tọ̀ la jẹ́ ó ti yé so ní ìgbà tí mo apply fún assistant nígbà tí òṣìṣẹ́ láti sanwó ilé náà ni mi apply fún oúnjẹ mi apply fún oúnjẹ rí pé oúnjẹ a máa ra oúnjẹ náà wà lè apply tó torí oúnjẹ owó fẹ́ sanwó lé náà yes gbà nígbà yẹn tí mo wá gbígbé gbà yẹn wọ́n sọ pé kí n dáwó padà yẹn ní Quebec yẹn ìgbà tí mo apply fún kinní yẹn wọ́n ṣe rí pé wọ́n approve ẹ̀ báyìí wọ́n kàn bẹ̀rẹ̀ sí wọ́n fún mi níṣẹ́ ni ẹ máa gbọ́ o wọ́n ṣe rí pé wọ́n approve ẹ̀ báyìí wọ́n kàn bẹ̀rẹ̀ sí wọ́n fún mi níṣẹ́ ni fún mi níṣẹ́ ni fún mi níṣẹ́ ni wọ́n wá fún mi níṣẹ́ gan-an inú mi dùn náà ṣe mo pé wàdà àwọn mẹ̀tẹ́ náà iṣẹ́ tó máa fún mi yẹn náà màá rówó lé fi san àádẹ́ lè jẹun ó ti yé yín ìgbà tó wá yá o tó máa ṣe fún mi wọ́n fún mi láti sáà jẹ́ bóyá for four months ìgbà tó wá yá o àwọn people yẹn every month wọ́n kàn máa ní kí n submit iye owó tí mo bá gbà ní àwọn yẹn wọ́n wá mọ̀ mọ̀ fún mi ní hours wọn fún mi tẹ́lẹ̀ wọ́n wá jẹ́ kí hours mi almost ìkan ó bẹ̀rẹ̀ sí ó pé forty hours mo ṣe kan forty hours mo ṣe kan forty two hours so wọ́n wá jẹ́ hours mi pé kò yé mi gbà gbà yẹn náà kẹ̀dẹ̀ ó yé mi mọ́ ní à ṣe rí gbà tí mo béèrè fún gbà tí kó tó pé mo béèrè fún assistance tó bá pọ́n fún mi ní hours mi báyìí ṣé mo máa béèrè fún assistance ni mi ì ní béèrè tó má dẹ̀ jẹ́ kí n rí owó ilé àmì ìríṣẹ́ náà ń bò mí tí wọ́n máa takò mí kọ́ máa yọ mí lẹ́nu mi ní béèrè fún assistant ní ibibẹ̀ yẹn but nígbà tí mo béèrè fún assistant ọ̀tàn lọ́dọ̀ Government kò bẹ́ẹ̀ tán ti approve ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí fún mi níṣẹ́ tán dẹ̀ tó mọ̀ pé tí wọ́n bá ti fún mi níṣẹ́ bọ́n ṣe fún mi náà tán ṣe approve mi yẹn tán bá tún wá fún mi níṣẹ́ yẹn mi ìdẹ̀ lè stop ẹ̀ because owó tán máa fún mi kò lè tó mi sanwó lé náà mo dẹ̀ ti àti run dry at that moment we got to stand up i mean to báwo mo ṣe máa put ẹ̀ I ajá àsìlá a ní láti I, would, ó gbọ́dọ̀ fún mi ní support for some time you know kó tó di pé a balance ká tó tún move on continue ká tó wá kí àlùtà continue to understand. mo suffer sọ money. you see now that they approve this they started giving me work because wọ́n my mọ̀ pé submit payslip nìyẹn àwọn yẹn máa máa bèrè pé fún payslip nìyẹn tí submit ẹ̀ definitely One lè rò bóyá ṣe ni mò ń pa irọ́ wọn ò ní bèrè hold one current one ọmọ máa bèrè fún current yẹn dẹ̀ ni wọ́n fún mi ṣé wàá rí eléyìí náà tó jẹ́ pé táwọn èèyàn bá ń ṣiṣẹ́ federal government ló ṣe eléyìí o fáwọn health care tó bá ní bóyá àdámú mẹ bóyá kò síṣẹ́ àbí nǹkan kan òrówó sanwó àbí nǹkan kan ṣe àbíbò bó tẹ̀ jẹ́ pé o sick lásán fọ period tí nǹkan bá jù ṣáà ti lọ déédéé they will be paying you owó tó yẹ kó o gbà ní ibiṣẹ́ tó bá rí wọn wọ́n ṣàmà wà ní allowances yẹn and i'm also i believe i'm also i so i also qualify for it but àwọn kan wà níbí báyìí tó yẹ pé wọ́n ti sọ̀rọ̀ fún tó yẹ pé wọ́n máa fẹ́ pé a máa fojú pọn ni a máa fara ní ni kò ní qualify fún kankan ṣe ti understand wọ́n á bẹ̀rẹ̀ sí í fún mi ní nígbà tó wọ́n ìyẹn ni owó yẹn nígbà yẹn tó ń tiwa a rẹ̀ tí balance ògì jẹ́ pé up to now gan a ti balance kó a sọ pé a balance a ti balance But wọ́n máa ní kí wọ́n máa mú wá wọ́n wá ń play gbèsè bó ṣe a máa dààmú ẹ̀ wọ́n wá ń dà mí láàmú lẹ́yìn last week yẹn sì nígbà tí mo ti wá sọ lórí láìsẹ̀ pé ẹ̀ẹ́dán eh, ti wá tí ehm, àwọn Canada ti wá pè wọ́n tí wọ́n ti pe payroll wọ́n ṣáà ti wá send kiri yẹn fún wọn already nígbà tí ibi iṣẹ́ mi ti wá rí yes nígbà tí ibi iṣẹ́ àwọn tó máa ń schedule gangan iṣẹ́ ń sì náà ti wá rí wọ́n máa fún mi iṣẹ́ bíi pé bóyá wọ́n fún mi iṣẹ́ wọ́n máa fún mi iṣẹ́ bíi pé bóyá bó ṣe ń lọ tẹ́lẹ̀ nìyẹn tí wọ́n ti yẹ yín wọ́n máa fún mi bíi pé bóyá ṣe ni mò purọ́ meanwhile ní ọjọ́ kan mo apply ní iṣẹ́ ní mo ti apply iṣẹ́ ní many places ìkan ni mo apply tó yẹ pé under America níṣẹ́ yẹn wà a lè drive a lè pick up a lè ṣe many things wọ́n ní wọ́n need the police report you need to go and do your check and background check and guinea cock nìkan èyí mo ní mo ní Canada mo ní náà mo sẹ́ndẹ̀ sí wọn wọ́n ní wọ́n fẹ́ gbogbo email wọ́n ti fẹ́ gba ayá rẹ̀ wọ́n jẹ́ tán so that má lè ṣiṣẹ́ o mi ò ní máa sọ pé help me mi ò ní máa stress wọ́n block ẹ̀ bí mo ṣe submit ẹ̀ wọ́n block ẹ̀ lórí YouTube mi wọ́n block ẹ̀ kí n má gbowó Facebook mi wọ́n block ẹ̀ kí n má abuse ni o with conjunction of ìlú ìmìmẹ́ tó ń ṣe níbi ó ti yẹ yín block ẹ̀ kí n má gbowó ibi iṣẹ́ náà tá a bá sọ mí ti iṣẹ́ káàkiri tá a bá sọ tí ọ̀dà bá ń ránṣẹ́ ti mọ̀ pé ó lè pa mí lọ́ máa sọ fún mi pé kí n lọ ṣe irú ẹni tí mo bá ṣiṣẹ́ lónìí báyìí nílò tó wíwọ́ ọdún bọ́n ṣe ló ń nà wọ́n nìyẹn kì í ṣe pé mo ṣẹ̀bá ṣiṣẹ́ rí ó máa ń nà ìwọ̀ tó nínà tèmi tún yàtọ̀ normally kò dẹ̀ kán máa nà mí etí wọ́n ìgbà mi èṣe tán ìṣe mi lẹ́sẹ̀ léṣe lẹ́sẹ̀ kò sí ìkan abuse náà ní ara labour tá à ń sọ lóhùn so wọ́n máa ń ṣe bíi pé tí wọ́n bá fún mi ní approve tí wọ́n bá fún mi ló bá tí wọ́n fi owó kankan assist mi now tí wọ́n wá fún mi níṣẹ́ àwọn yẹn máa wò pé òkè yẹn mo sọ pé kò sí nígbà yẹn ẹ máa gbọ́ ọmọ ṣe ṣe o irú bàtà àwọn bá fún mi iṣẹ́ yẹn tó tún wá fún mi ní assistant yẹn tí mi ọ̀yàn bá wà kẹ́fù wọ́n lè wá sọ pé kán dá owó yẹn padà nígbà tó bá rò tí ó jẹ́ pé wọ́n tún wá fi interest tó jẹ́ pé ìwọ á tún máa wò wọ́n ṣe é ṣe nìyẹn bẹ́ẹ̀ ni ẹ máa rò pé àwọn èèyàn àwọn tí òun yẹn máa bìlí pé bóyá wọ́n ṣe ń fún mi níṣẹ́ yẹn constantly yẹn they are doing it just to like a program I'm busy now yeah and I love it kọ́ fún mi níṣẹ́ mi kí n máa ṣe mo ti apply sí many many places táwọn èèyàn máa sọ kò fẹ́ ṣiṣẹ́ ni they are blocking the APC ló wà ń bẹ̀ àwọn àgbàyà àwọn àgbàyà wọ́n máa ní Auto Bola sọ̀rọ̀ why do you see me like a threat táwọn ya àwọn àgbàyà àgbàyà ní tí ìbàjẹ́ ìmí tí mi ò lọ yunifásitì ṣe bẹ́ẹ̀ náà kàwé ni ìmí nínú wọn jẹ́ pòfẹ́sọ̀ ìmí ló ń lọ gbogbo ìmí ìfọ́jì gbogbo àkáǹtì gbogbo certificate wọn lò ìjọ́rìjì náà fọ̀jẹ̀ àwọn ò fọ́ọ̀jì kankan àdẹ̀mú fẹ́nìbọ̀dì àdẹ̀mú kankan wọ́n máa jókòó tì mí wọ́n máa rí ọ̀rọ̀ mi bíi kinní kan eléyà sọ tiẹ̀ eléyà bá mi jà bíi pé orí ẹ̀dẹ̀ lẹ́ ń bá jà ẹni tó bá ń bá mi jà it must be crazy ẹni tó ń bá mi jà tó yọ mi lẹ́nu it must be crazy because mi ò bá yín jà why do you mean like a threat àti ìṣe gbogbo bí mo ṣe wà lórí facebook yìí tá a bá tiẹ̀ bú àwọn èèyàn ṣé torí ọlọ́run ṣé mi ò tí ì praise àwọn èèyàn mi ì tí ì gbàdúrà fún àwọn èèyàn rí kò sí nǹkan tí mo ṣe tó ti dáa fún lójú àwọn èèyàn rí tó jẹ́ pé gbogbo nǹkan tí máa ṣe be looking for fourth, fourth, fourth. lórí ọ̀rọ̀ mi what did i do wrong for you what do i do see me like a threat why do you see me like a threat i complain that people stole from me they did evil to me you cannot investigate them why are you torturing me because they promise some people that they want to be giving them money ẹnikẹ́ni tó bá gbowó lórí ọ̀rọ̀ mi wọ́n máa ní má ṣe pé mọ́ ẹni bá gbowó lórí ọ̀rọ̀ mi tó gbowó láti tọ́ṣọ̀ mi àtẹni tó sanwó ọ̀run máa fi ẹ́ ṣẹlẹ́yà nígbà ọ̀run máa fi ẹ́ ṣẹ̀sìn á fi ẹ́ ṣẹlẹ́yà níkẹyìn ọjọ́ ẹ̀. àti bá a ṣe pè fún yàn bó o bá fi owó kan tó bá fi nǹkan kan tó fi agbára náà ọlọ́run máa gbẹ̀san bó lọ́bàdàn bá fún ẹ lágbára kan láti pa ẹni yẹn gan pàápàá you are still going to die kò ní dáa fẹ́ ẹni tó pààyàn tóun náà tó wá padà kú kò ní ẹnìyàn ò ní ṣoríire tọmọtọmọ ẹni tó pa èèyàn tóun náà tó wá padà kú létà ó ò ní ṣoríire tọmọtọmọ ọ̀run máa pààrọ̀ rẹ táwọn kan máa sọ pé ó ní wọ́n máa pa ilé ẹnìkan rẹ mi ò tí mi mi mi kò ní dáa fún èèyàn tó pààyàn tó tún wá padà kú tó bá ti pààyàn kò ní tó kó má kú mọ́ ni tó bá ti kú òfò ló ṣe Stop fighting people. Those, if you know you are important and you still want to be important to God, you are, I'm not your problem. I am not your problem. I complain about people and I'm saying no to terrorists, say no to evil, say no to bachi. So if you want to say yes to it, is belong, I mean, it's your choice. But I believe it's not good. And I know anybody that is saying good thing, that is doing good thing, you always wage war against such people. Anybody that doing bad thing, you supporting them no problem but just let me be you are not God but I a tún sọ lẹ́ẹ̀kan sí pé ẹnikẹ́ni tó bá pààyàn tí ìwọ náà padà wá so fowó ṣòfò tọmọtọmọ. if you kill somebody the Lord you, you believe God give you the power to kill somebody the Lord will destroy you are still going to die Dead the same death Two of fi tí wọ́n jẹ ikú yẹn ikú náà tún máa pa ẹ́ lọ́nà bùnmí ó lè jẹ́ mọ́tò ló máa pa ẹ́ ó lè ó lè jẹ́ pé o dẹ̀ máa sùn náà tó dẹ̀ máa jí mú okun máa kú náà ni tó bá dẹ̀ ti kú náà ó máa dèrò lẹ̀ so why to fi wá ń gbé ayé le gẹgẹgẹgẹ and then some of them gan á tún máa rí wọn ọkùnrin tá bá máa ka gbogbo àwọn èèyàn yìí sìn wọ́n máa ń bẹ obìnrin níṣẹ́ ni láti lọ ó yá ìwọ lóbìnrin tó bá ti bá yé obìnrin míì jẹ wọ́n á bẹ obìnrin míì lọ sí ó yá ìwọ lọ máa dojú ìjà kọ ìwọ ọkùnrin tó jẹ́ pé o ní ọmọ tí o bóbìnrin o bọ́kùnrin oníyàwó tí o fẹ́ káyé ẹ̀dá ó dẹ̀ ń bá yé obìnrin olóbìnrin jẹ ó máa ṣòfò ọmọ kì í ṣèpè oníyàwó tiẹ̀ tó jẹ́ pé ìwọ ní obìnrin tí wọ́n fẹ́ràn tó ń fún ló tó ṣe dáadáa tó dẹ̀ fẹ́ káyé obìnrin kan bàjẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ ni ọmọ tó ṣe ewì fún ọmọ mi tí mo post yẹn mo post yẹn last year náà ọmọ yẹn mi ò mọ́ rí ọmọ eléwì yẹn orí Facebook mi ló ti bẹ̀ mi ló ti pè mí later mo notice mo ti blog ẹ̀ gan-an mo notice pé Wàsíù ló ní tó dẹ̀ fẹ́ máa fi APC ló ní ọmọ yẹn mi ò ń bá sọ̀rọ̀ mọ́ ń sìn torí ngbà tí mo ti bẹ̀ tí mo dẹ̀ ti ṣe mo dẹ̀ ti notice pé ṣe wọ́n bẹ̀ sí ni òun oh, náà lára àwọn you know i'm not after anybody àwọn tó wà after mi torí jẹ́jẹ́ mi ni mo jókòó tó bá tó do dọ́dọ̀ Oh, ọkùnrin yẹn wọ́n á fẹ́ use ẹ̀ tí ò bá use ẹ̀ á fẹ́ do it for free tó bá do it. tó call no, ẹ̀ tó kó payé ẹ̀ jẹ́ èyí tó bá dẹ̀ tún lè rí nǹkan gbàdọ̀ Go to gbà lọ́wọ́ ẹ̀ kó tún bà jẹ́ àbí girlfriend why But in the ṣe we have mo kọ lẹ́tà sí pé mo fair. fẹ́ fẹ́ o pé jọ̀ọ́ no Anybody bá as kọ Fair me. pé fair me ṣùgbọ́n tí n bá wù ẹ́ o tí n bá rí ẹ má sí tó bá ọkùnrin tí n bá rí tó bá tó bá rí mi tó bá sọ pé o fẹ́fẹ́ mi sìn ìwọ ṣe fídíò kan pé bó ṣe ríre bọ́ tó bá kéré sí mi mi ò sọ pé owó nìkan ó ti yé mo ní mo fẹ́ ọkùnrin tó níláárí bẹ́ẹ̀ ni àtọjọ́ tí mo ti ń fẹ́ ọkùnrin sìn gbogbo àwọn tí mo ní mo ti fẹ́ ṣé mo sọ pé ọmọ dàwọ́sà wà ń bẹ́ẹ̀ àmọ́ sọ pé ọmọ alákìjà wà nù kan àmọ́ sọ pé fámìlì bọ̀dé george bàbá bọ̀dé george wà àmọ́ sọ pé ọmọ bá sọjọ́ àbí kọ̀ọ̀kan àbẹ́ ti rí mo dárúkọ ẹnìkan tó lówó ń mi ò dárúkọ anybody tó lówó so tí èmi náà wọ́n dẹ̀ sọ pé téèyàn bá fẹ́ ṣoríire nàìjíríà tó dẹ̀ fẹ́ rìn freely wá tiẹ̀ fẹ́ alágbára kan àbí kò ní ìgbà àṣẹ bàbá àṣàlẹ̀ ní òde mọ́kàn tó tún fi ń bàbá bàbá àṣàlẹ̀ àbí ìyá so ti yẹ yín torí mo fẹ́ ní mo fẹ́ ní freedom èmi náà dẹ̀ fẹ́ bá wọn pín ní mo fẹ́ ṣe oríire torí gbogbo oríire tọ́lọ́run ti fún mi náà tí mo kàn struggle struggle láti ní gbogbo nǹkan tí mo ń sọ yìí tí bá kó gbogbo nǹkan mi jọ gáràjì mi máa ti tóbi gan bẹ́ẹ̀ ni gbogbo máa ti ní àwọn tó kọ́ṣẹ́ lọ́dọ̀ mi tó ṣe tí mo dìràn lọ́wọ́ mi ti lẹ́yìn tẹ́mi ti activate ògo wọn ti mú òkè dáadáa but kí lèmi máa help àwọn èèyàn tó lè máa fẹ́ tẹ orí tèmi mọ́lẹ̀ èmi ò fẹ́ gbà mọ́ kéèyàn máa tẹ orí mi mọ́lẹ̀ that's it so tèmi èmi náà qualify fún ìtọ́jú ó ti yẹ yín àwọn mo qualify àwọn èèyàn ti máa ń béèrè fún wọn ti máa ask me? out tẹ́lẹ̀ màmá nílà ìfẹ́ hàn ti èèyàn o tí ọkùnrin bá wà tó bá lówó To fẹ́ fẹ́ mi ó ti yẹ yín kò ṣe ó gbúdọ̀ tún fáìn náà torí mi ò ugly tí bá ti ugly mo ṣáà ní mo beautiful both in and out ó ti yẹ yín mi ò dẹ̀ tíra mi anybody. o getting me now ìyẹn bó ṣe jẹ́ ẹjọ́ ìtorí ọlọ́run ẹ̀yin APC àwọn tẹ́ ti connect ń bíbà àmọ́ pé léèyàn káàkiri àgbáyé ẹjọ́ ẹ connect ẹ disconnect ara yín kúrò lórí ọ̀rọ̀ mi mo ti mọ̀ pé olè bú olè gbàǹgbà níyín èlò èlò ní ó jí mi yẹn mo ti gbọ́ ìgboro lẹ́fi wọ̀n mi bọ̀ gbogbo ń tẹ́ ṣe fún mi pátápátá gbogbo yín tẹ́ wà nídìí ọ̀rọ̀ mi kọ́lọ́run bá mi san fún yín tọmọtọmọ yín gbogbo ń tẹ́ ṣe fún mi ẹ̀ ń tẹ́ ṣoore fún mi náà tẹ́mi ò ẹ ṣe torí gbogbo nǹkan tí n bá ṣe ni mo fẹ́ kọ́lọ́run sọ fún mi tọmọtọmọ but ẹ jẹ́ kí n fi ọ̀run jẹ́ ṣe ọwọ́ mi o ìlítù tí mo ti ṣe mí náà mo lè ṣàlàyé táwọn èèyàn bá ṣàlàyé mi bó dẹ̀ jẹ́ ogun náà ni wọ́n fi jà mí pé ẹni báyìí kò síbi tí mo ti wá tó tì mí lójú mi ò tí ì dérí kí n sọ pé ẹjọ́ ẹ mi lọ ra hampa fún màmá alákìjà pé mo godmother mi ni i always do to àwọn èèyàn tí ò tó mi àwọn mc yẹn náà ń gbà yẹn náà mo kàn believe pé mo lè help wọn ni àtàwọn nǹkan tó ń bèrè lọ́wọ́ mi àti gbogbo nǹkan tó gbà tó wá ń jalè sí ni gbogbo àwọn èèyàn tó bá wá sọ́dọ̀ mi tó bá bèrè fún ìrànlọ́wọ́ tí bá ti ni mo ń ṣe fún wọn tí mo bìlí pé mo jù lọ so ṣé rọ mo pa ni àbóòtọ́ tá a bá tún ṣe ni wọ́n máa ní ẹ ó fi wójú rere ni tá a bá ṣe wọ́n máa sọ pé ó kàn máa ń kówó ẹ̀dànù sọ́dọ̀ àwọn èèyàn ni tá a bá dẹ̀ tún ṣe náà ni ó láhùn ni ẹ jẹ́ torí ọlọ́run tí wọ́n bá wáyé oyógun jà ni o ẹ torí ọlọ́run don't see me like the threat the rich also cry àwọn èèyàn àwọn tí ò lówó wọ́n wà confuse àwọn tó lówó ya wèrè akáyémọ́yé àwọn èèyàn tó ti lọ tí ò ti lọ nínú nǹkan tí mo lọ nínú yìí torí wọ́n ti wọ́n ti wà confuse confuse náà máa ń pè tán ti wọ́n ti sán lórí orí wọ́n ti ó ti dàrú òyìnbó máa package ẹ̀ fún wa wọ́n ló wà confuse ìkọ́ wọn ò fẹ́ máa hàn tí wọ́n láti sọ pé wọ́n ní ìdí confuse ó ti yé bọ̀ ní nàìjíríà wọ́n máa sọ pé ó ti ya wèrè pé kò pè mọ́ ó ti yé bẹ́yẹn so ẹ jọ ẹ torí ọlọ́run tí bá tiẹ̀ wá sọ pé àwọn èèyàn ò kí ẹ̀ fún mi yẹn tó pé mo léyìn ò kí ẹ̀ fún mi yẹn gọ̀gọ̀gọ̀ òun gangan ló wá yẹ kẹ́ ẹ wá wò kẹ́ wá fi kí ẹ̀ fún mi èèyàn ò ní máa sọ pé torí pé wọ́n ti ṣèkà fún òun kẹ́yìn náà wá sọ pé ẹ fẹ́ máa dájọ́ ẹ̀ka fún mi what did I do wrong I have explained myself many times gbogbo àwọn tó ṣèkà fún mi wọ́n fáwọn èèyàn kàkà bẹ́ẹ̀ wọ́n fáwọn èèyàn lówó àná àwọn kan náà kẹ̀dẹ̀ rèé mi ìfẹ́ sọ̀rọ̀ yìí bó ti má sọ náà wọn sọ síbẹ̀ kan kú kúrẹ́ ọ̀hún kú síbẹ̀ o ẹjọ́ torí ọlọ́run up to today mo ìṣe no to terrorist mo ìṣe no to killing All right? please ẹ ṣe mo fẹ́ máa fi lè ṣe lọ aago mẹ́jọ ti lù. iṣẹ́ tí mo ń ṣe báyìí tó bá ń fún mi báyìí kó máa fún mi lọ inú mi á máa dùn ni àní máa wá kó máa sọ pé we are not fair wọ́n máa sọ pé kò fẹ́ lọ ṣiṣẹ́ ni go and work hardworking hardworking tó bá ti wà hardworking ló máa gbádùn hardworking ṣé ti gbọ́ hmm, má ṣe o wicked souls mi ìwà hardworking ìyàwó wọn ò ṣiṣẹ́ o iṣẹ́ tèmi ti ṣe láyé ìyàwó wọn ò ṣe o ṣé owó gbogbo nǹkan tí mo ti fún àwọn èèyàn láyé yìí obìnrin ni mí o obìnrin ni mí èmi Bọ́lá Fọláṣadé ọkùnrin mi ò tí ì ṣe oore tèmi ti ṣe fáwọn èèyàn nínú ayé ọkùnrin mi tó dẹ̀ lówó lọ kò tí ì ṣe fúnyàn rẹ̀ wọ́n dẹ̀ máa sọ pé mi ò wá working go and work wọ́n máa flint ẹnìkan tó wà nínú shop tán kówó fún ìwọ kówó fèmí ẹ kówó yẹn fèmí bóyá mi ò ní make use of ìjù yẹn lọ wọ́n máa kó fún pọkàn ẹ balẹ̀ ẹ máa kó àwọn èèyàn kan kó máa trouble mi ẹni bá ti dìbò f'APC ẹ̀rù ti ẹ̀bà mi nígbà tí mo rí àwọn APC tí èrò pọ̀ lẹ́yìn wọn bí ẹni máa kú àwọn ọ̀dọ́ tí wọ́n sọ pé wọ́n pa ẹni bá ti dìbò Àtíkù lèmi dìbò fún o ẹ mọ̀ pé mi ò ní PVC mo wà ní Canada ń sí ṣùgbọ́n àtọkàn àtara àtẹ̀mí mi Àtíkù nítorí pé mo fẹ́ràn ara mi mo dẹ̀ tún fẹ́ràn aráàlú mi mi dẹ̀ fẹ́ káwọn èèyàn kó sọ́wọ́ ọwọ́ mọ́ ṣùgbọ́n èyí tẹ́ bá fẹ́ ba yé ara yín jẹ́ ẹ lè dìbò fún APC ó ti yẹ yín ẹ lè dìbò fún APC ó ń sọ̀rọ̀ ìjọba àwọn tó ti tó ti tó dìgbò lù mí ṣe bí ọmọ ìjọba ni wọ́n ṣé àwọn tó pera wọn níjọba yẹn wọn ríran ni kó pe ọmọ wọn kán pe alára wọn àtàjèrè wọn kó pè wọn sí sílé ni pé ẹ sọ ọmọ fọmọ ọlọmọ lọ́rùn lẹ ẹ pa bàbá ọmọ mi ẹ tún ní gọọsì wọ́n máa ní ẹ no pain no gain ah, how many times ẹ fẹ́ ẹ fẹ́ kú sínú gain pain ni anyway èmi ò dìbò fún ẹ má dìbò fún APC o bẹ́ẹ̀ ni mo sọ ẹ má dìbò fún APC mi ìjọ̀wọ́ APC o ìyá APC mo jẹ́ mi ìrẹ̀fẹ́ jẹ́ ìyà mọ́ bí yóò bá tiẹ̀ jẹ owó èèyàn wàá lè gba freedom ẹ̀ wàá lè rìn wọn ò ní sọ don't come to Nigeria it's a taboo ibi tó tún wà wọn á tún kọ́ máa ní ẹ lára ń bẹ̀ wọn á tún máa sọ fún mi pé wọn á tún máa fowó bribe wọn wọn á máa pe àwọn èèyàn kí kán to tọ́ṣọ ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ torí ọlọ́run nǹkan kékeré tí mo ní ó tẹ́ mi lọ́rùn bí wọ́n bá ní mi lára náà gbà tí mo wà nàìjíríà kan gbà nǹkan lọ́wọ́ mi tí n bá ń tajà mi gan tí wọ́n fi mí lọ́rùn lẹ tí wọ́n yọ mí lẹ́nu sí bí pé ṣe ni mo jà wọ́n lólè gbà kan ni wọ́n sọ pé mi ṣe ni mo bímọ fún wọn tí mo gbé tí mo kó ọmọ sí ẹ fẹ́nìkan ní South Africa ọmọ wà ní South Africa ẹ lọ ní kọ́ lọ ṣe sẹ́nu ẹ ní kọ́ lọ ṣe tẹ́ẹ̀sì mo ti dárúkọ ẹni tó lọ mọ́ ṣé màá wá ní oyún at my age bí ọlọ́run ṣe kẹ́ mi níwọ̀nba tèmi tó tí mo ti lè fi mọ́tò tọrẹ kì í ṣe ọkàn kì í ṣe méjì màá wá bí ọmọ kan màá lọ kó fún yàn kan méjì ṣé tí bá kó ìbejì wá sí Canada mi báyìí sìn wọn ò ní máa fi fún mi lóúnjẹ every month tó bá pẹ́ mo kó ìbejì wá nísìn ṣé mi ní máa gba three three thousand lóṣooṣù ìgbà kan náà kúrò ọmọ mi ọmọ ìbejì ó wà lọ́wọ́ ẹ o ó bí Oko kò fún yàn kan ni ìgbà tó jẹ́ gbogbo ìwà burúkú táwọn máa ń ṣe nìyẹn ṣọlá gan tí ò ti ẹ̀ pè mí nígbà tí mo bí gan tí mo sì tí mo jẹ ìyà bastard ìyà mi lè fi tọrẹ fún yàn tọ́kílẹ̀ sọ̀fù ìbejì nígbà tí mo ti wá ń rówó nígbà tí mo ti ń jẹ́yàn ìgbà tán ni mo bí ìbejì yẹn 2013 mà kọ́ àbí 2013 mà náà ni mo bí ìbejì 2013 di ìbejì should be 10 years now àbí àwọn ẹlẹ́rẹ̀gbẹ́ àwọn asínwín wicked soul stop your wickedness Àtíkù Abubakar ní kẹ́ dìbò fún o torí mo mọ̀ pé bí ṣẹ́dẹ̀ rí Peter Obi under Abubakar I mean under PDP náà ni PDP ni Obi náà bẹ́ẹ̀ ṣe lọ́ra rí wọ̀nyí wọ́n kàn ṣe ègbìrò ni mo torí mo rí ehm, right up kan tí wọ́n tó jáde pé aṣẹ́wó tó lọ sílé tó ṣe kíní kan ó kàn ṣe ń yí kíní kan ṣáà mi mọ̀ anyway ìyẹn bó ṣe jẹ́ please leave me alone let me be ẹ ti gbọ́ ọdún àwẹ̀ ẹ̀kíní ń bọ̀ lọ́la ọ̀túnla ni ó ti dé tán máa yọ ẹ jẹ́ máa bá mi gbàdúrà lọ kíṣẹ́ yẹn kó máa lọ déédéé kí n máa ṣiṣẹ́ lójoojúmọ́ téèyàn bá ṣiṣẹ́ lójoojúmọ́ mo máa rówó mo máa sanwó ilé mo máa ní máa pariwo mọ́ mo máa submit application mo máa ti submit many applications sí ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ kó ṣeé ṣe Wàsíù Àyìndé ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn hmm. ẹ máa kúnjọ kan gbogbo yín ah! ẹ máa kúnjọ kan ẹ máa rántí pé ayé lọjà ọ̀run nílé gbogbo yín tẹ máa ń ṣèkà. Hmm. àtobìnrin àtọkùnrin tó ń ṣèkà. Hmm. Fine. Thank you. Thank you. Bye. Huh? Hmm. bó ṣe jẹ́ nìyí. ẹ wo gbogbo nǹkan tí wọ́n ṣe ní Èkó yẹn look at it ẹ wo gbogbo nǹkan tó ṣe lẹ́kọ̀ọ́ owó àwọn other people wọ́n lọ ṣe campaign gbogbo poster wọn ni wọ́n ya sọnù ní other state ṣe rí pé wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn ẹ rí pé ọjọ́ tí àwọn ṣe rally lẹ́kọ̀ọ́ ẹ rí bí gbogbo ẹ̀ bó ṣe wà peaceful mo wá rí àwọn youth wọ́n pọ̀ lẹ́yìn wọn <laughs> youth anybody tó bá tún ti lọ forí kó dá mi gbà yẹn tó bá lọ kó kí ní sìn torí ìgbà yẹn náà tí wọ́n ní wọ́n lọ tí wọ́n lọ yìnbọn pa wọ́n ní toll gate ò sympathize pẹ̀lú gbogbo àwọn youth tí wọ́n tọ́tọ́tọ́ yìnbọn pa ó pẹ̀lú nǹkan tó fi lọ pa bàbá ọmọ ẹ̀ kìnnìkan kìnnìkan kìnnìkan òun nígbà yẹn tó bá ṣe kìnnì tẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá lọ forí kọjá pì èmi ò kí ń sọ fún yàn kókó lọ riot àbí kó lọ protest tó rọ́ ọmọ olówó kan ní lọ support níbi tán ti protest wọ́n sọ fún yín pé lọ protest tán bá pa lára yín a máa ṣe tán máa ní ìgbà tẹ́mi ò ràn ọ̀tọ̀ níyà òkè tó ọlọ́run tó máa sọ pé lọ protest ẹ lọ jà ẹ lọ ṣe mi ò bá wọn sọ pé kán lọ jà no matter what i don't support protest mi ò ń tẹ̀lé èèyàn lọ riot ó máa ń lu ó máa ń dàbí wọ́ lójú mi i don't do it i love to commit everything i do to the hands of god and i know god at duty sin time god used to make way for me he will fight the battle that's what i believe but when people making that problem making rioting fighting after that To bá ti ṣe tán wọ́n máa ṣe pọ́ tó bọ́lá yẹn kò láàánú àwọn ọmọ kéékèèké mo láàánú àwọn ẹ gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ nítorí nàìjíríà ń sìn ìyà oríṣiríṣi náà fi jẹ mí wọ́n tún connect Lori mi bíbá wọ́n máa ní ẹ eh, it's time to am because To bá jẹ́ pé ìlú mi dáa tó bá jẹ́ pé wọn ò mi problem wọn ò jàmí lórí wọn ò dẹ̀ máa threaten mi àbí kí disturb mi kí wọ́n ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi ṣé máa wà Canada ni mo nílé no èyàn ò lè tí bá nírú ilé yẹn ní ìlú ilé tó wà ní nàìjíríà tí bá ní Canada bi lára àwọn olówó ni mo wà o ọlọ́run gbọ́ flat tí mo ń gbé wọ́n máa yọ mẹ́rin ẹ̀ nínú ilé yẹn flat tí mo ń gbé wọ́n á yọ mẹ́rin nínú mo ní nàìjíríà bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo ń pariwo mi ò rówó lè sàn àbí bẹ́ẹ̀ mo ń lọ báyìí màá tún padà wá ó ti yẹ yín fífẹ́ kò ṣe kéèyàn ṣèkà fún yàn káwọn èèyàn dẹ̀ máa support ẹ̀ ní ẹ má dìbò fún APC o ẹ̀yin youth tẹ́ bá gbọ́ wọ́n máa sọ pé máa wo ta ló ń wo flat ẹ̀ tí ayé ẹ̀ ti bàjẹ́ ẹ má jẹ́ káyé yín bàjẹ́ tó táyé tẹ́ bá lọ dìbò fún APC táyé yín bá lọ bàjẹ́ àní bá yín dá sí mọ́ o honestly speaking wọn ò dẹ̀ lè rí nǹkan kan ṣe fèmí nǹkan kan wọn ò rí nǹkan kan ṣe fún èmi tó èmi ti ṣiṣẹ́ tó dálẹ̀ kò ń ṣọwọ́ nìkan ọlọ́run gbọ́ kò sí nǹkan kan náà lè ṣe fún mi ọmọ mi kọ́lọ̀ bá mi dá sí kó ṣe tán yunifásitì ó máa pé etí ní ọ̀túnla lágbára ọlọ́dẹ̀ máa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ó ti yé yín so táwọn bá ti wọ eighteen years ó lè free láti dá gbélé ààbò ọlọ́run dẹ̀ máa dájú lórí ẹ̀mí ìpọ́nmọ́ ìwọ̀n ọ̀dẹ̀lẹ̀ pọ́nmọ́ mi so tẹ bá lọ dìbò fẹ́ pc tán kàn lọ rà yín fọkíní iṣẹ́ gáràjì lẹ máa ṣe ẹ má dìbò fẹ́ pc ayé yín ò ní bàjẹ́ mi ò fẹ́ káyé yín bàjẹ́ torí pé ẹ ń gbọ́ ẹ̀hẹ́ ayé yóò ní bàjẹ́ o PDP Àtíkù Abubakar ní kẹ́ ẹ̀ dìbò fún ó ti yé yín mi ò ń o ó ti yé yín ìgbà tí wọ́n ní problem ńgbà tẹ́mi ò mọ̀ tí ọ̀rọ̀ wọn ò yé mi ọ̀rọ̀ APC ò yílì yé mi tí mo rò pé ṣe ni wọ́n ń purọ́ má síwájú yẹn Tinubu bọ̀tì wọn ò dẹ̀ purọ́ anybody tẹ́ bá rí Nàìjíríà is corrupt ah àtọlọ́pàá o àtọlọ́pàá o a sọ̀rọ̀ lórí bíbá yẹn rí a lot of things táwọn èèyàn náà ń gbé jáde ń sìn pé we no lie against anybody wọn ò when your body. Ah, tí ọlọ́run gbọ́ àárò kú sí bàbá yẹn ọjọ́ tí bàbá yẹn bá kú a fẹ́ wo nǹkan tá a fẹ́ wo ẹni tó fẹ́ rọ́pò tó ń sọ̀pọ́tì àtìlẹ́yìn tó ń ṣe fáwọn jàǹdùkú àti àwọn ìkà lórílẹ̀‐èdè nàìjíríà a fẹ́ wo ẹni tó máa tó máa ṣe sọ̀pọ́tì fún wọn bẹ́ẹ̀ these people are mean and terrible shameless people báwo ni wọ́n ṣe máa ṣe pé tá a máa ṣe pé wọ́n wọ́n ń jalè Wàsíù kan gba ilẹ̀ méjì ìṣe normal thing tán kọ́ wọn pé kọ́ máa ṣe ẹ wo gbogbo ilẹ̀ Èkó gbogbo ilẹ̀ Nàìjíríà ilẹ̀ ìjọba gbogbo ẹ̀ pátá ni aṣáájú gbà mo kọ́ tẹ̀ sórí platform aṣáájú gba gbogbo ẹ̀ po tẹ́ni báwo ni gbogbo àwọn gọ́fúnà àti gbogbo àwọn tó bá bá wọn ṣiṣẹ́ tí wọ́n ṣe ní báwo ni wọ́n ṣe ní ṣe kíní sí èmi tí ẹ fẹ́ sọ fún bàbá Buhari kan tí ẹ bá wà ní píìsì àwọn gọ́fúnà bírú wọn ní owó circulate but ó yẹ kán lè bára wọn jà dáadáa náà ni ṣé mo pa ti gbàdúrà kí confusion wà ní their midst ó dẹ̀ wà kí bàbá Buhari kúkú bá wa gbogbo àwọn gómìnà tí wọ́n bá wọn fa wàhálà yẹn nígbà tí wọ́n ti gbé wọn lọ kóòtù káwọn náà impeach wọn kàn ń sọ pé kàn ń impeach àwọn governors yẹn ẹ ṣáà ti mọ̀ wọ́n àwọn tó bá tún rò pé lára gómìnà APC ni o ó ti yẹ yín àwọn governors APC wọn yẹn kàn bá wọn impeach wọn tá a bá sí wọn máa ní ó ń ṣe ìlara wọn ni àṣẹ níṣìlá àwọn ṣòwò wọn náà náà ní ṣìbó wa ni àwa náà ní bẹ́ẹ̀ bọ̀tán kàn fà gbára káká kéèyàn tí màá jẹ́ pé àwọn èèyàn má dì kéèyàn máa gbógun ti èmi Bọ́lá kí wọn àwọn APC máa gbógun tì mí ọ̀run á gbógun ti gbogbo yín tẹ́ gbógun tì mí ọ̀run á fìyà jẹ yín tẹ́ fìyà jọ mi tẹ́ pa bàbá ọmọ tẹ́ tún ṣe tẹ́ tún ṣe gàlégàlé á já yín kulẹ̀ ah ẹni bá dìbò fún APC kò ń ṣèpè wọ́n ti sọ pé ká sọ fún yín pé ẹ máa ṣòfò ọmọ ṣe pé wọ́n ṣe pa bàbá àwọn ọmọ ọlọ́mọ tán pa àwọn ọmọ ọlọ́mọ wọ́n ní wọ́n ṣe máa fìbọn pa yín nìyẹn àtọmọ yín ẹ̀yin tẹ́ bá ti support wọn tẹ́lẹ̀ wọn ń ṣe burúkú mo ti rí àwọn èèyàn tí wọ́n máa tẹ́pọ́ dẹ̀ nílé kókó kí ni anyway ẹ má dìbò fún APC ṣá o torí ẹnu ara yín ẹnu mi ṣe yín o torí láìfù yín ni o. ni hmm. ó ṣe jẹ́. Mm tí ìyẹn ti tutù ó tutù bí omi bí n tó wà ní fíríjì mo ní mi ní pẹ́ ló ṣáà tí mo dẹ̀ ti lo three hours I think I started after three I mean after five ṣé ó dàgbé kí n kọ́ tẹ̀sí méjì ẹ má dìbò APC o Àtíkù ní kẹ́ ẹ dìbò fún o ẹ̀yin tẹ́ rí mi bíi threat wọ́n dẹ̀ wá sí pé that lady said she don't even no look yourself and you still see me like a threat <laughs> you don't look yourself sef you see see me like threat ẹlòmíì ò ń fẹ́ kọkàn wọn ò tiẹ̀ ń fẹ́ kí n post or anything ẹgbẹ́ torí ọlọ́run o mi ń gbọ́kọ o mo ṣe ṣàlàyé gbogbo tí mo sọ lẹ́ẹ̀kan You know they sleep with somebody's husband. I no be a jack. I no be APC girls. Where they gbokoloko, they bank on income. And where APC men, they collect people's wife. APC girls, they collect people's husband. APC people, they collect people's land. They steal jacking people, eh, I mean, uh, the country properties. They are thieves. Okay? Me no be APC. Okay? If I choose to follow, I choose to follow PDP. Ó ti PDP ni mo tẹ̀lé, ni mo like, ni ẹlẹ́dàá mi tẹ̀lé, ẹlẹ́dàá mi fẹ́ràn. Ti yé So because in tó bá fẹ́ tẹ̀lé, in tó bá ti tẹ̀lé ló máa jọ àná tí máa ń flow látòkè dé sàlẹ̀ ni. Ó ti yé yín? Kéèyàn wà kó má láàánú. Kéèyàn wà kó jẹ́ kó kó pààyàn. Kéèyàn wà kó máa dá confusion sílẹ̀. Kéèyàn wà kó máa dá wàhálà lẹ̀ kéèyàn wà kán dẹ̀ máa jalè APC na wọ́n pàṣán ńlá ni wọ́n fi na Nàìjíríà rẹ̀ ẹ jẹ́ kí pàṣán lọ o kẹjẹ́ kàlàáfíà kò jọba o èmi ń fẹlẹ́ ṣe lọ o ẹni bá ní má wà mú ni mi ní dé bá o èmi á máa wà màá sí máa bá àwọn olólùfẹ́ mi láyà àtàlàfíà o illustration lóríṣiríṣi tí mo ṣe lónìí lórí ó ti yé àwọn tó yé o ó ti yé yín <laughs> me no dey jaja people's husband o i no dey sleep around o okay ọ̀nà ló dẹ̀ jẹ́rú ní bàbá o èèyàn ló dẹ̀ ṣe lórí ẹṣin ò ní ká o ẹ jẹ́ kémi náà ṣe tèmi o ò ti yé yín ẹni tó kọ́lé lánàá tó kọ́lé lé ní láti ẹ̀ tí ẹni tó bá máa kọ́ lọ́dún tó ń bọ̀ àbí tó máa kọ́ lọ́dún yìí tí èyí tó kọ́ ìyẹn ti tó ti kọ́ yẹn tuntun ní tiẹ̀ máa jẹ́ sí o oníkálukú tó bá ṣe dáadáa ní ìyẹn vi ẹ o ìyẹn lomi nǹkan tí ò yẹ ká tiẹ̀ comment abẹ́ will be first attempt to just say happy birthday o congratulations o kìnnìkan kìnnìkan because ò bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa ní ṣé orí mi ni who are you ṣé wọ́n comment abẹ́ tèmi ni abẹ́ fẹ́ sínwín bye for now gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ celebrate ọmọ mi ẹ ní ṣánkú o ẹ ní gbọ́mọ sí o ẹ ní ṣòfò ọmọ o ọmọ yín á pé sí lọ́wọ́ lọ́jọ́ alẹ́ gbogbo ẹ̀yin tí ẹ celebrate ọmọ mi tẹ́ ti ń kí mi happy birthday tẹ́ ti ń sweet words sí èmi náà ọ̀run á pọ́n yín lé o ojú òníjọ ti èmi àti yín o ọ̀run máa dá dá yín padà sípò èyí tí ó bá ti kúrò nípò ọ̀run á restore yín o ẹ jẹ́ ká gbà padà orílẹ̀-èdè wa So, ti yé yín ó ní lépa lébá kò sì gbà padà gbogbo nǹkan ti gbà lọ́wọ́ rẹ̀ orílẹ̀-èdè we need to collect nigeria back from this apc we don't want it again apc no no no no go area apc pue kò sí ìlú tí wọn ò lè náwó sí láti san owó kan bá lè destroy ayé èèyàn apc kò sí ìlú tí wọn ò lè connect dé nítorí ẹ̀ fi ń connect yẹn kì í ṣe owó owó tí wọ́n ní tán fi ń ba ìlú jẹ́ tán fi ń ba èèyàn jẹ́ tán fi ń pa àwọn èèyàn tán fi ń ṣe terrorist tán fi ń pààyàn ẹ wo iye èèyàn tó kú ní tẹ́nà yìí láti ọdún kẹjọ tó fẹ́ pé tiẹ̀ sí tó kú ń sìn ẹ́ ìgbà tí mo ń gbọ́ pé principality the rulers of darkness aròbóyá rulers of darkness aròbóyá ọ̀run ló wà ojú àlà àbójú òfurufú àṣà wọn ni tó bá gbọ́ perillion time gbàtà ń gbọ́ pé ìgbà ewu ìkẹyìn perillion time yẹn ṣe ni mo máa rò pé perillion time yẹn o ẹ̀rí ìgbà APC mani during the APC regime ní perillion time Nàìjíríà ló ti ṣẹlẹ̀ perillion time ìgbà ewu.